الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ونفس رجاء الأحد رجاء رجاء الدين لقمه nínú oṣù Jumada al-Ula hijira fourteen forty two èyí tó ṣe déédéé ọjọ́ kẹwàá nínú oṣù January miladi two thousand and twenty one ó tẹ̀síwájú nínú ètò wa Jalsatul Basira. ibi tí a ti máa ń sọ̀làyé nípa àgbọ́yé ẹ̀sìn wa eléyìí tó ṣe pé yóò wáyé lónìí online láti nu kìtàbù tawhid afọ ní tíra ẹni bá lé àní báàbù qawli Allahi ta'ala ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله ọ̀rọ̀ ọlọ́run ọba tó ga tó ní bẹ nínú àwọn èèyàn àwọn tó sọ pé wọ́n máa fi àwọn ẹlòmíì ṣe ẹgbẹ̀rọ fún Allah wọ́n sì máa nífẹ̀ẹ́ wọn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe nífẹ̀ẹ́ sí Allah. ohun tí afáàgbà lérò pẹ̀lú lẹ́yìn òun náà ní kí wọ́n fẹ́ fi yé wa pé àyà yìí ṣe àfihàn pé àwọn ẹni tó lọ́wọ́ bá ń sọ̀rọ̀ wọn níbí ọ̀sẹ̀ bọ ni wọ́n alámùlùmálà ni wọ́n abọ́gibọ̀pẹ̀ ni wọ́n ìdí tá a ti fi jẹ́ ọ̀sẹ̀ ó ní í ṣe pẹ̀lú ìfẹ́ wọ́n nífẹ̀ẹ́ sọ́lọ̀ ṣùgbọ́n wọ́n tún wá nífẹ̀ẹ́ sí nǹkan ní ìdọ́gba pẹ̀lú ìfẹ́ tí wọ́n ní sọ́lọ̀ eléyìí gangan ló sọ wọn dọ̀sẹ̀ bọ̀ eléyìí tó túmọ̀ sí wípé ajẹ́ wípé ìfẹ́ ìjọsìn kan ni nínú àwọn àjọsìn torí náà gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ ọlọ́run yóò fẹ́ràn ọlọ́run ní ìfẹ́ tó ju ìfẹ́ tó ní sí gbogbo nǹkan lọ a gbọ́dọ̀ fẹ́ràn kankan gẹ́gẹ́ bá a ti ṣe fẹ́ràn ọlọ́run à ń bọ̀sibọ́sí káwa fẹ́ràn kankan ju Allah Rabbul Alamin lọ tí ẹnìkan bá fi lé lọ nífẹ̀ẹ́ sí nǹkan kan tó fẹ́ràn nǹkan kan dọ́gba pẹ̀lú ìfẹ́ tó ní sọ́lọ̀ nǹkan múṣẹ̀ onítọ̀ọ́ntọ̀sẹ̀ bọ̀ báwo wá ni tó bá yẹ kó ọba lọ nífẹ̀ẹ́ sí nǹkan ju ìfẹ́ tó ní sí Allahu lọ tó máa ń sọ fún yẹn di mushrik ó túmọ̀ sí pé látàrí ikú onífẹ̀ẹ́ nǹkan kan dọ́gba pẹ̀lú ìfẹ́ tó oníṣẹ́ Allah faqad ashrakta bidhalika ash-shirka al-akbar ó ti ṣẹbọ sọ́lọ̀ ní ẹbọ tó tóbi al-mukhrij min al-millah èyí tó máa ń yọ̀yàn kúrò nínú ẹ̀sìn Islam torí pé dáhùn ọ̀sẹ̀bọ náà ṣe nù tí wọ́n fi dọ̀sẹ̀bọ nísìnyí tẹ́ sọ pé ẹnìkan ń bọ Ògún wọ́n sọ pé ah ogún ni wọ́n nífẹ̀ẹ́ sí ó nífẹ̀ẹ́ sí Allah ó lóun fẹ́ràn lọ ó sì tún fẹ́ràn ogún èwo lójú kan lọ á ah, òun lè sọ pé kan lójú kan lọ fọwọ́n mú sùn. ẹnìkan nísìn wọ́n ní ó ń sin èṣù ó lè sin kankan láì jẹ́ pé ó nífẹ̀ẹ́ rẹ̀ báwo nífẹ̀ẹ́ tó oníṣẹ́ sùn àtìfẹ́ tó oníṣẹ́ Allah ó sọ pé wọ́n dọ́gba ni fọwọ́n mú sùn báwo wá ni tó bá lọ nífẹ̀ẹ́ sí nǹkan míì yẹn ní ìfẹ́ tó ju èyí tó ní sí Allah lọ ó ti ṣẹbọ sọ́lọ̀ náà nù ní ẹbọ tó tóbi torí ẹ̀ dàda tó wá mọ̀ wípé ìfẹ́ oríṣi kan ni nínú àwọn oríṣi àwọn ìjọsìn eléyìí tó wà òun náà sì ní pé ká nífẹ̀ẹ́ ọlọ́run ju bá a ti ṣe nífẹ̀ẹ́ sí gbogbo nǹkan lọ ẹni ò bá nífẹ̀ẹ́ sọ́lọ̀ ń ju ìfẹ́ tó ní sí gbogbo nǹkan lọ la yumkinuhu an yakuna mu'minan wala musliman èèyàn lè jẹ́ múmìnì kò sì lè jẹ́ mùsùlùmí gan pẹ̀lú torí ẹ̀ ló ti jẹ́ pé ó pàtàkì ká tún mẹ́nu bà agbọn bíbà yìí àwọn olùmọ̀ nípa at-tawhid wọ́n ní ìfẹ́ ó pín sọ́nà méjì alákọ̀ọ́kọ́ wọ́n ń pè ní mahabbatul ubudiyya ìfẹ́ tó ní í ṣe pẹ̀lú ìjọsìn ìfẹ́ ti ìjọsìn ìfẹ́ ti ìjọsìn yìí dandan dandan wọ́n gbọ́dọ̀ jẹ́ ti àti àfọ̀mọ́ rẹ̀ fún Allahu Rabbul Alamin nìkan mahabbatul ubudiyya ò sì lè wá ìfẹ́ ti ìjọsìn kò lè wá àyàfi kó jẹ́ pé ìrẹ́rẹ́ nílẹ̀. ọ̀ ń bẹ pẹ̀lú rẹ̀ nítorí pé téèyàn bá lòun nífẹ̀ẹ́ ọlọ́run lódodo ọgbọ́dọ̀ jẹ́ni tó lè rẹra rẹ̀ sílẹ̀ fọlọ́run lódodo bákan náà ọ̀pọ̀ à ìtẹ̀lé tí ọlọ́run gbọ́dọ̀ wà pẹ̀lú ẹ̀ báwo ló ti fẹ́ sọ pé ọ fẹ́ràn ọlọ́run ó sì rẹra rẹ̀ lẹ̀ fọlọ́run àìrẹ́rẹ́ nílẹ̀ fọlọ́ túmọ̀ sí kò ní jọ́sìn o sì tẹ̀lé tọ́lọ́ adẹ́kùn nífẹ̀ẹ́ rẹ̀ nítorí pé law kana hubbuka sadiqan la ata'tahu innal muhibba liman yuhibbu muti'u tó bá ń kó dodo ìlọba nífẹ̀ẹ́ sí Allah ọ̀ bá tẹ̀lé tiẹ̀ nítorí pé wọ́n ní olólùfẹ́ ó máa ń tẹ̀ láṣẹ ẹni tó bá sọ pọ̀ nífẹ̀ẹ́ ni eléyìí tó túmọ̀ sí wípé ah, mahabbatul ubudiyya yìí ẹni tí ò bá ti sí pẹ̀lú ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n kó ní tì á lè tó sínú àwọn ẹni tó gbọ́ lọ́wọ́n bá gbọ́ mahabbatul ubudiyyah èyí tí tó ṣe pé az-zil wat-ta'a ọgbọ́dọ̀ wà pẹ̀lú ẹ̀ ìtẹríba àti ìtẹ̀lítọ́ náà ó gbọ́dọ̀ wà pẹ̀lú ẹ̀ á gbọ́dọ̀ gbé lọ bẹ́lómi tó sí Allah gẹ́gẹ́ bí òtítọ́ kásìrò kú wọ̀ bẹ́lómi yàtọ̀ sí Allah tí ó sì tọ́ ká forí kalẹ̀ fún ẹlòmíì yàtọ̀ sí Allah bẹ́ẹ̀ náà ni a gbọ́dọ̀ gbé ìfẹ́ ti ìjọsìn lọ bẹ́lòmíì tó yàtọ̀ sí Allah àbọ̀ atọ́ ká dúnra lórúkọ nǹkan míì tó yàtọ̀ sí Allah ọ̀hún tó sì rò pọ́ ká búra lórúkọ nǹkan míì yàtọ̀ sí Allah tá a lè ṣèlérí fẹ́lòmíì tó yàtọ̀ sí Allah gbogbo àwọn eléyìí abala kan ni nínú àwọn abala àjọsìn tó gbọ́dọ̀ jẹ́ ti Allahu Rabbul Alamin nìkan tá a gbọ́dọ̀ gbé lọ bẹ́ẹ̀ lómi yàtọ̀ sí Allahu Rabbul Alamin eléyìí jẹ́ ẹ̀tọ́ Allah tá a gbé lọ bẹ́ẹ̀ lómi yàtọ̀ sí Allah torí ẹ̀ Al-Imam Qayyim rahimahullah ó ń sọ fún wa nínú nù níyà ó ní wà ìbádàtú rahmani ghayatu hubbihi ma'a dhullu abidihi huma qutbani ó ní ìjọsìn fún Allah ìdáǹpẹ̀ ní ìjọsìn fún Allah ó ní ghayatu hubbihi ká nífẹ̀ẹ́ rẹ̀ dé gbóngbó ká nífẹ̀ẹ́ rẹ̀ dé gbóngbó màá zó lò àbídì ẹlẹ́ẹ̀kejì nínú táǹpẹ̀ níjọsìn òun náà ní kó jẹ́ pé ẹni tó lò nífẹ̀ẹ́ ọlọ́run ọ̀rẹ́ ra rẹ̀ sílẹ̀ fún ọlọ́run tó lò ń jọ́sìn fún òun máa kọ́tọ̀ báyà ni àwọn náà lórí gun méjì ńlá tó di ìjọsìn mu. yàní ké kéèyàn jẹ́ pé èèyàn nífẹ̀ẹ́ ọlọ́run dé góńgó kó sì rẹ́ra rẹ̀ sílẹ̀ fọlọ́run ọ̀bàdọ̀bà eléyìí ni wọ́n ń pè níjọsìn torí ẹ̀ àwọn olùmọ̀ máa ń sọ yìí pé kí là ń pè ní ìjọsìn gan wọn ni ghayatu dhulm ma'a ghayatu al-hubb òpin ìrẹrẹ ní sílẹ̀ àti òpin ìfẹ́ nǹkan pè ní ìjọsìn ẹ ẹ tara sọláàtì kẹfì wọwọ téèyàn bá rẹra rẹ̀ sílẹ̀ kò lè ṣe sọláàtì ó dúró ó tún dúró gan ọgbọdọ wọ nǹkan míì. ọgbọ́dọ̀ mọ wọ̀nyí wọ̀n ó tún wá máa fọkàn rẹ gbàdé ọ̀sìn tó ń sin lọ otu tún tẹ̀ fún Allahu Rabbul wàá tún forí kalẹ̀ fún gbogbo eléyìí tó ń sin yẹn téèyàn bá tẹra rẹ̀ sílẹ̀ kó rẹra sílẹ̀ parí èèyàn lè kí ni ń dà àwọn ẹni tó lè sin ìgbéraga ni tó ẹ sì pé èèyàn lè gbéraga níwájú Ọlọ́run kọ́mọ̀ ẹni ò sì nífẹ̀ẹ́ ọlọ́run kò sí tàbí ṣùgbọ́n pé kò ní jọ́sìn fún un eléyìí torí ẹ̀ wọ́n á ní nínú ẹ̀sìn Islam yìí báyìí innal ibadata tatarukkazu ala thalathati ashya nǹkan pè ní ìjọ́sìn nínú ẹ̀sìn Islam ńṣe ló jókòó lórí àwọn nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ òun náà ní al-mahabba dúró lórí ìfẹ́ a lè jọ́sìn fọlọ́n tá a bá nífẹ̀ẹ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni alẹ́ kọ́ọ̀ ó tún dúró lórí ìbẹ̀rù nítorí pé tá a bá bẹ̀rù ìyàtọ̀ wà lọ́dọ̀ rẹ̀ a nífẹ̀ẹ́ torí ta ló fẹ́ wọná ẹlẹ́kẹta alẹ́ rọjà ó tún jókòó lórí ìran kan tó o bá ara kan àlùjáná tó wà lọ́dọ̀ Allah báwo ti fi fẹ́ jọ́sìn fún un mahabbatun wa nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí oná lèèyàn máa fi jọ́sìn fọlọ́ tí ìjọ́sìn fi máa jẹ́ ìjọ́sìn òdodo èèyàn gbọ́dọ̀ jẹ́ pé èèyàn nífẹ̀ẹ́ Allah Rabbul Alamin ju gbogbo nǹkan lọ wà ìlà ntí máa sẹ́rí èèyàn kúrò nídìí kájọ́sìn fọlọ́ ọ̀pọ̀ gan tí èèyàn bá wá nífẹ̀ẹ́ ọlọ́run ọba dé góńgó o ò ní lè fi àwọn nǹkan míì tó fẹ́ sẹ́rí rẹ kúrò nídìí ìjọ́sìn sílẹ̀ lọ síbi ìjọ́sìn fọlọ́ ìfẹ́ yẹn gbọ́dọ̀ jẹ́ kó ju gbogbo ìfẹ́ lọ ilé òfin lè jọ́sìn fọlọ́ iná tọ́lọ̀ wọn bá dá kalẹ̀ fún àwọn ọ̀tá rẹ̀ àwọn ẹni tó kọ̀ láti jọ́sìn fún ọlọ́wọ́n bá wa ọkọ̀ já nǹkan téèyàn ń pè nítorí pé iná yìí báyìí kò sí nǹkan tí wọ́n sọ sínú rẹ̀ tí ò yọ Ànábì sallallahu alayhi wa sallam nínú ìròyìn tó sì fún wa nípa náà òun náà ní pé gbogbo náà lé ayé eléyìí táwa dá tó jójòjòjòjòjòjò ní ìgbà tó búrẹ́kẹ́ burúkú tá a pa títí tá a rí pa. ìdá kan péré lọ́jẹ́ nínú ìpín àádọ́rin ti náà pè á ti agbára wa tí ọba ara náà lé ayé yìí báyìí táwa lẹni náà nínú wa tó ń jẹ òkúta òkúta ọmọ àpáta tó pé iná kò ní rẹ tó fi wá jẹ́ pọ̀ ya mùtọ́ à ó ń ṣe tó wọ̀ nínú ilé ayé yìí ó ń tẹ̀lé báṣubáṣu ó ń ta ọlọ́run ó ń pè bá fẹ́ kó kò ti torí pé náà dàlùkìyàmà yẹn tún lè débi pé wàkúùdù hànàs wal hijara àwọn èèyàn àti àwọn àpáta àwọn lè kó náà yìí tòtá ni ọ̀bẹ̀rù àti wọn náà kò sẹ́ni tí ọ̀bẹ̀rù àti wọn náà torí ẹ̀ afẹ́ wà lẹ́jẹ̀nà ẹ̀rù nọ́mbà wa a anífẹ́ ọlọ́run ẹ̀rù nọ́mbà wa a sì fẹ́ láti wà lẹ́jẹ̀nà àrọ̀jà àwọn àrùn kan láti wà lẹ́jẹ̀nà àwọn nǹkan mẹ́ta yìí òun náà lèèyàn máa fi jọ́sìn fún wọn allahu rabbil alamin torí ẹ̀ làwọn olùmọ̀ọ́sì sọ pé man abada allaha bil mahabbati faqat wa huwa sufi ẹni tó bá yẹ pé ìfẹ́ lásán tó ní sọ́lọ̀ lọ fi ń jọ́sìn fọlọ̀ ó ní bẹ̀rù rẹ̀ ó sì máa rán kan dáadáa tó wà lọ́dọ̀ rẹ̀ ó ti dó tọ̀rí kọ̀ nítorí pé àwọn tọ̀rí kọ̀ kò bá jẹ́ tọ̀rí kọ̀ yíyọ nínú àwọn turuku sòfíyà eléyìí tó wà àwọn ẹni tí ń ṣe tọ̀rí kan yẹn innama ya'buduna Allaha 'azza wa jalla bil mahabbati faqat àwọn máa ń sin náà ni pẹ̀lú ìfẹ́ lásán àwọn máa sọ pé àwọn ń tàwọn àwọn ọmọ sin ọlọ́run káwọn ọmọ bá wọn náà àwọn òṣìṣẹ́ náà nítorí pé àwọn fẹ́ wà lìjànà àmọ́ torí ìfẹ́ eléyìí táwọn ní sọ́nà làwọn ti sin náà wọlé ajílẹ̀ hàdá iná lẹ́sẹ̀ rí i pé mélòó nínú òfin té ni àwọn sufi ń ṣe mélòó nínú àwọn òfin mẹ́sẹ̀ ni àwọn sufi ń jìnà sí nítorí pé àwọn ò bẹ̀rù àti wọn náà wọn ò sì torí pé àwọn ń àti wọn sí náà wọn ò sì rán kan àti wọlé jẹ́nà káwá pé ìran kan yẹn ló mú wọn máa sí náà wọ́n ìnàmá ya'buduna Allaha li'annahum yuhibbunahu faqat nítorí ìfẹ́ tí wọ́n ní sí Allah Rabbul Alamin nìkan làwọn ti ń jọ́sìn fún ìdí nìyí tó fi jẹ́ pé as-sufiyyatu dhullal àwọn tó ti sọnù tó ṣìnà ni làwọn sufi limadha nítorí pé tí wọ́n ń tìtorí rẹ̀ sin lọ́yún kò lè kó wọ́n ń jánu láti jìnnà sí ń tọ́lọ̀ ní kí wọ́n má ṣe kò sì lè ṣe wọ́n lójú kòkòrò láti gbárí máa ń tọ́lọ̀ ní kí wọ́n ṣe kí wọ́n ṣe tán kan tó ṣe náfìlà yóò sọ̀rọ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹni tí bá wá ń sin lọ nítorí pọ́ bá nífẹ̀ẹ́ sọ́lọ̀ wọn bá ní kìí ṣe nítorí pé ó nífẹ̀ẹ́ sọ́lọ̀ ó sì jẹ́ ẹni tí ń bẹ̀rù ìyàtọ̀ wà lọ́dọ̀ rẹ̀ ó sì ràn kàn tẹ́tọ̀ wà lọ́dọ̀ rẹ̀ àjẹpọ̀ nítàn sófìyàn bọ́ọ̀lù sófì tó ti sọnù. àkàràmọ́kùnmọ́lá ẹ̀rí lọ́dọ̀ àwọn sòfìyà eléyìí ń bẹ́ẹ̀ ní bí ẹni ń jẹun wọ́n máa sọ pé la na'budu Allaha khawfan min 'adhabihi wa la na'buduhu raja'an fi rahmatihi ikú àwọn máa sin ọ náà torí pé àwọn bẹ̀rù ìyàtọ̀ wà lọ́dọ̀ rẹ̀ kálá àwọn òṣìṣẹ́ Allahu Rabbul nítorí ìran kan àti wàlìjánná ni subhanallah àwọn ẹni tó náà bá wá ròyìn kọ́ títí yad'unana raghaban wa rahaban wa kanu khashi'in wọ́n máa ń pe àwọn ọlọ́run ọba raghaban lẹ́ni tí ń sojú kòkòrò àti wàlìjẹ́nà rahaban lẹ́ni tí sì ń bẹ̀rù àti wọná wa kanu lana khashi'in wọ́n sì tún jẹ́ni tí ń bẹ̀rù àwọn ọlọ́run ọba ẹlẹ́dàá wa wọ́n ní ìtẹríbọ kan fọlọ́ torí délé man abada Allah azza wa jalla ẹni tó ń sin Allahu Rabbul Alamin birraja'i ìfọkàn tí ń sin Ọlọ́run pẹ̀lú ọ̀ràn kan lásán eh, àwọn àlìjáde bá àlìjáde àwọn òkú wọ̀ ókè lẹ́sìn dára báyìí àláwọ̀ àlìjáde ìran kan lásán làwọn fi ń sin náà la mahabbata 'indahum wala khawfa 'indahum wọn ò jẹ́ni tó nífẹ̀ẹ́ Ọlọ́run wọn ò sì jẹ́ni tó ń bẹ̀rù Ọlọ́run ìran kan pé àwọn sáwọ́ àlìjáde náà àwọn ń kọ́ àwọn eléyàn ní mọ́rùjíà mọ́rùjíà àwọn ẹni tó ṣe pé àwọn akhraju al-amala min musamma al-iman wọ́n yọ iṣẹ́ kúrò nínú táǹpẹ̀ ní iman àwọn kan wò yí pé ma huwa al-iman àwọn sọ pé al-iman ma waqara fi al ti ń bẹ lọ́kàn tí nǹkan kan bá ti ń bẹ lọ́kàn rẹ̀ tó jẹ́ ìgbàgbọ́ ó òbúkátà pọ̀ sọ́jáde lórí ahọ́n òbùkátà kò fi hùwà àwọn eléyìí là ń pè ní murji'ah àwọn làwọn ti sọ pé la yadurru ma'al imani dhanbun tó bá sá ti gbàgbọ́ nínú ọkàn rẹ máa ṣe lọ́run sójà rí àwọn murji'ah bì faman 'abada Allah 'azza wa jalla bir-raja'i faqat ẹ sì máa ń pé àìdíà o má sí lọ́n kó o sì tún wà lẹ́jẹ̀ náà ká máa pè ọ́ mọ́mìnì so ó ti wà tipẹ́ ó ti wà tipẹ́ so àwọn mọ́rọ́dí àyẹn ideology wọn yẹn ti wà tipẹ́ ẹyinjú kan làwọn fi ń ríran ẹyinjú kan làwọn fi ń ríran ìgbà tí wọn wo àwọn àyà alukur'an àwọn àyà ti ń sọ nípa àforíjì wa ìkẹ́ ọlọ́run wà ẹ má sọ̀rọ̀ ìtinú níbi ìkẹ́ ọlọ́run ọlọ́run kẹyìn onìkan làwọn rí قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم يرون هاي بلا ماري أي يرون tí wọ́n pẹ́ ti ta ẹnu àlà nípa ntọ́ yẹ kẹ́ ẹ ṣe fúnra yín dáadáa ẹ kọ̀ láti ṣe àìdálẹ́gbárí má. لا تقنطوا من رحمة الله ẹ má ṣe sọ̀rọ̀ ìtinú níbi àtiríkì ọlọ́run inna Allaha yaghfiru dhunuba jami'a ọlọ́run a máa ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ innahu huwal ghafurur rahim aláforíjì ni tọ́ba foríjì ni tá a tún kẹ́ni. torí ẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ibi tí wọ́n ti sọ pé òun ghafurur rahim ni wọ́n rí wọn ò ní rí kó tún sọ pé òun shadidul iqab àwọn murji'ah àwọn eléyìí akhrajul amala min musamma al-iman nígbà tá a ti mọ̀ pé al-amalu dakhilun fi musamma al-iman iṣẹ́ bẹ nínú tí à ń pè ní iman fal-amalu fal-amalu ruknun fi al-iman iṣẹ́ orígun ló náà jẹ́ nínú gbàgbọ́ òdodo orígun ló jẹ́ nínú gbàgbọ́ òdodo ìjẹ́tẹ́lẹ̀ ìbá yé wa eléyìí ó mú wa mọ̀ yìí pé kò lè ṣeéṣe kọkàn máa jánu fánu sọ pé mo gbọ́ náà wọ́n bá gbọ́ kó sì jẹ́ kó o sin lọ kọ́ wa jẹ́ olùgbàgbọ́ òdodo torí ẹ̀ lẹ́sìn máa rí tó náà máa sọ pé illa alladhina amanu wa amilu salihat inna alladhina amanu wa amilu salihat tó ìmánì lásán tá a bá fi lè yọ iṣẹ́ tí ìmánì pè wá lọ sídìí rẹ̀ kú lára rẹ̀ kò lè jẹ́ gbàgbọ́ máa. gẹ́gẹ́ bó ti jẹ pé tó bá pín iṣẹ́ ìmánì lásán láàmà ṣe láì kò ní ìmánì náà amanu wa amilu salihat amanu wa so nǹkan méjèèjì yẹn wọ́n jọ á ya iṣẹ́ kù lára ìgbàgbọ́ òdodo kí òdodo tún òdodo má lẹ́sẹ̀ rí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ń dín nínú alukur'an alápọ̀nlé wípé ẹ wà lẹ́jẹ̀nà sẹ́ni tí ó bá wà lẹ́jẹ̀nà ṣùgbọ́n wíwà lẹ́jẹ̀nà yìí ó ní í ṣe pẹ̀lú sẹ́sẹ̀ bá ṣe wọn ni ó dún antil kumul jannatu òrètùmùhá bímà kúntùm tàmẹlú bímà kúntùm tàmẹlú torí ẹ á lè yọ iṣẹ́ kúrò lára ń tà ń pè òdodo kí òdodo ọjẹ gbàgbọ́ òdodo ọlọ́run ẹlẹ́dàá sọ pé wa ma kana Allahu li yudi'a imanakum ọlọ́run ọba ọ̀jẹ́ni tí ó fi ìgbàgbọ́ yín tí ó fi ráàlì nítorí pé ńgbà tánàbí sallallahu alaihi wasallam tó dé Madina wọ́n ṣe oṣù mẹ́rìndínlógún tí wọ́n fi ń kọjú sí Baitul Maqdis tó anábì sallallahu alaihi wasallam mọ́ wá wò sánà kọ́ káwọn ọmọ kọjú sí Baitul Maqdis mà ọlọ́run ọba ẹlẹ́dàá wá sí gbọ́ ọgbà gbà qad nara taqalluba wajhika fi as-sama' falanuwalliyannaka qiblatan tardaha fawalli wajhaka shatra al-masjid al-haram wa haythu ma kuntum fawallu wujuhakum shatrahu. tọ́ gbàtí ọlọ́run ọba pa wọn láti kún ọmọ kọjú sí Baitul Maqdis. àwọn mọ́mìnì wọn á bí anabi ní sallallahu alaihi wasallam lérò tó ń gbogbo sọ láti ta ti ṣe fọ́sùn mẹ́rìndínlógún kọ́ ìṣirò èwo ní ọ̀bà yìí ọlọ́run aṣọ àyà kalẹ̀ kí wọ́n máa kí àná lọ́hùn lè yọ bí yìí àfihàn àná ọlọ́run ọba ọ̀jẹ́ni tí ó fi sọ láti yín rárẹ̀ fẹsẹ̀mà rọ́bùlà ìzẹ̀tì wọ̀lẹ̀jẹ̀lẹ̀ ọ̀sọ̀lẹ̀ tẹ̀bìlì ìmàn. هذا دليل من أدلة أهل السنة والجماعة على أن العمل داخل في مسمى الإيمان أنا وباقي الصلاة من إيمان وفي هوايك àwọn asẹ ìmánì téèyàn ọba ti ṣe gbàgbé ẹ kò ní ìmánì ẹni tí bá ń sin lọ pẹ̀lú òran kan lásán láì nífẹ̀ẹ́ Ọlọ́run láì bẹ̀rù Ọlọ́run onítàn á ẹni tí ń sin lọ torí pé mọrùjí lásán lè ẹni tí bá ń sin náà pẹ̀lú ìbẹ̀rù ńkọ́ ẹni tí ń sin náà pẹ̀lú ìbẹ̀rù lásán eléyìí á pè ní khariji khariji àwọn là ń pè ní wàyídíyà wàyídíyà àwọn tó ń pè àwọn àyà tó sọ nípa léríyà ìléríyà ìléríyà onìkan làwọn rí àwọn náà yíjú kan wọn fi ń ríran ìgbà táwọn múlùbí àárí àwọn àyà tó sọ nípa àánú ìkẹ́ àtàforíjì àwọn eléyìí rí àyà tí ń sọ nípa ìyà àgbákò ọ̀ràn mọ̀kọ́rìb tí ó bá wọn aláìgbàgbọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ìnú wọn máa yaqtul mu'mina muta'ammidan fajaza'uhu jahannamu khalidan fiha wa ghadiba Allahu alayhi wa la'anahu wa a'adda lahu 'adaban 'azima irú àwọn àyà báwọn làwọn rí inna Allaha la yaghfiru an yushraka bihi. so bí àwọn àyà tó ń sọ pé wàá jìyà wàá jẹwé yáma wàá gbà làwọn rí àwọn wàá jìyà téèyàn bá ti ń sin náà pẹ̀lú ìbẹ̀rù lásán òsì tàbí ṣùgbọ́n eléyàn náà ò sin náà wọn náà ti di kọ́rìjì àwọn kọ́wárìjì wọn bẹ nu wàá jìyà àwọn mọ̀tẹ́sílá wọn bẹ nu wàá jìyà kọ́wárìjì àwọn sọ pé gbogbo ẹni tó bá ti lè ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn ẹ̀ṣẹ̀ wo làwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn làwọn ẹ̀ṣẹ̀ tó ṣe pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ti ṣèlérí ìyà ńlá fẹ́ni tó bá ṣẹrú rẹ̀ gẹ́gẹ́ bí ká purọ́ gẹ́gẹ́ bí ká ṣe mùnáfìkì gẹ́gẹ́ bí ká jalè gẹ́gẹ́ bí ká jẹni tó ṣẹbọ sọ́lọ̀ gẹ́gẹ́ bí ká pààyàn gẹ́gẹ́ bí ká ṣe zìnà gẹ́gẹ́ bí ká mutí gẹ́gẹ́ bí ká parọ́ zìnà máyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá yìí ẹni téèyàn bá ti sẹ́tà ìsẹ̀ ó di kèfèrí ok tọ́ba túbá ń kọ́ wọ́n sọ kọ́ lọ́wọ́ nígbà tó túbá rẹ̀ kí ni àwọn àtẹlẹ tó lọ́jọ́ pé làlùkìyàmù wọn ni khalidun mukhalladun fi náà yóò máa bẹ́ nù nágbèrè kése ni níbo làwọn kìíní di àwọn kìíní wọ̀nyí ti rí wọ́n ní tẹ́ bọ́lọ̀ sọ pé alá la'natullahi 'alal kadhibina ala la'natullahi 'ala al-kadhibin sí ọlọ́run sì lè forí ẹ fẹ́ pa àyà yẹn rẹ tọ́ba túbá ńkọ́ sí ẹ fẹ́ bá àyà yẹn jẹ ni tọ́ba ti dọ́gbẹ́ ní alùpùpù àmọ́ ńkọ́ bóun làánú ọ̀sẹ̀sẹ̀ tí ọba wọ <laughs> àwọn Mu'tazila àwọn Mu'tazila mi sọ pé ala la'natullahi 'ala al-kadhibin ni wọ́n sì dì mú tiwọn nù ọ̀dà tẹ́báwò zina lápèjúwe ọlọ́run ẹlẹ́dàá sọ pé wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila wala taqrabu zina téèyàn bá ṣe zina tó bá jìyà ìyàtọ̀ jẹyìn tí kò ní jẹ́ kàfàrà wọn ni rárá nítorí pé wọ́n sọ pé wala taqrabu zina wọ́n sì ti kọ̀ lábàá إنه كان فاحشة báwo ni fuhsh الزنا ti lè ṣe gbé kúrò pẹ̀lú ìyàtà bá fi jẹ́ lásán wàtá sabila wọ́n sì lójú ọ̀nà burúkú ni báwo la ti lè há kú kò sí tàbí ṣùgbọ́n yọ ìyàwó nánà àbàyà jẹ̀mà قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله wọ́n ní nǹkan mi lè ní nǹkan mi lè ní. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك wọ́n ní tọba túbọ̀ ọlọ́run nígbà tọba kú kọ̀ọ̀kú wọ̀ khalidun mukhalladun fi nà àwọn Mu'tazila nínú àwọn Wa'idiyya nítorí ṣe wọn nù torí wọn hó tẹ tí wọn fi pe Ali ibn Abi Talib tí wọn pè ń kèfèrí wọn pe Ali ibn Abi Talib wọn pè ń kèfèrí tọ àwọn Mu'tazila náà nínú Wa'idiyya ni wọn wà. Mu'tazila ọ̀gá tí wọ́n là ń pè ní Wasil ibn Ata Wasil ibn Ata ọjọ́ makiw fún Al-Hasan al-Basri Al-Hasan al-Basri olùmọ̀lá ni nínú àwọn tabi'in ní máa ń kọ́ àwọn èèyàn kí ní mẹ́tíláṣí Basra wọn á fi léèrè ìjọba akramakumullah kí ni ìdájọ́ ẹni tó bá ṣe irtikabul kabira tó bá ṣe ẹ̀ṣẹ̀ ńlá ṣé àǹkó ti káfìrì nù àbákò ní mọ́mì nínú alimami alhassan al-Basri bá sọ pé a káfìrì báwò kìí ti káfìrì a sọ pé nínú bí ìmánì fàṣẹkùn bí màrṣẹkẹsọ mi kẹbìrà mọ́mì nínú àlàkò ṣùgbọ́n kò kì látàrí ẹ̀ṣẹ̀ ńlá tọ́sẹ̀ wọ́n sì lè àpá ọmọ kí ó lò ń jẹ́ fún alhassan al-Basri wọ́n á sọ pé lọ́dọ̀ tó wọn kìí ṣe múmìnì kìí ṣe ṣe káfíìrì sọ̀rọ̀ pé kìí ṣe káfíìrì ó ti fi yapa sáwọn khawarij níbo lọ́wọ́ wà ó ní fi manzilatin bayna al-manzilatayn ìbẹ láàrin imani àti kófò ìfẹ́ á ní ipò imani àti ipò wo lọ́wọ́ láàrin imani àti kófò tọ́ba túbá àwọn náà ní ọlọ́run nígbà. ókè tó bá kú ńkọ́ àwọn náà sọ pé khalidun mukhalladun fi nnar yóò máa bẹ nínú nágbèrè kése sọ àwọn eléyìí náà wà ìdíyà làwọn náà torí ẹ gbogbo ẹni tí bá ti ń sin náà pẹ̀lú ìbẹ̀rù lásán kò sí tàbí ṣùgbọ́n kò sí náà kò sí náà kí ẹ máa dẹ́rù àwọn èèyàn níbi ìjọsìn ẹ ti di wà ìdíyà kẹsì máa fa àwọn èèyàn lọ́kàn balẹ̀ lórí kí wọ́n ń sẹ́ lọ́n ìbá dá jama jama ara àmì kan sílẹ̀ tí wọ́n á ń fa àwọn ọmọlẹ́yìn yìí tẹ̀sùn wọn lọ́kàn balẹ̀ yà máa sẹ́lọ̀ bẹ́ẹ̀ bá ti fẹ́ jàre yà máa dáràn bẹ́ẹ̀ bá ti fẹ́ jàre torí inna Allaha yaghfiru dhunuba jami'a àwọn àtàlà pa àwọn eléyìí murji'a tí bá dá jama kẹlẹ̀ tó ti pé ẹ̀ńkàn lérí jahannama fáwọn èèyàn dojúmọ́ ni lágbèjúwe wọ́n sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá lọ sóde olókùn yọ wọn náà iye òkèlè àmàlà tó bá jẹ ń bẹ iye ọdún tó ṣe nù jahanna ṣẹlẹ̀ náà ti wá bẹ wàyí yíyá torí ẹ bẹ́ẹ̀ lẹsẹ rí ìjọba mọtòhìí ẹ máa rí pé àwùjọ àwọn àkídà oríṣiríṣi wà ń bẹ wọn lè má jókòó tàwọn ti tẹ́lẹ̀ o àkídà táwọn èèyàn ń gbé ká ó ti póríṣiríṣi ṣùgbọ́n àwọn ò ní pera wọn lórúkọ tẹ́ ń pa àwọn àtàkọ́kọ́ ìwọ ni látàrí pé ọmọ ìmọ̀ tẹ̀wọ̀hìn lọ́mọ wò pé ah, àkúdà wàhídíyà làwọn eléyìí ń gbé ká ẹnì pé nìsín láwọn Yorùbá nìsín ní àwọn afáfá yẹn omi ìlórúkọ kó ń pèpè lọ sí jésùnà wọn mọ àwò pé sábà pé kínní ní haram lásán àwọn èèyàn ò ní sáfún tá a bá sọ pé kíní yìí báyìí ọlọ́run ọba ọ̀fẹ́ àwọn èèyàn ní ìka kún pé pọ̀ dáàbọ̀ ṣíṣe nǹkan báyìí kúfùrù à ah, kúfùrù báwo yóò jẹ wọn sá fún yarí tó kúfùrù yún ó ti sọ di pé ni wàhídìyà bí àwọn ọmọ tẹ̀síríyà ni àwọn náà wà bẹ́ẹ̀ wàhídìyà nítorí pé nísìnyí sábà ní ká fẹsẹ̀ máa ń kí ẹ kí ni haram ẹ haram òun náà ní nǹkan tó ṣe pé tá a bá pàtì á gba alẹ́tọ̀ sí ẹ̀yìn tá a bá sì ṣe alẹ́tọ̀ sí ẹ̀tẹ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà alẹ́tọ̀ sí ẹ̀yìn tá a bá pàtì alẹ́tọ̀ sí ẹ̀tẹ́ tá a bá ṣe wọ́n máa pa àwọn èèyàn ní rẹ̀ pa nǹkan jù wọ́n lè sọ pé kí ni ìdájọ́ ká mu sìgá kófò ok kí ni ìdájọ́ ká fọwọ́ sí ká fi jọ kófòrò à sẹ́mu pé ẹni tí ọ̀fẹ́ kẹ́sìn wọn bàjẹ́ àwọn ọmọ wò kó tó bá ti gbọ́ pé kófòrò ni yóò tètè ṣe kí ni yóò tètè sá fún un sọ àwọn eléyà ń pè wọn ní wàáyí yíyà torí pé ẹ̀sìn yẹn ẹ̀sìn ọlọ́run ọba ni kì í ṣe léyìn ni wọ́n ti ń rọ dípò pọ́ àmọ́ yí bọ́ bá ti ṣe wọ́ torí ẹ̀ agbọ́dọ̀ sin ọlọ́run gẹ́gẹ́ bí ahlus sunnah ti báwọn ti sin sin lọ àwọn pa nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí pọ̀ wọ́n máa ń sin náà bil mahabbati wa bir raja'i wal khawf pẹ̀lú ìfẹ́ ìran kan àti ìbẹ̀rù mọ sọ pé òǹsìn náà kọ ọmọ bá wọná à àwọn sófin nìyẹn o mọ sọ pé òǹsìn náà kó lè bá wà lẹ́jẹ̀nà àwọn sófin nìyẹn o tọ́lá ti wù yẹn máa ṣe lọ́n sójà àwọn mọ́rìdíà nìyẹn o ọjà sọ̀rọ̀ fún ọba fi lè fọwọ́ kan síbi tó fi gbọ́nu fáńtẹ̀kàfù àbí òye wa àwọn tánu wà á yìí dìyà tó ẹ̀rí báwọn yẹn ti ṣe sí lánà alhamdulilayi àti rí i pé kò sí tàbí ṣùgbọ́n gbogbo bí tẹ́ bá gbègbà láyè ẹ̀rí pé ojú ọ̀nà àwọn ahlẹ̀ sunna kò sí ojú ọ̀nà tẹ̀lé fi wé tí wọ́n sọ pé ahlẹ̀ sunna láàrin gbogbo àwọn àjọ yòókù. tá a islam wọ́n dà gẹ́gẹ́ bí mùsùlùmí ti ṣe rí ni láàrin gbogbo èèyàn yòókù táwọn ń ṣẹ̀sìn ni wa kadhalika ja'alnakum ummatan wasata ọlọ́run ọba ń ròyìn àlùmọ́ yìí ike àlùmọ́ tó dúró dọgba ni ezeke ń bẹ láàrin o àlùmọ́ tó dúró dọ́gba láàrin gbogbo àlùmọ́ yòókù wọ́n ní bẹ́ẹ̀ náà ni àwọn jẹ́ ìjọ eléyìí tó dúró dọ́gba jù láàrin gbogbo ìjọ yòókù táwọn náà ń pera wọn ní mùsùlùmí. ọjọ́ pé ìfẹ́ ó ń bùkátà ká nífura ní ìsìn ó ń bùkátà ká nífura báwo láti ṣe jẹ́ kọ́lọ̀ la fẹ́ràn ju gbogbo nǹkan lọ báwo láti ṣe jẹ́ kọ́lọ̀ la fẹ́ràn ju gbogbo nǹkan lọ ní ìfẹ́ tìjọ́sìn ní ìfẹ́ tìjọ́sìn. nítorí ẹ̀ ńgbà tí ànábì sallallahu alaihi wasallam tó ń bi Umar radiyallahu anhu léèrè nípa àfẹ́ tó ní sóhùn wọ́n á sọ pé wà ànábì sallallahu alaihi mọ́ fọlọ́n pé ni mo fẹ́ràn ju gbogbo nǹkan lọ yàtọ̀ sí pé mo fẹ́ràn orí ara mi jù ọ́ lọ. Ah, ànábì sallallahu ni ẹnìkan ò ní gbàgbọ́ ṣáájú kó tó jẹ́ pé mi ló nífẹ̀ẹ́ ju gbogbo nǹkan lọ rúmọ̀rọ̀ dágbà ṣe o ẹ̀ka náà ló tún padà pé ẹ jẹ́ pé mo ti wá fẹ́ràn rẹ jura àmì gan lọ gbàgbọ́ ni ṣùgbọ́n ọ̀rọ̀ tí anábì sallallahu alaihi wasallam sọ ń bẹ̀ má sì gbọ́ yìí o fẹ́ fẹ́ràn lọ. o sì fẹ́ fẹ́ràn anábì sallallahu ju gbogbo nǹkan lọ títí dórí ọlọ́run kẹsì ń tánà fi gba lérò nìyẹn ànábì lọ́ọ́ fẹ́ràn ju gbogbo nǹkan lọ yàtọ̀ sọ́lọ̀ ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ fẹ́ràn ànábì gan dọ́gba pẹ̀lú ìfẹ́ tó ní sọ́lọ̀ wa minan nasi man yattakhidhu min dunillahi andadan yuhibbunahum ka hubbillah tó bá fẹ́ràn ànábì Muhammad pẹ̀lú ìfẹ́ tó ní sọ́lọ̀ ó ti ṣe kèfèrí sọ́lọ̀ ó ti ṣẹbọ sọ́lọ̀ ọgbọ́dọ̀ jẹ́ pọ̀ fẹ́ràn Allahu Rabbul Alamin ju gbogbo nǹkan lọ kọ́dà ju anabi Muhammad sallallahu alaihi wasallam àìjẹ́bẹ̀ ò lè jẹ́ mùsùlùmí ò lè jẹ́ mùmínì sòkátìyè sáà nìyẹn torí pé a fẹ́ràn anabi sallallahu alaihi wasallam ìfẹ́ tá a ní sọ́nà ló mú a fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam torí pò náà ló ní ká fẹ́ràn rẹ̀ ìmánì tá a ní sọ́nà ló pè fún nítorí pé ò lè jólùgbàgbọ́ òdodo tó bá yẹ pé ìwọ ọ̀fẹ́ ńtọ́lọ́wọ́n bá fẹ́ tó ń kórìíra ńtọ́lọ́wọ́n fẹ́ ò lè jólùgbàgbọ́ òdodo bí kò kórìíra àwọn màláìkà kórìíra ọlọ́fà bí kò sọ pé kólira àwọn tíra tọ́lọ̀ ń sọ kalẹ̀ fà ń tẹ káfẹ́ bí kò sọ pé kólira yóò mọ̀ kéèyàn mọ̀ fà ń tẹ káfẹ́ ọwọ́ ọgbà tí kádàrà kólira à ń tẹ káfẹ́ gbogbo ń tọ́lọ̀ ń bá fẹ́ téèyàn bá fi lè kọ́ ìyẹn ti di kèfèrí tó kákìí sáà ń rẹ ìfẹ́ oríṣi kejì tí èsì ìfẹ́ ìjọsìn òun náà ni ìfẹ́ téèyàn máa ní tí ò ní í ṣe pẹ̀lú ìjọsìn òun adórí sìmẹ́ǹtì alákọ̀ọ́kọ́ òun náà ni mahabbatun tabi'iyya ìfẹ́ tá a ní tó ṣe dọ́gba pẹ̀lú àdámọ́ mi yàn à gbogbo wa náà la mọ̀ pé kálukú ńgbà tá a ti fò á nífẹ̀ẹ́ tó ń jẹ kò sẹ́ni ń bó oúnjẹ sọ̀tà àbí tó bá fẹ́ kàn kú dànù nǹkan tó kàn burú jù ni pé kọ́ wá jẹ́ pé o fẹ́ràn oúnjẹ tayọ gbogbo nǹkan orí rẹ ti dàrú tó bá ti róúnjẹ bá orí ẹ dàrú kò ní máa tó ń ṣe má ẹlẹ́yìn ló burú gbogbo èèyàn pátá korongodo kò sẹ́ni tí ò fẹ́ràn oúnjẹ because kò sẹ́ni tó fẹ́ tó fẹ́ tó fẹ́ kébi ọ̀pọ̀ nǹkan bákan náà gbogbo èèyàn ló fẹ́ràn ká mu ni nítorí pé tó o bá rún bá bá róúnjẹ tó o rómi mu wàhálà dé èèyàn bùkátà omi bákan náà gbogbo àwọn nǹkan tẹ́mi máa ń fẹ́ràn ní jíjẹ ní mímu eléyìí tó jẹ́ tọ̀ tí kìí ṣe wọ̀ eléyìí nínú ìfẹ́ tọ́lọ̀ ń dá mọ́ wa ni. gbogbo wa ní ìsìnlá fẹ́ràn kó orú ọmọ mu wa ẹ̀rí nísìn tó máa tan fáàn ara ó túká ju kọjá pé wọ́n tan fáàn lọ tó bá tún wá tan air condition nígbà tí orú mú bàjẹ́ inú ó tún tún ju ìgbà tán tan fáàn lásán lọ láti má gbà sára jù. kó má tún lọ ṣe egun rẹ léṣe bákan náà á rí i pé gbogbo èèyàn lẹ́yìn tí ọba níyàwó ó rí i pé inú rẹ ó gbogbo obìnrin náà ló sì fẹ́ràn kó wọn lọ́kọ yàtọ̀ tó na dá dúró bákan náà ẹ rí i pé nínú ìgbésí nǹkan jíjẹ wá ní kéèkì wọ́n ti rọ adára sí lóríṣiríṣi wọ́n sọ wọ́n fún kálukú ó ṣe jẹ́ ẹni tó bá kanjú tẹ́lẹ̀ torí tí kéèkì ń dùn yọ̀rọ̀ àmọ́ rẹ́rìn músẹ́ ká kí ló dé ta lọ́kọ́ lẹ́rìn kéèkì náà ni bọ́lá ti ṣe dọ́mọ èèyàn rẹ̀ so eléyìí ń bẹ nínú ìfẹ́ eléyìí tọ́lọ̀ ti dá ma wà kò sí tó burú nu eléyìí ìfẹ́ ru eléyìí kò sí tó burú mbẹ ìfẹ́ kejì eléyìí ni ìfẹ́ gbígbé nǹkan ga ìfẹ́ gbígbé nǹkan ga lọ sí àyè tọ́tọ́ sí gẹ́gẹ́ bí ọmọ títí máa nífẹ̀ẹ́ bàbá àtìyá rẹ̀ so eléyìí ń bẹ nù fẹ́ eléyìí tọ́lọ́ ọba ẹlẹ́dàá wa tó fi sáwọn èèyàn lára èèyàn máa fẹ́ràn bàbá rẹ̀ èèyàn máa fẹ́ràn ìyá rẹ̀ lópin ìgbà táwọn méjèèjì ọba ti jọ́sẹ̀ bọ̀ ìfẹ́ tó dénú ìfẹ́ òdodo èèyàn lè sí bàbá àti ìyá rẹ̀ tí wọn ọba ti jẹ́ ọ̀sẹ̀ bọ̀ sọ́lọ̀ torí ẹ̀ wọ́n máa pa àwọn òbí wọn lé wọ́n máa yẹ́ wọn sí nítorí pé òun ló bí òun ló ṣe dáadáa sí i. ìgbà tí bàbá wa màmá wa bí wa wọ́n ti ṣe dáadáa sí wa nítorí pé tí wọ́n bá bí wa ayé yìí tún kò dùn àní so dáadáa tí wọ́n ṣe sí wa yóò jẹ́ ká fẹ́ràn wọn lẹ́yìn náà bàbá àtìyá àwọn náà àwọn náà àwọn náà fi ọ ọ̀nà ìsìn wọn ọgbọ́n wọn sọ pé mi à orúkọ ni mí tó rẹ tó fi dá bó tilẹ̀ jẹ́ pé ìgbà tí wọ́n ń kọ́ yẹn kọ́ ọmọ ìyá bọ̀ kọ́ ọmọ ìyá dẹ̀pẹ̀ ìwọ́n máa wò ó pé àwọn bàbá yẹn ti lé jù màmá yẹn ó ti lé jù tó àwọn náà mọ nǹkan tí wọ́n fẹ́ kọ́ jẹ́ àwọn ò fẹ́ kọ́ gọ̀ àwọn ò fẹ́ kọ́ bàjẹ́ nígbà tí ọba ti ti ẹnìkan kọ́ má di ti ẹnìkan nígbà tó gọ̀ bàbá rẹ̀ ọmọ ṣe wàhálà títí dégbà kan ni tó bá ti yá wọ́n fi ọ lẹ̀ ìwọ náà wọ́n bá ti fẹ́ síra rẹ ní ìsìnkú ṣe sòtòrí wọn náà ti rí o ti rí gbèsè ayé tó wà ń bẹ̀ nù tó bá pé nítawọn kọ lọ́dà ni nítawọn ní kọ́ máa ṣe lọ́dà ni àbí nítawọn ní kọ́ pàtì tó bá pè lọ́dà ni ṣíṣe ọ̀dà àdìkú pàtì lọ wọn náà ní ìsìn wọn náà lè tẹ̀sà kẹ́ bọ́lá ń ṣe sọ pé wà àdẹ yìí náà ó ń nẹ́jẹ̀dẹ̀ yìí á ti fọ̀nà má torí làákà ìta fún afọ̀nà dáadáa má afọ̀ ìdá èyí tó bá wù ọ́ tẹ̀lé so ó nífẹ̀ẹ́ òbí rẹ nítorí wàhálà tí wọ́n ṣe so ká nífẹ̀ẹ́ àwọn òbí wa yìí látàrí wàhálà tí wọ́n ṣe yẹn ìfẹ́ tọ́nà ti pa wá láṣẹ tọ ìfẹ́ ẹlẹ́kẹta ó náà ní ìfẹ́ àánú ìfẹ́ àánú èyí táwọn òbí náà máa ní sọ́mà nítorí pé tí òbí rẹ ò nífẹ̀ẹ́ rẹ̀ nífẹ̀ẹ́ tàánú wọn ti pọ̀ dànù àsìkò ká ń bẹ tẹ́gbẹ́ tírù rẹ tó o bá tẹ́gbẹ̀rún tí bàbá rẹ bá fẹ́ pa yín jọ kàn wọ́n láyọ̀ pa yín dànù tó o lágbára kan ìwé òtí ẹ̀ ní ma kí ní ṣẹlẹ̀ àká lu ọ̀nkónkó ni pọ́pọ́pọ́pọ́ ẹ̀yọ̀ kan náà ni bàbá ti gbọ́ láwùjẹ o ti lọ ọ̀nà pọ́pọ́pọ́ wọ́n ti pa yín ṣùgbọ́n àánú à tọmọ bá ń ké òbí ò ní gbádùn ọ ọmọ yìí gbà obì rẹ torí àánú kò ní jẹ wọn sùn torún ń sin kùn wọn bàjẹ́ lẹgbàá ariwo tó máa ń pa wọn ò ní mọ tí wọn ṣe mọ ah wọn ìyá ọwọ agbọmọ ìyá náà gbẹ̀yìn náà wàá gbẹ gbogbo ń tà àti gbọmọ mo ti tẹkù mo ti bá bọ lẹdì mo rò pé báyà lẹdì irin máa ń di ìlédì orin máa ń di ẹ abóúnjẹ kókun lóúnjẹ ọyàn kókun lọyàn ọgbà kankan ní sáà ń sunkún yìí ni à àwọn òbí rẹ̀ ò ní gbádùn nítorí àánú tí wọ́n nílé wọ lórí so eléyìí náà wọ́n bẹ nínú ìfẹ́ eléyìí tó ṣe é pé ọlọ́run ẹlẹ́dàá wa ó fi sára àwọn èèyàn ó fi sára àwọn èèyàn nísìnyí tọ́mọ bá ń rìn lẹ́yìn ìgbà tó dàgbà tí ń rìn níbi tí àtúbọ̀tán rẹ̀ ò ní dáa ìfẹ́ yẹn ni wọ́n máa ti òbí tóbi ó fi máa ké pé àmọ́ ṣe wọ́n gba abẹ́rẹ́ ìwà tó ń ru yóò da àtúbọ̀tán rúwa èké dà ìfẹ́ ló fà tí ò bá jẹ́ bẹ́ẹ̀ òbí mi gan bọ̀rọ̀ rẹ̀ gbé á pàtì tọ́ba òkú pera rẹ̀ pé òbí yẹn ó tún wíìdúrọ̀ pé ká kó láti fẹ́ sí kó láti fẹ́ sí àánú nù. ẹlẹ́kẹ̀rin òun náà ní ìfẹ́ ìfẹ́ téèyàn máa ní sí akẹgbẹ́ yẹn nínú ìgbésí ayé. ẹ rí i pé ẹnìkan wà tó jẹ́ pé ẹjọ́ wà náà ni láti kékeré rẹ títí tó fi dàgbà títí tó wọn náà fi ń dògbó ìwà àti náà ni ó rí i pé onífẹ̀ẹ́ rẹ̀ bákan náà ẹni tó yẹ pé ibi iṣẹ́ lọ́jọ́ pa ń pọ̀ iṣẹ́ kan náà lẹ́jọ́ ń ṣe ẹ lẹ́jọ́ má rí ránjọ́ kan ó rí i pé onífẹ̀ẹ́ rẹ̀ bákan náà ẹni tó bákan náà ní tẹ́jọ́ rìnrìn àjò tẹ́jọ́ gbéra láti bí tẹ́lẹ̀jọ́ ń lọ sí ẹ̀ wọ́n ti pè Sókótó láti bí dé Sókótó kìí sẹ́rìn kékeré so láti gbà tẹ́ ti sọ̀rọ̀ síra yín láti pẹ́ ń sọ̀rọ̀ síra yín náà látàrí ìṣẹ̀lẹ̀ kan tẹ́ ẹ rí lọ́nà lọ́yà yín lẹ́nu ó di pé báyọ̀ lọ kọ́kọ́ sọ̀rọ̀ bóyọ̀ lọ ti yanu àṣeyàn pàtàkì ní ọkùnrin yìí báyìí yẹn lè ṣàǹfààní púpọ̀ lọ́dọ̀ rẹ̀ látàrí pé yọ ya yẹn ńlá káì yọ ya yẹn lọ́gbọ́n ó lè tún fọ́nà mí ìmọ̀ àyàgá téèyàn tí màá nù gbèsè ayé yìí òrìpò nífẹ̀ẹ́ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn wọ̀nyí téèyàn bá ní irúfẹ́ yẹn fẹ́nìkan eléyìí kìí ṣe ìfẹ́ ti ìjọsìn èèyàn lópin ìgbà tó o bá ti máa fira rẹ wọlẹ̀ fẹ́ni tó lò nífẹ̀ẹ́ yìí tí yóò sì sí ń rá bàbà níwájú ẹ̀ sí wàhálà mi. ipò wa lè fẹ́ tó ẹni tó lò nífẹ̀ẹ́ obìnrin àbóbìnrin tó lò nífẹ̀ẹ́ ọkùnrin tó wá lò nífẹ̀ẹ́ rẹ̀ ju gbogbo nǹkan lọ láyé yìí. ipò wo lè fẹ́ tó sí fífẹ́ tìjọ́sìn ó lò nífẹ̀ẹ́ rẹ̀ ju gbogbo nǹkan lọ láyé yìí nínú gbogbo nǹkan sí ní Allah ọlọ́run ẹlẹ́dàá ni qul ayyu shay'in akbaru shahadatan qulillah ọlọ́run ló ṣe ìfúnra rẹ̀ wọ́n á sọ pé wọ́n nífẹ̀ẹ́ nìkan ju gbogbo nǹkan lọ fẹlẹ́yìn ò ti máa fẹnu já géètì nítorí délé ká kíyèsí ẹnu wa ká kíyèsí ẹnu àkọ́kọ́ á sọ pé kìí ṣe ìfẹ́ tìjọ́sìn o ìfẹ́ rán yẹn ló ń pa bí ẹmu tí òjì kọ́ mọ̀rọ̀ sọ ma inú ta lákọ̀ọ́kọ́ yẹn látòsí eléyìí tá a pè ní ìfẹ́ ti àdámá ẹ báwọn yẹn ti máa nífẹ̀ẹ́ sí ìyàwó wọn tí ìyàwó máa nífẹ̀ẹ́ wọn nísìnyí ìyàwó rẹ ló ń sọ báyìí torí pé ó nífẹ̀ẹ́ rẹ ní lẹ́bù tọmọ èèyàn lẹ́bù ní sọ̀rọ̀ ó fẹ́ níbi sọ pé òun fẹ́ràn rẹ ju gbogbo nǹkan lọ má ti kọ́ tán àjẹsí kọ́ tó bá tún di lọ́la náà ní ìsìn òun náà ló tún kó pọ́npọ́ bọ̀ ń papọ̀ ó sọ pé kí wọ́ kí ṣé wọ́n sọ pé fẹ́ràn mi gbogbo nígbà ẹni darí wọn wọn nọ́ọ̀sẹ̀nsì ah subhanallah torí ẹ èèyàn gbọ́dọ̀ jẹ́ kí lẹ́yìn ọ̀tá yàn jẹ ẹ kà tún gbólóhùn rẹ sí wọn ni mo fẹ́ràn jù lọ́kọ ọkọ mélòó lọ́wọ́ á ní no tẹ̀mí ìsìlẹ̀ lẹ́yìn ẹ̀ tàmíyìí lélẹ́ yẹn pé ní jíjí ọkọ èèyàn ìwọ ni mo fẹ́ràn jù ìdínú tó ti jẹ́ pé ìwọ mo fẹ́ so ìwọ ọkùnrin náà lọ sọ bẹ́ẹ̀ fún pé ìwọ ni mo fẹ́ràn jù níyàwó nítorí pé ìwọ ni mo fẹ́ yàwó bó tilẹ̀ jẹ́ pé mo ní ju ìyàwó kan lọ àmọ́ ẹ tẹ̀ ń bá sọ̀rọ̀ rẹ̀ ọ́ dáràn mo rò pé nítorí pé àwọn obìnrin burú bàjẹ́ wọ́n burú bàjẹ́ tó bá ti lọ sí sọ báyẹn o ti dáràn nìyẹn ti dáràn nìyẹn pé ṣẹ́fẹ́ mi ni wọ́n fẹ́ràn jù níjọ mọ asọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ilẹ sọ bẹ́ẹ̀ kọlà mọ kaalẹ èèyàn dáràn nù torí délé mọ fẹ́ràn rẹ tètè mọ fẹ́ràn rẹ jù lọkùnrin ọmọ sọ mọ fẹ́ràn rẹ so àbófinrin wa sọ pé mo fẹ́ràn rẹ jù eléyìí kò sí wàhálà bẹ́ẹ̀ sálọ bá tún fẹ́ràn náà àwọn àwọn èèyàn ẹbí náà ló fi fẹ́ mi sàmọ́kùnrin ọgbọ́dọ̀ sì ti sọ pé mo fẹ́ràn rẹ jù mo fẹ́ràn rẹ mo nífẹ̀ẹ́ rẹ àmọ́ mo nífẹ̀ẹ́ rẹ jù lá jù yẹn no tí wàá lọ́ọ́ má lọ ṣẹlẹ̀ lẹ́yìn ìjẹ́bù tó ṣe jẹ́ ọlọ́run ẹlẹ́dàá wa ni wa minan nasi man yattakhidhu min dunillahi andada wọ́n ń bẹ nínú àwọn èèyàn tó lọ́wọ́ bá ń sọ níbí ni àwọn ọ̀sẹ̀bọ torí àwọn ọ̀sẹ̀bọ àwọn náà làwọn ẹni tó ṣe pé wọ́n máa nífẹ̀ẹ́ sí nǹkan míì ní ìfẹ́ tó dọ́gba pẹ̀lú ìfẹ́ tí wọ́n ní sí Allah andad ọjọ́ jẹ́mọ̀ onid onid òun náà ni aláfiwé aláfijọ ẹni tá a fi ṣe dọ́gba pẹ̀lú nǹkan mi wọ́n máa fẹ́ràn nǹkan mi tí wọ́n fi ṣe ẹgbẹ̀ra fún Allah wọ́n máa nífẹ̀ẹ́ sí wọn irú ìfẹ́ tí wọ́n ní sí Allah ìfẹ́ tá à ń sọ níbí òun náà nífẹ̀ẹ́ tìjọ́sìn iná ló fà ló fi jẹ́ pé ìfẹ́ tí wọ́n ní sóòsà ìfẹ́ tí wọ́n ní sí èrè ni ló mú wọn máa jọ́sìn fún wọ́n ń jọ́sìn fún gẹ́gẹ́ bá ti ń jọ́sìn fún Allah wọ́n ń jọ́sìn fún àwọn òòṣà gẹ́gẹ́ bá ṣe ń jọ́sìn fún Allah àti pé wọ́n fẹ́ràn òòṣà gẹ́gẹ́ bá ṣe fẹ́ràn Allah torí wọn sọ pé ma na'buduhum illa liyuqarribuna ila Allahi zulfa àlẹ́ على أنفسهم أنهم àbẹ̀dù تلك àfúnà wọ́n fọ inú ara wọn jẹ́wọ́ pé àwọn ń sin àwọn òòsàn yẹn ajẹ́ kí wọ́n ti fi wọ́n ṣe dọ́gba pẹ̀lú Allah فهذا هو الشرك gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ẹ rí i pé ẹni tí bá ti ń pè nǹkan mí yàtọ̀ sí Allah ó nífẹ̀ẹ́ rẹ̀ ní ìsìn ẹni tí ń pe Jésù ẹ rí i kó ti fi ṣe dọ́gba pẹ̀lú Allah torí ẹ̀ náà lọ́nà ń sọ pé laqad kafara alladhina qalu inna Allaha huwa al-Masihu ibnu Maryam àwọn ẹni tí wọ́n pé ànábì Ìsá ọmọ Maryam òun lọ́lọ́ wọ́n ti ṣe kèfèrí sọ́lọ̀ يا عيسى إذ قال الله يا عيسى يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله قال سبحانه ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمت تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب عندما يعني في السيدة قالوا الله láwọn lórúkọ jésù ẹ̀ wọ́n pè é ẹ̀rọ ṣe ń pè Allah wọ́n dúpẹ́ fún ẹ̀rọ ṣe ń dúpẹ́ fún Allah ṣe lẹ́yìn gangan lọ́sọ̀ wọn di mùsùlùkù ṣe bá wọ àwọn kèfèrí ní ìgbà ayé jàhílíyà kéde kí wọ́n mọ Allah wọ́n mọ̀ dáadáa ṣùgbọ́n wọ́n pè nǹkan míì pẹ̀lú rẹ̀ ẹ̀rọ ṣe máa ń pè òun náà wọ́n nífẹ̀ẹ́ sí nǹkan míì. pẹ̀lú rẹ̀ ní ìfẹ́ pẹ̀lú ìfẹ́ tó létí ìdí nu tó jẹ́ kéésì máa Allah rárá rárá bàbí ẹ̀ wọ́n máa Allah kí ló dé tó Abdullah nígbà tí wọ́n máa Allah wọn sọ Abdullah àti Islam tó dé bàbá Muhammad sallallahu alayhi wa sallam ló kọ níjọ wa Islam dé bàbá Abubakar sọ ọmọ rẹ ní Abdullah. ìsìláàmù ò sì dé rárá wọn mọ Allah torí rẹ̀ ìgbàdá nàbí sallallahu alaihi wasallam ti ń bẹ lọ bá gbọ́ ti ń bẹ lọ lórí ìforí kan láti ya Allah ya Rahman ọtán ọtán wọn ni ká má pè Láta ká má pè Uzza ká má pè Manata ìwọ́n sì ń pè Rahman mọ́ Rahman Allahu làmà àmọ́ Rahman tọ́lá ń kò lè dùn Allah àwọn ìdùn Rahman. أيما تدعو فله الأسماء الحسنى أبي الله أبي أبي رحمن èyí yòówù ẹ bá fẹ́ pè nínú àwọn orúkọ rẹ̀ tọlọ́run làwọn orúkọ tó rẹwà jù torí rẹ̀ wọ́n máa allah ẹ sì máa pé látara allah ni wọ́n ti sọ aláàdà wọ́n yí orúkọ Ọlọ́run ọba padà wọ́n sọ ní aláàdà gẹ́gẹ́ bí àwọn Yorùbá náà àwọn Yorùbá ẹ rí i pé wọ́n kó sàkà ní Ọbàtálá Ọbàtálá so eh, àwọn náà ń sọ pé wáhídù Ọbàtálá àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ wọ́n ní wáhídù Ọbàtálá wọ́n sì sòsà ní kíni Ọbàtálá so inú inú nǹkan tá ń pè ní ilhaadun fi asma'illahi azza wa jalla torí délé ẹ̀rí pé ọ̀kan nínú wọn láti fi hàn kó wọn mọ Allah wọn níbi lati wal Uzza wa man dana dinaha wa billahi inna Allaha minhunna akbar ó lóun fi láta búra òun fi Uzza búra àti gbogbo ẹni tí máa ń sẹ̀sìn tí ń bọ láta tí ń bọ Uzza òun fi wọn búra wa billahi òun tún fi Allahu búra. inna Allaha minhunna akbar torí kọ́ náà tóbi ju gbogbo àwọn òsàkú gbogbo yìí lọ subhanallah nígbà tí anabi sallallahu alaihi wasallam tó sọ fún ọ̀kan nínú àwọn sàhábà òun náà tó bí Imran tamari Imran ibn Husayn radiyallahu anhu so anabi sallallahu alayhi wa sallam sọ fún yín pé ǹjẹ́ ìwọ ìwọ Husayn yìí ọlọ́run mélòó ló ń sìn wọ́n ní mẹ́fà ńgbọ́n bí méje ló tẹ̀ pé ńgbọ́n wọ́n ní mẹ́fà ń bẹ ńlẹ̀ ọ̀kan bẹ lókè lókè tọrọ bá dàrú sí gbogbo ẹ tí ò lójútùmọ̀ ewo lọ máa pè sí ó lè tọ́ wà lókè abẹ́rẹ́ rí nǹkan kan wọ́n mọ ọlọ́ ṣùgbọ́n wọ́n ń ṣe kẹfẹ́rí sí i tọ́ ilé ìfihàn yìí pé gbogbo àwọn sọ̀bọ̀tẹ̀rì yẹn wọ́n nífẹ̀ẹ́ sí nǹkan míì gẹ́gẹ́ bí wọ́n ti ṣe nífẹ̀ẹ́ sí Allah ìlọsọ wọn di ọ̀sẹ̀ bọ̀ ìdí tí wọ́n sì fi nífẹ̀ẹ́ sí Allah tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni kí wọ́n mọ̀ kó ń lọ dá wọn wọ́n wá nífẹ̀ẹ́ sí nǹkan míì wọ́n wò pa àwọn súnmọ́ àwọn wọ́n lè tètè máa bá àwọn gbọ́ bùkátà wọn wọn ò lẹ́sẹ̀ lọ́rùn bí ẹni tí ń bọ̀ kúta àti igi wọ́n súnmọ́ náà pẹ́kípẹ́kí bí ẹni tó pẹ́ nìkan wọlé àbánabi tọ́lọ́ ránṣẹ́ pé àwọn ni ó tètè bá àwọn páàsì fáìlì àwọn àbí màláìkà so ìdí nù tí wọ́n fi ń fi nǹkan míì sẹgbẹ̀rẹ̀ afọ́lọ̀ tí wọ́n fi dọ̀tẹ́ bọ̀. báwo wá ni tó bá pè nǹkan míì tó yàtọ̀ sí Allahu yẹn lẹ nífẹ̀ẹ́ sí ju Allahu lọ kọ ọ̀sẹ̀ bọ́ náà nìyí títí ẹ rí i pé ọ̀rọ̀ yóò yí padà ọ̀rọ̀ yóò yí padà lọ́dọ̀ Yorùbá ni ẹ rí i pé àwọn Yorùbá ti ń ṣẹbọ bí àwọn ń Ṣàngó àwọn náà gbà pé so ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọ̀sẹ̀ bọ́

àwọn ẹni tí ń pe ẹni tó wà nù sàárì nǹkan wọ́n fẹ́ràn ọlọ́run wọ́n sì fẹ́ràn ẹni tó wà nù sàárì gẹ́gẹ́ bí wọ́n ti fẹ́ràn Allah àbí kọjá tí wọ́n fẹ́ràn ẹni tó wà nù sàárì ju Allah lọ kò yí padà títí dòní. ọlọ́ni wàmínà nọ́ọ̀sì man yattakhidhu min dunillahi andadan yuhibbunahum ka hubbillah walladhina amanu ashaddu hubban lillah kẹ́sì máa wọ nǹkan àwọn olùgbàgbọ́ òdodo ti wọn àwọn fẹ́ràn ọlọ́run ju gbogbo nǹkan lọ ìdí tá a fi jẹ́ olùgbàgbọ́ òdodo tó bá kọ́ àwọn náà fẹ́ràn nǹkan míì gẹ́gẹ́ bá a ti fẹ́ràn ọlọ́run àwọn náà dọ̀sẹ̀ bọ̀ ṣùgbọ́n mùmí ni mùsùlùmí àwọn fẹ́ràn Allahu ju gbogbo nǹkan lọ ẹ̀yin ń tọ̀rí kọ̀ kí ló dé tẹgbẹ́ àwọn ṣé òyìn tẹ gbé wọn hárì tẹ wá gbé wọn sókè róróró ẹni tí ń pe Ahmadu Tijani عبد القادر الجيلاني شاذلي محمد البدوي نقشبندي بريلاوي àti gbogbo àwọn àtọ̀rí kọ̀ gbogbo yìí báyìí ẹ rí i pé ipò kan ni wọ́n fi àwọn ṣe wọ̀n sí ipò yẹn ga síbi tẹ́ máa bá wọn sọ pé Islam ní kẹ́sì sunna Nabi sallallahu alaihi wa sallam ní kẹ́sì tẹ̀lé wọ́n sọ pé rárá àwọn ò lè fi tọ̀rí kọ̀ lẹ̀. ìdáná àwọn náà tọba fẹ́ tẹ́ wọ́n sáti fẹ́ máa tẹ́ lọ àmọ́ sí tìjání lọ́dọ̀ tìjáníyà tọba fẹ́ tẹ́ bẹnu àtẹ́lu ahmed rifai lọ́dọ̀ àwọn rifaiya bẹnu àtẹ́lu muhammed badawi lọ́dọ̀ àwọn badawiya bẹnu àtẹ́lu sehu àwọn ṣàdìlíyà lọ́dọ̀ àwọn tó ń láwọn ó rí i pé wọ́n ti wọ́n fẹ́ràn àwọn aṣẹ́ wọ̀nyí gẹ́gẹ́ bá ṣe fẹ́ràn ọ̀la ṣe eléyìí ó sọ yàn dọ̀tẹ́ bọ̀ ó sọ yàn dọ̀tẹ́ bọ̀ ọba àkọ́kọ́ sọ yín dọ̀tẹ́ bọ̀ kí ló dé tẹ̀lé pàtí wọn ti sí ìlànà ọlọ́ọ̀ni tiwọn àbí lànà nàbì Muhammad sallallahu alayhi wa sallam tó fi wá jẹ́ pé ńlẹ́tẹ̀ bá ti oníkálukú yín ojú wò lẹ́sìn wọ ẹni tí ọba bá yín ti tọ̀rí kọ yàn ìbójú ẹni tó sínà tí ò ní wà lùjẹ́ náà bẹ́ẹ̀ náà ni irú àwọn ẹni jẹ́ pé àwọn náà one times four ni mẹ́rin lọ́pàdé pọ̀ bí àwọn àrìnkáyé wọ́n ní sọ̀rí kọ́ orí ti mẹ́rin lọ́pàdé ń bẹ̀ ọ́ ẹni tẹ́ bá sọ fún pé níta ń ṣe kì ṣe súnà ẹ̀yin náà wá ń ṣe súnà kẹ́ ẹ nísìnyí wọ́n ah èyí táwa ń ṣe yìí nítorí wọn tó fi lélẹ̀ kò ti gbọ́wọ́ gbogbo eléyìí ọmọ fi hàn pé wọn mìíràn nà sí man yattakhidhu min dunillahi andadan yuhibbunahum ka hubbillah ayyuhal muslimun sani kaba gbọlọ létí pé máa ta yín lára bí ìgbà tán bá bú ṣéwù yìí ẹrí pé àìmọye ikú ni wọn bú Allah àìmọye ẹnu àtẹ ni wọn bú lọ lóru àti lọsàn. tí gbogbo èèyàn sì ń gbọ́ ṣé ń ta yín lára ṣébi ṣéwù kan ni wọ́n kàn fún lásán tí gbogbo ayé dàrú tí gbogbo èèyàn lọ gbé nǹkan ìjà pé gbà lájọ fún ọ̀pọ̀ ọkàn mọ̀ọ́lá mọ̀ọ́lá yìí nǹkan wá tó ni mọ̀ọ́lá ti wá máa ń pè tó yàtọ̀ sí ẹ̀ ń tanra yín dànù ìbẹ̀lẹ̀ sì من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله تقول لا شريك باتي ما نبوا انت اللي ما تقولي ربوا لك ما جاء قلنا نكون سلام أبي كون سلام النبي محمد صلى الله عليه وآله وسلم àwọn akéèké ní kankan jàmá àwọn adáǹtí àìdíọ́lọ́jì kankan àti ká àwọn ṣùyíwòkó wa àwọn ni wọ́n ń bú yìí ní kíni kí ló ń já mọ́ kí ló ń já mọ́ ìdí tọ́lọ̀ ọ̀tún máa já ìmá nìyí wò ní tóró lè má já ní kọ́mọ fún ẹnu kọ́mọ sọ pé ìwọ ti ẹ o sí nínú ẹni tó fẹ́ràn ẹnìkan tó gba pẹ̀lú ọlọ́ ambọ̀tìbọ́sí kọ́ fẹ́ràn rẹ̀ jùlọ ìṣẹ̀lẹ̀ ló já mà tí wọn náà bẹ́ẹ̀ nu ẹni tó yẹ kí yọ máa bẹ́ wù tí máa torí má bàa mẹ́nu bá àwọn ṣé wù yín ẹ rí i pé àwọn míì náà lónìí ó lè jẹ́ mọ̀álìmù tọkọ wọn tí ó rí wọn tí wàá kú ẹ wàá rí i pé wọ́n gbé pépépépépé ó tún gbé òun náà lọ sípò ọlọ́ wọ́n máa fẹ́ràn rẹ̀ dọ́gba pẹ̀lú mẹ́sẹ̀ fẹ́ràn Allah ẹni tó bá tó kọ́ bẹnu àtẹ́lu wàhálà dé ìjàgbá tí ò ní tán ọbẹ̀ rẹ̀. nítorí wọ́n bá sì bu ọ lọ wọ́n bá bu lọ ẹ̀rí tí gbogbo ọ̀rọ̀ sọ pé bụ ẹ̀ lọ́wọ́ àgbà fún rọ̀ yìí àwọn bí káyọ̀ kò bú bàbá tí wàá ó bu dé wa gbé kú bá dán wò yóò dé yàn hmm, yìí bá dán wò yóò dò yẹn a máa fi من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله أن تنا اليولوج أي قد سوا بابا لاو ما تسوا ده نسوا كنا بيوان سكان الله لأنك ما بينه أتلو بابا لاو وأنا لا تجبا وني آه آه أو بابا وسبع دلو آه كني ها كني بين أبا أو بابا دانو àwọn bàbá rádaràda àwọn bàbá pálapàla àwọn ọba yé jẹ ẹlòmíràn ti bẹ́ẹ̀ wọlé àwọn tọ́lọ̀ ń kwáyé fún un kwáyé fún ta ni kò kwáyé fún àwọn múmi àwọn ọ̀daràn burúkú àwọn amùsùà lọ́lọ́run wá kwáyé ibi tó ti rí inú kó ní ìmánì rẹ rí bọ́yá o ti tẹ́nìkan ṣe dọ́gba pẹ̀lú Allah. ẹrẹ lomi ara rẹ ò ní lè gbà á ètò náà kó nǹkan ṣẹlẹ̀ èèyàn ah! lè sọ̀rọ̀ àwọn bàbá ìgbà kọ lọ bẹ́ẹ̀ nítorí pé o ti fi wọn sí ipò Allah wàláhì mọ́ṣíkìlà òdodo lọ́rọ́ lọ ká yẹra wa wò ká fi mọ̀ lódodo lọ fẹ́ràn jù lọ àbí nǹkan mi sí eléyìí ija ọ ìpèníjà ńlá tán torí ẹ̀ ọ̀dọ̀ kálọ̀ mọ̀ pé ká nífẹ̀ẹ́ yìí nínú oríṣìí ìjọsìn táà sì gbọ́dọ̀ rúkú wọ̀ fún nǹkan ní sí Allah forí fún nǹkan ní ní ìfẹ́ tó kún fún ìtẹríba àti ìtẹ̀lé ìtẹ̀lé tẹni àgbọ̀dọ̀ nífẹ̀ẹ́ kankan bẹ́ẹ̀ yàtọ̀ sí Allahu Rabbul Alamin torí ẹ̀ ẹ ti máa wọ àwọn ọmọ náà wọ́n padà máa sọ fún gbogbo ẹni tó bá fi tẹgbẹ̀rẹ̀ afọ́lọ́run. tó bá di jọ́ọ̀gbé ní alùpùpù nínú náà jahanna nígbà tí gbígbà kò ní wúlò mọ́ onítàlọ́hì ìnkùnà lẹ́fi ọ̀bọ̀lẹ́lẹ́ mọ̀bín ìdùnnúsọ̀wíkùn bí rọ́bì làálẹ́mì àfi aláhùn rọ́bì làálẹ́mì àfi búra inú àánú tó kojú hàn láwọn ńlẹ́ ayé nígbà tá à ń fi yín ṣe dọ́gba. pẹ̀lú olúwa gbogbo àgbáńlá yìí bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí ń fẹ́ràn kankan lónìí dọ́gba pẹ̀lú Allah ni ó ti jẹ́wọ́ tó bá ti jọ́ gbọ́ndà òkèèyàn lọ́wọ́ yà náà ló dé tó ní tètè mànà lónìí kọ́ tẹ̀lé ẹ̀sìn òdodo lónìí kó tó dàbá mọ̀mọ́ lọ́wọ́. ولا ندعات صاع ولقل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله bi amri ọlọ́run ọba ẹlẹ́dàá wa wọ́n fi ń hàn wá nínú àyà yìí wípé gbogbo àwọn nǹkan tá a sọ nípa àwọn wọ̀nyí báyìí ẹnikẹ́ni tó bá fi ìfẹ́ tó ní sí wọn tó bá gbé e hárí tó tì síwájú ìfẹ́ ọlọ́run ìfẹ́ anabi Muhammad sallallahu alayhi wa tó tẹ̀síwájú ìfẹ́ tó ní sí ká jagun sójú ọ̀nà ọlọ́run ọlọ́run ṣe ìlérí fún wa ìlérí yà pé a jẹ́ pé ẹ máa retí ẹ máa retí títí tí ọlọ́run ọba ó fi mú ọ̀rọ̀ rẹ̀ dé ìyà. nǹkan àbá sọ fún ẹ̀rọ anábì Muhammad sallallahu alaihi wasallam tó bá jẹ́ pé àwọn bàbá yín tó bá jẹ́ pé àwọn bàbá yín bàbá tó bí ọ àtàwọn àyà yín gbogbo wọn náà wọ bẹ àwọn òbí yín lẹ bá nífẹ̀ẹ́ sí jù wọ àbẹ̀nà òkùn àwọn ọmọ yín lọ́kùnrin lóbìnrin wọn àtàwọn ọmọ ọmọ yín lẹ bá nífẹ̀ẹ́ sí jù wọ ikhwanukum àwọn ọmọ àyà yín lọ́kùnrin lóbìnrin wọn àwọn lẹ bá nífẹ̀ẹ́ sí jù wọ azwajukum àwọn ìyàwó àtàwọn ọkọ yín lẹ́bàá nífẹ̀ẹ́ sí jù wa ashiratukum àwọn àbátan àwọn àyè kan àwọn àmọ̀lẹ́bí yín lẹ́bàá nífẹ̀ẹ́ sí jù lágbọn bàbá àti alágbọn ìyá yín wa amwalun qataraftumuha àti àwọn owó ilé ayé àwọn dúkìá tẹ̀ rí kójọ lẹ́bàá nífẹ̀ẹ́ sí jù wa tijaratun takhshawna kasadaha àti káràkátà káràkátà tẹ̀ ń bẹ̀rù kọ́ má lọ díẹ̀ dún arin lẹ̀ kókútọ̀ má ilẹ̀ bá nífẹ̀ẹ́ sí dọ̀rọ̀dọ̀wò nà á lẹ́ yọnu sí àbí káràkátà eléyìí tẹ́ ẹ̀fẹ́ kókù tó ọba wọ́n dọ̀rọ̀dọ̀wò nà á àbáwọn aléjẹ kọ́ tẹ́ yọnu sí pé ọ́ àhàbà lẹ́sìn tún nífẹ̀ẹ́ sí ju ìránṣẹ́ rẹ̀ lọ wa jihadin fi sabilihi lẹ́bàá nífẹ̀ẹ́ sí ju ká tún jagun sójú ọ̀nà ọlọ́run ọba lọ fatarabbasu ajẹ́pẹ́ ẹ máa retí ẹ máa retí orí ibú ni ẹ máa retí ọ̀ràn ẹ máa retí àrélù ẹ máa retí àjálù hatta ya'ti Allahu bi amri títí tọ́lọ́run bó fi mú ọ̀rọ̀ rẹ̀ dé eléyìí fi hàn wá pé ká jagun sójú ọ̀nà ọlọ́run kájà fatafata tí a ti gbé súnà nabi muhammed sallallahu alaihi wasallam àga ó pàtàkì ju gbogbo àwọn pàǹdùkú lé ayé yìí lọ òun la gbọ́dọ̀ tì síwájú ìfẹ́ Ọlọ́run ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam ìfẹ́ kẹsì Ọlọ́run ọba lọ síwájú láti jà nítorí kó lè bá lọ síwájú a gbọ́dọ̀ tì gbogbo òfẹ́ yòókù bàbá wa báwò bá fẹ́ràn bàbá rẹ ju gbogbo ọtọ fẹ́ràn rẹ jọlọ lọ kò fẹ́ràn rẹ̀ ju anábì lọ kò fẹ́ràn rẹ̀ ju lọ síwájú ẹ̀sìn islam lọ ntọ́dájú náà ni pé bàbá rẹ̀ ọ̀la àlìjáná tí ó fi ọ sí bàbá rẹ̀ òsì níná tó lè fi dẹ́rù bọ̀ báwo wá ni àwọn ìyá yín kọ́ bákan náà ni àwọn ọmọ yín kọ́ bákan náà ni wọn ò ní kankan ọkọ àbíyàwó wọn ò ní kankan àwọn ọmọ ìyá yín wọn ò ní kankan àwọn mọ̀lẹ́bí yín wọn ò ní kankan gbogbo owó tẹ́lẹ̀ kójọ kò lè ṣe nǹkankan fún yín tó ń ti lọ ta lórí tókútókú lọ gbogbo kárakáta tó bá ti kú wá pàtì ni gbogbo létẹlẹkọ tó bá ti kú ẹ pàtì ni. tó bá ti pa àwọn nǹkan ilẹ̀ bá fẹ́ràn ju ọlọ́ọ̀hù lọ tó wá mú yín tó mú yín má lè jagun sójú ọ̀nà ọlọ́ọ̀ tó mú yín má lè jà pátápátá fún lọ síwájú ẹ̀sìn Islam á ẹ máa retí o títí tọ́nà ọ̀rẹ́ ẹlẹ́dàá wa yóò fi gbé ìyàdé.

àgbẹ̀bù sọ pé wallahu la yahdi al-qawma adh-dhalimin ọlọ́run bá kì í fọ́nà mọ́ àwọn tó bá jẹ́ alábòsí gẹ́gẹ́ bó tún sọ pé wallahu la yahdi al-qawma al-kafirin ọlọ́run bá fọ́nà mọ́ àwọn ẹni tó bá jẹ́ kèfèrí so eléyìí túmọ̀ sí pé ìmọ̀nà tí wọn ní fún wọn ọ ní fífi ní ṣe pọ̀ǹgẹ́ àmọ́ ìmọ̀nà àlàyé ìmọ̀nà kásàlàyé fún ni kàlánilọ́yẹ̀ kò lè pamọ́ sí wọn torí pé gbogbo káfíìrì náà ń gbọ́ tá à ń sọ̀rọ̀ islam gbogbo àwọn ọ̀daràn àwọn ọ̀sẹ̀bọ náà ń gbọ́ tá à ń sọ̀rọ̀ islam ṣùgbọ́n ní tọ́lọ́ wọn bọ̀ bá fẹ́ fi mọ̀nà ọ̀wọ́ kan máa ṣàlàyé ni so yóò máa gbọ́ lágbọ́gbọ́n tí yóò máa gbọ́ àgbọ́dànù torí kò ní tẹ̀lé kò ní tẹ̀lé ṣùgbọ́n ìmọ̀nà káfíìnì ṣe kò ń gẹ́ ọwọ́ ọlọ́run ló ọlọ́run ló máa ń tìyàn ṣe kò ń gẹ́ èèyàn kò lè fẹ́ lómi ìsekòǹgé àti mànà ọlọ́run ló máa ń fihàn mánà kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́mọ́sì wà lánàá. àwọn olùmọ̀ sọ pé àyà yìí nítorí àwọn èèyàn kan nínú àwọn mùsùlùmí tí wọ́n wà ní Mẹ́kà àwọn sọ̀hábà náà ṣe hijira láti mẹ́kà lọ sí mẹ́dínà ṣùgbọ́n àwọn eléyìí kọ̀ láti ṣe hijira tòun àwọn fún dídúró sí lórí sí mẹ́dínà torí táwọn bá ṣẹ́kù àwọn láǹfààní àti sọ dúkìá wọn wọn ò ní gbalé mọ́ àwọn lọ́wọ́ gbogbo àwọn mọ̀lẹ́bí àwọn ríra wọn ọ̀rọ̀ pàǹgbé má ẹlẹ́kùn ẹ̀dá àwọn odò mọ́kàntà wọn ìfẹ́ gbogbo nǹkan wọ̀nyí làwọn fún lọ́lá lórí kánífẹ́ ọlọ́run àti kánífẹ́ anabi Muhammad sallallahu alaihi wasallam lọ́lọ́run sì ṣe ṣèlérí ìyà fún wọn. wọ́n tún gbà wá pé ńgbà tí àwọn èèyàn yìí gbèrò láti ṣe hijira gẹ́gẹ́ bí gbogbo mùsùlùmí yòókù àwọn iye kan àwọn àbáta wọn wọ́n dì wọ́n mú. ó lẹ ti fẹ́ fi wálẹ̀ tẹ́lẹ̀ fẹ́ fi wálẹ̀ tẹ́lẹ̀ fẹ́ fi wálẹ̀ so gbàtà ti dì wọ́n mú àwọn náà máa tí wọ́n ṣe má àánú wọ́n ṣe wọ́n wọ́n ní tọ́ ẹ bá ti jẹ́ ká lọ ó wù wá ká lọ àmọ́ tọ́ ìfẹ́ ká má fi yín lẹ̀ lẹ́yìn nìkan ó ga lẹ́mìí wa hmm, àwọn ọ̀fẹ́ fi yín lẹ̀ ẹjẹ́ àjọ máa gbẹ́ǹbì so wọn wá tara bẹ́ẹ̀ wọn sẹlọ torí pé nítorí pé ọ̀ràn èèyàn lórí wọn wọn náà ní káwọn náà ṣe hijira ìdí ìrùn tó lọ́n fi gbá wọn wí tọ́lọ̀ ẹlẹ́dàá wa tó fi kàn wọ́n lábò pé ń yẹ ẹni kékeré fún hijira láti Mákà lọ sọ́dọ̀ Ọlọ́run lọ sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam kẹ́ fún lọ́lá lórí ṣíṣẹ́kù ní Mákà. tọ́ ó tilẹ̀ jẹ́ pé a mọ̀ pé ìfẹ́ tí wọ́n ní sáwọn nǹkan wọ̀nyẹn ni òjì kún lè ṣe hijira wọn ò sì sọ láì nífẹ̀ẹ́ sọ́lọ̀ náà ṣùgbọ́n wọ́n fún ìfẹ́ tí wọ́n ní sí nǹkan lé ayé wọ̀nyẹn wọ́n fún lọ́lá lórí ìfẹ́ tí wọ́n ní sọ́lọ̀ àtànábì táwọn sàhábà tó wá ṣe hijira náà àwọn náà fẹ́ràn owó wọn tí wọ́n fi wọn fẹ́ràn àwọn mọ̀lẹ́bí wọn tí wọ́n fi àwọn náà fẹ́ràn gbogbo ṣùgbọ́n wọ́n fún ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run lọ́lá lórí gbogbo nǹkan yìí ló fi rọ̀ wọ́n lọ́rùn láti ṣe hijira tọ́ irú ewu ń bẹ o kẹ́kọ̀ọ́ láti tẹ̀sí kẹ́ máa wá wá wá wí ìranù kan kẹ́ máa wá àhesọ ìranù tí ò wúlò ọlọ́ni iná lẹ́bí iná tọ̀wọ́ wọ́fẹ́ ọ̀hún ìmọ̀lẹ́ ìkẹtù bọ́ọ̀lì mí ànfọ́sẹ̀hìn kọ́ọ̀lù fíìmù kùntù kọ́ọ̀lù kùnà fí nàfẹ́ ọ̀rọ̀. قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا إلا المستضعفين من الرجال والنساء والولدان الذين لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا فأولئك عسى الله أن يعفو عنهم وكان الله عفوا غفورا ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعه ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما ẹ̀rí àwọn ẹni táwọn mẹ̀lẹ́kọ̀ wa gba ẹ̀mí wọn lọ́jọ́ ọkú wọn ní ìgbà tí wọ́n wà ń kó ẹni tó ṣe àbòsí sí ẹ̀mí ara rẹ̀ tí àwọn mẹ̀lẹ́kọ̀ ọmọ wa bí wọ́n léèrè kíkẹ́ náà àwọn ta lẹ wà tóbi jẹ́ pé ipò tẹ́ wà ní kó wá mú yín lọ ipò tí ọ̀dà wọ́n ní à àwọn abẹ́nú àǹtá sọ̀dọ̀ lẹ́nu lókè pẹ̀ wọ́n máa dá wọn lóhùn pé alam takun ardullahi wasi'atan fatuhajiru fiha ilẹ̀ ọlọ́run ọ̀wá fẹ̀ tó tẹ́ fi lè ṣe hijira láti ibìkan lọ sí ibìkan ọlọ́run ìfọ̀wọ́lá ìkẹ́mà wàhùn jahannam àwọn eléyìí bù padà tí wọ́n ní náà jahannam àwọn wàsá àtìmọ̀sírọ́ jahannama burú níbi téèyàn padà sí ọlọ́mọ̀síwá lọ́mọ bẹ̀. ìlànà mustapha àfihàn mi lọ́rọ̀ ìdáàlì wọn nìṣá àyàfà àwọn ẹni tó ń sọ̀dọ̀ lẹ nínú àwọn ọkùnrin àtàwọn obìnrin. wàlúwẹ̀lì dáàn àtàwọn ọmọ wẹ́wẹ́ láyé sọ̀tẹ̀ ọ̀hún àhílà àwọn tí wọ́n gbọ́ngbọ́n kan wọ̀lẹ̀ yẹ́hì tẹ́dùn náà sẹ́bi وكان الله عفوا غفورا alámòjúkúrò aláforíjìn lọ́lọ́ èyí ituma si pe kó ti tori panda kó ti pandu pàǹdùkú kó ti torí mọ̀lẹ́bí ìyẹ́ka láti tẹ̀lé tọ́lọ̀ ewu mẹ́mẹ́ màtáwọn eléyìí ti tori gbogbo nǹkan yìí tí wọ́n kọ̀ láti ṣe hídúrà ẹ̀wò parun tí ó dẹ̀sùn wọn lọ́jọ́ gbẹ̀ndà òkèèyàn fọ̀wúlẹ̀ ìkẹ̀mà wọ́ọ̀hùn àwọn eléyìí ibùpadà sí wọn náà ni wọ́n jẹ́ kọ́lọ̀ ń sànù wa o. النبي صلى الله عليه وآله وسلم وصلنا حديث أنس بن مالك رضي الله عنه أن لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين ẹnì kan nínú yín kò ní jẹ́ ẹni tó gbàgbọ́ títí tí èmi ò fi jẹ́ pé èmi ló nífẹ̀ẹ́ sí ju ọmọ àti òbí rẹ̀ àti gbogbo èèyàn lápapọ̀ lọ. akhraja al-imam àti muslim ló gbé jáde. ẹnìkan nu yóò ní gbàgbọ́ rárárárá kí ẹ ti pé ìgbàgbọ́ ẹnìkan nu yóò ní pé òní jẹ́ni tó gbàgbọ́ rárárárá. ṣáájú kó di wípé anabi sallallahu alaihi wasallam lọ fẹ́ràn ju gbogbo èèyàn lọ. torí ẹ kìí ṣe kí wọ́n sọ pé ìmánì rẹ̀ ò ní pé nítorí téèyàn bá fẹ́ràn anabi sallallahu alaihi wasallam táyọ gbogbo nǹkan onítìyìn kò ní gbàgbọ́ kò ní gbàgbọ́ rárá ṣùgbọ́n àwọn olùmọ̀ sọ pé. ìtumọ̀ la yu'minu ahadukum wọ́n ní nafyun li kamalil ìmáàni ìmáàni ló ní jẹun tó pé torí pé téèyàn bá jẹni tó fẹ́ràn ànábì àmọ́ kò fẹ́ràn rẹ̀ ju gbogbo nǹkan lọ á sọ pé ìmáàni ló ti pè yàtọ̀ sẹ́ni tí ò fẹ́ràn ànábì rárá rárá rárá eléyàn sọ pé kò gbàgbọ́ rárá ṣùgbọ́n ìtọ́ hàn nínú àdéhìí àtẹtọjọ ni pé wọ́n ń lé ímánì gan wọ́n ń lé láti pìlẹ̀ ni ọba ti jẹ́ pé sọ̀rọ̀ bá àṣẹnà lọ gbogbo nǹkan lọ pátá kò tí gbàgbọ́ ìtaba wo àdéhìí ti Umar tó síwájú tó ní ni fẹ́ràn ju gbogbo nǹkan lọ àfọwọ́ ara mi ni kò tí so nítorí pé ṣe kẹ́límà ń túmọ̀ sí títí nǹkan yẹn láti pìlẹ̀ torí ẹ ẹnìkan nu yóò ní gbàgbọ́ rárá ṣáájú kó tó jẹ́ pé mi lọ fẹ́ràn ju gbogbo nǹkan lọ eléyìí ló fi hàn lọ́kàn balẹ̀ nínú ìtumọ̀ àdéhùn yìí ju ká sọ ní pé lọ. حتى أكون fi ni mo ọmọ rẹ lọ. wàwàlédèlé àtòbí rẹ̀ wọn náà ṣe àjùmáyé àti gbogbo èèyàn lápapọ̀ wọ́n tó bẹ́ẹ̀ láti fi hàn pé téèyàn máa ń fẹ́ràn jùlọ ọmọ rẹ̀ ẹlẹ́kejì ni bàbá rẹ̀ ẹlẹ́kẹta làwọn èèyàn yòókù bàbá àtìyá rẹ̀ bàbá àtìyá ni nọ́mbà tù àwọn èèyàn yòókù ni nọ́mbà tírì bàtí màmá kan tó jẹ́ pé òun àti ọkọ tó bímọ fún wọn ti túká tipẹ́ wọn ló ti lé ní twenty something years so màmá yẹn wá wọn á ti sùúrù wọn lọ́kọ mi so àwọn ọmọ wa dàgbà lẹ́yìn twenty three years twenty four years twenty five years twenty six years àwọn ọmọ ti dàgbà so àwọn ọmọ wa dàbí ìgbà tí wọ́n fẹ́ máa ṣèwà òsìyà ntí yà ń ran kan báwọn ọmọ máa ṣe wọn ṣe àwọn máa ń di pé wọn ò fẹ́ gbọ́rọ̀ sí ìyàlẹ́nu má tọ ìdààmú wa báyà ìdààmú báyà wọ́n ní kí àwọn ọmọ yìí wọ́n sì wọ́n sì jọkùn àwọn ọmọ yìí ò tí níyàwó ni wọ́n ń ṣe báyìí sóhun torí tí wọ́n wọ̀n lọ́kọ míì torí kí wọ́n lè ráyè tọ́jú wọn fẹ́ràn kí wọ́n máa kọ obìnrin náà káwọn ọmọ sì jẹ́ kéékèèké obìnrin náà yarí pé òun lòun ọmọ kọ́ mu lọ kò ní mọ̀ pé nẹ́gẹ́tìfù mi wà torí tóbìnrin bá tọ́ ọmọ ọmọ ìtọ́ yóò kù síbi tó kù sí gan so sample rẹ̀ nù lẹ́yìn twenty something years àwọn ọmọ wa yarí má yà lọ àwọn ọmọkùnrin ìyá wa ní táwọn ọmọ ìbá wa níyàwó kọ́ kí ni wọ́n dà wò à nítorí wọ́n dà wò kò jẹ́ tuntun nísìnyí èèyàn ni wọ́n oníbàbà ó tún lọ́mọ ó sì ní gbogbo fámìlì kò nídìí wáàdì ta ló fẹ́ràn jù láàrin ọmọ rẹ àtàwọn òbí rẹ àtàwọn mọ̀lẹ́bí yòókù sẹ́yìn tó sẹ́yìn nídìí kan obìnrin lérí àwọn ọmọ yín lọ fẹ́ràn jù náà bọ́lá ti dá gbogbo èèyàn ni wọ́n mọ́ lọ fẹ́ràn jù nọ́mbà tù làwọn òbí rẹ̀ nọ́mbà tírì làwọn fámìlì yòókù kọ̀sẹ̀ nídìí kan mo bí ma kẹ́ máa mẹ́lẹ́ yìí tọ́mọ yín ọmọ yín kó tó bí ma kátígórì tù ni ó tó yìí sí tẹ́lẹ̀ náà. <laughs> torí pé ẹ̀yin lẹ dààmú ẹ̀yin lẹ dààmú fọmọ kan wọ́n máa wo pé kíná kan kíná kan tòótọ́ ń bá ti bímọ ọmọ tiẹ̀ ló náà máa dààmú fún torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ máa rí nínú àwọn ahadith àti aya alukur'an tí wọ́n bá sọ nípa bàbá àtọmọ wọ́n máa sábà ti ọmọ síwájú nítorí pé ọkàn àwọn òbí ó súnmọ́ tàwọn ọmọ ju gbọ́kàn ọmọ ti súnmọ́ tòbí lọ. tó òbí ló máa ń dààmú fọ́mọ ọmọ èyí sábà dààmú fòbí tó fòbí tó máa ń dààmú fọ́mọ lọ. tẹ̀lé yìí túmọ̀ sí pé ìgbà tó sọ pé títí tí ń fi jẹ́ pèmí lọ fẹ́ràn ju ọmọ rẹ̀ lọ tọrọ ọmọ ló súnmọ́ káwọn èèyàn jù òbí ló ṣe pò kejì náà sọ pé ju òbí rẹ̀ lọ mọ̀lẹ́bí yòókù ló sì kẹta wà náàsì àjùmáì ilé ìtumọ̀ ìsìnkú ẹni tí ẹ máa fẹ́ràn jù ń gan ó dìgbà tó bá tó fẹ́ràn ànábì jù bẹ́ẹ̀ lọ kó o tó jẹ́ ẹni tó nígbàgbọ́ òdodo ìyẹn ni pété ànábì sallallahu alaihi wasallam bá dáa dúró lórí hatta akuna ahabba ilayhi min waladihi títí tí ń fi jẹ́ pé mi ló nífẹ̀ẹ́ sí ju ọmọ rẹ̀ lọ́kọ̀ bá tó ṣùgbọ́n wọ́n jẹ́ pé làákà ìwọ̀ ọ̀dọ́gba àwọn ẹlòmíì fún ẹgbọ́n kan yẹn àfikẹ́ sọ́jà ló fi sọ pé ju ọmọ rẹ lọ ju àwọn òbí rẹ lọ ju gbogbo èèyàn yòókù lọ Al-Imam Al-Bukhari àti Muslim ló gbé jáde gbogbo eléyìí fi hàn wá pé a lè jẹ́ ẹni tó gbàgbọ́ lódodo ṣáájú kó tó di wípé a fẹ́ràn Ọlọ́run ju gbogbo nǹkan míì lọ a sì fẹ́ràn Ànábì sallallahu alaihi wa sallam ju gbogbo nǹkan míì lọ. àwọn ni ìfẹ́ táàmì sọ́nà ìtàní sànàbì sallallahu alaihi wasallam kò sí tàbí ṣùgbọ́n pé ìtàní sọ́nà òní ó lékè ké ìtàní sànàbì náà tó wá ṣe kíni kó tó tẹ̀lé. ولهما عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإمام البخاري أت مسلم وتنبيه جوامي جاري لا تودع أنس بن مالك إيه ọlọ́dàbí wa ìfẹ́ àti ọlọ́lọ́n kó máa bá sọ pé thalatun man kunna fi wajada bihinna halawatal iman àwọn nǹkan mẹ́ta wọ̀nyí ẹnikẹ́ni tí wọ́n bá péjú pésẹ̀ sí lára yóò tara wọn rí adùn gbàgbọ́ òdodo. alákòókò ayyakuna Allahu wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma wọ́n lọ pé Allah àti ìránṣẹ́ rẹ̀ anábì Muhammad sallallahu alaihi ló nífẹ̀ẹ́ sí ju gbogbo nǹkan mi tó yàtọ̀ sọ́lọ̀ tó yàtọ̀ sànàbì lọ ilé jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ àtẹ́kẹ́ ìmánì ó ládùn àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n bá ní nǹkan mẹ́ta yìí àwọn ni ó ràádùn rẹ̀ èmi ò ràádùn ìgbàgbọ́ òdodo ó túmọ̀ sí pé ti jẹ́ arádùn rẹ̀ kò sí lọ́dọ̀ ẹ tó o bá ní nǹkan tí jẹ́ arádùn rẹ̀ ó dájú pé ó ràádùn rẹ̀ kò sì tó kó mẹ́tẹ̀ẹ̀ta ìdákanu mẹ́ta adùn lọ́yà ni ò ní ní adùn yẹn lódindi léyìí tó pé alákọ̀ọ́kọ́ kọjá pé Allahu Rabbul Alamin àti ìránṣẹ́ rẹ̀ anabi sallallahu alaihi wasallam ló nífẹ̀ẹ́ sí ju gbogbo nǹkan lọ hẹ́n ó ti kárí àwọn ọmọ ó ti kárí àwọn òbí ó ti kárí àwọn mọ̀lẹ́bí ó ti kárí gbogbo èèyàn ọ̀nà abụọ ló ti fẹ́ sọ pé ọ̀fẹ́ràn ọlọ́run fẹ́ràn gbogbo nǹkan lọ òye sì gbé ọ̀rọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa lékè gbogbo ọ̀rọ̀ ẹlòmíì ègbọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam síwájú gbogbo ọ̀rọ̀ ẹlòmíì lọ́dọ̀ rẹ ọ̀tọ̀ tó máa mójútó ọ̀tọ̀ tó máa ra gbálé ọ̀rọ̀ táwọn ọ̀jọ̀gbọ́n lópin ìgbà tó ọba lọ fẹ́ràn ọlọ́run ọba fẹ́ràn anábì sallallahu alaihi wasallam kìí ṣe nǹkan tí wọ́n máa fẹ́ nu ọkàn rẹ lásán tó ní hù níwà ó hù níwà jáàrí pọ̀ fẹ́ràn ọlọ́run jáàrí pọ̀ fẹ́ràn anábì sallallahu alaihi wasallam àmì rẹ̀ tó sì tóbi jù ó náà ní kọ́ tẹ̀lé tí ọlọ́run kọ́ tẹ̀lé tà nábì sallallahu alaihi wa alihi wasallam. ẹlẹ́kejì an yuhibba al-mar'a la yuhibbuhu illa lillah kọ́ fẹ́ràn èèyàn àmọ́ kọ́ ọmọ fẹ́ràn rẹ̀ nítorí nǹkan kan nítorí tọ́lọ́run rọ kọ́ ọ fẹ́ràn ẹnìkan nínú àwọn ọmọ ádámù kó o sì má fẹ́ràn rẹ̀ nítorí nǹkan mi àfi nítorí tọ́lọ́ èsì torí kọ́ fẹ́ gbowó kan lọ́dọ̀ rẹ̀ á ah, olówó rìn tí àwọn ti bá olówó rìn àwọn ọmọ ajá kankan síyàn lápò èèyàn máa sábà rí àwọn kankan téèyàn náà máa fi sára rìn dín wàá fẹ́ràn rẹ̀ nítorí ti Allah. bọọlụ yìí ó sì fẹ́ràn yẹn torí ti Allah torí pé léyìí máa ń tẹ̀lé ti Allah torí kọ́ jẹ́ mùmínì torí kọ́ jẹ́ olùbẹ̀rù ọlọ́ọ̀ tó ń fẹ́ràn yẹn torí pé ni à olówó lèmi fẹ́ kí n máa bá rìn òun ọ̀fẹ́ lai láì ọ̀rẹ́ láì owó kíni àbíkọ́jọ́ pé fẹ́ràn torí ojú kòkòrò ojú torí tó ń fojú sùn ló fi fẹ́ eléyìí ìfẹ́ tí ewúlò fún péyàn lọ́dọ̀ ọlọ́nu ọ̀rẹ́ mi lágbájá ọ̀rẹ́ ẹrú èwo ọ̀rẹ́ àǹfààní tó bá ti jọ́rọ̀ àǹfààní kò wúlò torí kọjá torí tọ́lọ̀ torí eléyìí fi hàn wá pé ọlá ń bẹ ọlá ńlá ń bẹ fún ká nífẹ̀ẹ́ múmi nítorí jẹ́ Allah kásì fẹ́ràn yẹn torí ti Allah òní awsaqu ural iman òun lèyí tó nípa jù nínú àwọn okùn ìgbàgbọ́ òdodo gẹ́gẹ́ bó ti wá nínú àdìsá nàbì sallallahu alaihi wasallam. ìjẹ́ tó bá yé báyẹn àdáwò tí wàá báyìí àdáwò ńlá ó náà ní pé àwọn èèyàn ti fẹ́ràn ara wọn máa torí ti Allah látọ̀dọ̀ tó ti pẹ́ yìí abdullahi bin abbas radiyallahu anhuma láti ayé ìgbà wọn ló ti sọ pé ẹ ètò pọ̀jù nínú ìmúnilọ́rẹ̀ẹ́ lónìí kọjá nítorí tọ́lọ́mù ẹ wò láti anabi sallallahu alaihi wasallam ń kú sàárì rè òsì yé kú eruku torí wọn ń sẹ̀ bó mọ́lẹ̀ náà ní kọ̀pẹ́ láti gbani àwọn sọ̀hábà ti sọ wípé ìfẹ́ tá a fẹ́ràn ara wa lónìí kò jẹ́ tirọ̀ lọ orí àǹfààní lọ́pọ̀ jù tó o bá lọ́rẹ̀ẹ́ mẹ́wàá gbé wọn lórí àtẹ kó o wo ni wọ́n fẹ́ràn tirọ̀ lọ mi àwọn náà lára bí wọ́n léèrè kẹ́nìkan bọ̀ bí wọ́n léèrè tí wọ́n fẹ́ràn rẹ̀ tirọ̀ lọ kí èsì tirọ̀ lọ. ẹ̀rí kó tó bá gbọ́ rẹ̀ torí tọ́lọ́ ni ẹ̀ní máa rí lọ tààrà gbogbo gbà tó bá gbọ́ rẹ̀ tàǹfààní ni gbogbo gbà yóò máa kanlẹ̀kùn yín gbogbo gbà ní. àwọn ọmọ yóò ti dá ọ̀nà tí máa fi kanlẹ̀kùn mọ̀ ìyàwó yóò ti dá ọ̀nà tí máa fi kanlẹ̀kùn mọ̀ àwọn náà ti máa sọ pé àǹfààní bàbá ìyẹn ni pé bàbá àǹfààní nìyẹn ọ̀rẹ́ àǹfààní nìyẹn ìwọ náà máa wówó tí ẹ bá pàdé èèyàn mẹ́ta lọ́nà ìhà tí èkíní kejì kẹta kan pọ̀ sí ọ ìlú òfì sáré sí wọn tó o bá fẹ́ kí wọn. ẹnìkan nu ọmọ ìyá rẹ ní nínú ẹ̀sìn Islam kò láǹfààní kán tó lè ṣe fún ọ nípa àtàyè yìí àmọ́ ọmọ ìyá rẹ ní nípa tẹ̀. ẹnìkan nínú wọn òun jẹ́ kó ti bọ́ sánà ó ti bọ́ sánà bísínẹ́sì kan kọ́dọ̀ ó ti gbowó fún ọ lówó ribiribi ẹnìkan nu wọn sì ń bẹ lórí pé òun bọ sàdéhùn ni pé tó ń bá padà gẹ́ẹ̀tì pé o ṣe fọkàn tán òun gbòòrò fún un ẹnì tí alákọ̀ọ́kọ́ tó ń jẹ́ gbẹrẹ fún un kọ́lọ́ mẹ́tì wá gbẹrẹ fún un tó ti wọ pé o lè rí kankan gbà lọ́dọ̀ rẹ̀. sàlámù àlè sàlámù àlè wọ́n kàn bára wọn lọ́wọ́ sọ́mọ́ ò wúlò amẹ́ni tó ti gbowó ká láàrin láàrin láàrin tí ní kí ló dé kí ló dé kí ló fa gbogbo àlọ́ nítorí àǹfààní ayé yìí ẹnì kẹta tóun ti ń sáré ojú òtí bọ́ sí gbàdé òun bá ṣe pẹ́ sí àti bọ́ bá ṣe yá sí ní ojú ọkà fún tí wọ́n ti ń sáré òun láti di ọdún mẹ́ta kò mú sẹ́yìn ah, alẹ́ kò sọ́la yọkọ̀rọ̀ àbọ̀ alọ́wọ́ ni ọkọ̀ títí bọ́ àwọn náà pé bí ọ̀sẹ̀ tó kọjá ló ṣàdúrà àti màbí ọ̀bọ̀ àrékùsọ̀rọ̀ ẹ̀pẹ̀rẹ̀ kọ́ra mọ́ wálé nkẹta ó ti kiri ká. torí pé ń wò pé ọ̀bọ̀ sì kò ní bọ́tù ọ̀rẹ́ mọ̀ sọ àlẹ́ àwọn ni wọ́n wà. tó bá jẹ́ pé torí tọ́ lọ́ọ̀lẹ̀ yìí ti ń sọ̀rẹ̀ torí tọ́ lọ́ọ̀lẹ̀ yìí ti ń sọ̀rẹ̀ bó lẹ̀ ti ń sọ̀rẹ̀ nítorí tọ́ lọ́ọ̀ eléyìí ń tẹ̀lé tọ́lọ́ ń tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam ìwọ sì ń tẹ̀lé nítorí pé wọ́n bá sọ̀rọ̀ nítorí pé ń ṣe tọ́lọ́ ń ṣe tà nàbì sallallahu alaihi wasallam ní sì máa ń pàkíyèsí rẹ̀ nǹkan báyìí já jájọ́ máa ṣe nǹkan báyìí já pàṣẹ ọlọ́run fẹ́ eléyìí lọ́lọ́run fẹ́ so ó rí i pé wọn bá díẹ̀ lọ́ọ̀fà kún tọ́ba ti fẹ́ sọ̀rọ̀ wáàdì bí wáàdì bí wáàdì ti fẹ́ bà wọ́jẹ́ ni <laughs> kẹsẹ wáàzì tó máa bá yẹn jù nítorí kò sí wò pé kí o ní kankankan kéèyàn lè rí dáná tó rẹ wọn lè sọ pé yorùbá lẹ o lówó o tún lọ́rọ̀ rẹ lẹ́nu èsì pé o lo orí tó ń fún yẹn o tún wá máa sọ kọba kùn gbé ọ ìyẹn ní pé gbàtọ sọ pé ẹ má ṣe báyìí kọba kùn gbé irú àwọn ọ̀rọ̀ kọbẹ tí dọ́gba kò sì bá kùn kọba gbé àwọn olùdíje dáa. so òdodo lọrọ àwọn sọhábà ọlọ́pọ̀lọpọ̀ ọ̀rẹ́ lónìí ẹ torí àǹfààní ayé ni tó bá ní kẹ́ mú méjì wá ní àlàyé ẹ nílì mú wa ẹ nílì mú wa torí ẹ rẹ ní láǹfààní ayé tó bá láǹfààní ayé mi ni mi nítorí pé ó láǹfààní ayé ṣe fún tàwa ni ọmọ sàǹfààní ayé fún ọ náà sọ pé in return òun náà àǹfààní òun náà torí di eléyìí èyí tó pọ̀ jù nínú àwọn ọ̀rẹ́ lónìí kò jẹ́ torí tọlọ́run tọ́ ọlọ́run sanu wa ẹlẹ́kẹta anabi sọlọ tó wọ́n sọ pé fẹlẹ́ fún mọ̀nkún nàfẹ́ nǹkan ẹlẹ́kẹta ayẹ́kọ̀rọ̀ha ayẹ́cúdà fìlkófìrí bàdà ìlànkọ́dà hùwà hùmín kẹ́mi ayẹ́kọ̀rọ̀ha ayẹ́kọ̀dà fìlnáà. yíyan kórìíra àti jẹ́ni tó ṣe wípé yóò padà di kèfèrí lẹ́yìn ìgbà tọ́lọ́run ti là á kúrò nínú jíjẹ́ kèfèrí ọlọ́run ló là wá o alágbára o sáàsọ fi hàn àrí kèfèrí ọmọ àwọn kékeré ni àwọn eléyìí orí tí wọ́n dárò ó ronú common sense kò sí fún wa àwọn náà ní common sense ọ̀kan ṣiṣẹ́ yìí torí common sense gan tí ọba ti ṣiṣẹ́ kọ̀ọ̀kan mọ̀ mọ́ ó ti di sense tó wúwo níbo wọ́n ti wá fẹ́ lé mú nígbà tí ò ṣiṣẹ́ yìí so ìwọ tó lórí tó ló ní common sense o tún ní deep sense ọlọ́run ló sànù rẹ̀ tí ọba sànù rẹ̀ ọba àmọ̀ pọ̀ gbọ̀ jù wọn lọ ọlọ́run ló fi wá mánà torí ẹ̀ lásìkò ṣe ń bẹ̀ pé kọ́mẹ́sì wa lọ́nà lẹ́yìn ìgbà tó ti fi wá mánà ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب so اهدنا الصراط المستقيم ní ìgbà mẹ́tàdínlógún lójúmọ́ làwọn kọ́lọ́ mọ́sí wa lọ́nà. nítorí pé olóògùn àìgbà ọkàn gbogbo àwọn ẹ̀dá yìí bẹ́yìn isbàáyìn min asọ́ọ̀bì arrahman bẹ́yìn isbàáyìn min asọ́ọ̀bì arrahman láàrin ọmọ ká méjì péré nínú àwọn ọmọ àkọọ́lọ̀ ní gbogbo ọkàn wa wà yuqallibuha kayfa yasha ọlọ́run máa yí ọkàn kálukú bó bá ṣe fẹ́ ọlọ́run ló yí ọkàn wa lọ sí islam táàbí ṣe islam ọlọ́run dákun má yí ọkàn wa kó ń bẹ́ẹ̀. ẹ àwọn kèfèrí náà ọlọ́run ló yí ọkàn lọ sí di kófù tí wọ́n fi ṣe kófù tí wọ́n tẹ̀ bàjẹ́ tẹ́ bá sọ fún ọ pé kófù ọ̀dà gan ẹja tẹ́lẹ̀ yìí jẹba kéèyàn máa kórìíra àti padà sí kèfèrí lẹ́yìn ìgbà tó ti là ń bẹ̀ gẹ́gẹ́ bí èèyàn ti ṣe ń bẹ̀rù téèyàn kórìíra kí wọ́n sínú náà bẹ́ẹ̀ ni àfẹ́ wọn náà láfi ṣe Islam àfẹ́ wà lìjánà láfi ń tẹ̀lé Muhammad sallallahu alaihi wasallam gbogbo ọ̀rọ̀ yẹn tako gbàgbọ́ àwọn sòfíà tó ra sọ pé sòfíà yóò sọ pé mi ò sí náà nítorí pé mò ń bẹ̀rù yà èmi ò sì sí náà nítorí mò ń ran kan ìkẹ́ tọ̀ ẹ wá rí nísìnyìí èèyàn mélòó nínú wa lónìí ní bẹ̀rù àti di kèfèrí mélòó ọ̀pọ̀lọpọ̀ ọ̀dààmú kó n bá lè di kèfèrí kó n di kèfèrí kó n sá ti rówó ìnáyà lẹ́sẹ̀ rí pé ó jà lọ́dọ̀ àwọn èèyàn wípé káwọn lọ lóyìnbó ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn gbogbo plan tí wọ́n ní láyé nípa fẹ́ lọ lóyìnbó kódà tí wọ́n bá tún sọ fún pé tó bá dọ̀ wọ́n padà bí kẹfẹ́ rí gbàgbà jẹ dọ̀n àwọn ọmọ lè má mú so wọn wọn bẹ̀rù fún wọn wọn sọ wọn sí jàǹdà ìdí nu ẹ̀rí tọ́lá tó gbogbo wa ní ìsìn tó bá fẹ́ fi hàn pọ́ lájú ọmọwé kálukọ́ lọ wọ súùtì ni yóò kó sókòtò yóò fi ṣẹ́ẹ̀tì sọ́rùn yóò di okùn mọ́ abẹ́rẹ́ rí nǹkan mọ́ yóò tó gbé súùtù ká yóò gbélé òun náà tètè pé à àwọn náà lajú ókè tó nétìfù ọ̀lajú ọ̀lajú tó bá àti Johnson tó bá wẹ̀wù Mẹríání àti Deborah ìgbà náà ló tó jẹ́ pé ọ̀lajú tó la hawla wala quwwata illa billah ẹnì pé ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rù àti ti kèfèrí lẹ́yìn ìmánì ẹ máa jẹun ẹ máa fọwọ́ tún jẹun ẹ máa fọwọ́ ti gbé sẹ́nu pé abóyìnbó ti máa ń ṣe nìyẹn náà abóyìnbó ti máa ń ṣe nìyẹn pé wọ́n fẹ́ ṣe pé àwọn ọmọ ṣe lórúkọ Jésù kí ló rẹ̀ burú bẹ́ẹ̀ káwọn ọmọ ṣe lórúkọ Jésù náà kí ló burú bẹ́ẹ̀ a máa bá wọn dé chọ́ọ̀kì yẹn o a máa bá wọn dé bẹ́ẹ̀ bíkọ́ pàdé wa lẹni tó náà ń ṣe ìgbéyàwó yìí o àbẹ́rẹ́ rí gẹ́mẹ́ wọn ọ̀bẹ̀rù àti bí kèfèrí wọn amúlé ti sọ́ọ̀tì ẹ̀rù onígbà wọn pé bí wọn bá rà wọn mú wọn mọ̀ lè rà wọn mọ àwọn ọmọ wọn kékeré lọ́wọ́ abẹ́ wọn dẹ̀ lu aago bó bá dẹ̀ wọ ọmọ náà lè lọ lu aago mbẹ ẹgbọ́n tó ń torí pé ìṣesí àwọn èèyàn lónìí ó fi hàn fáwọn ò dààmú kó fẹ́ ti bọ́ sí nísìn ìgbà tó wá sí kó o rí sẹ́ títí ó wá sọ wá di pé wọ́n máa ti nìgáàdì sọ́ọ̀tù ó wá gba tẹ̀ nìgáàdì sọ́ọ̀tù. sẹ́mọ̀ pé kàráàì yàrá hawla al-hima yóò ṣekú ayélujára àbò ọ̀rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ bí ẹni tí ń dára tí wọ́n lọ gbọ́dọ̀ dára wọ̀ sẹ́wọ̀n kó kú fẹ̀rẹ̀ tó padà dá wọnú ẹ̀ àní ìsìn ìwọ́n pé ọkọ̀ tiẹ̀ torí pé njọ́ kan yóò di pé ah bàbá bàbá ọlọ́dẹ ẹ wọnú sọ́ọ̀sì ẹ fẹ́ lọ gba àgbo wa ebi ẹni pé màmá sọ́lẹ̀kùn ni ah bàbá tó ábẹ́ ọ̀la àgbo tó burú lọ́gbà àgbo wa dàrí ọgbà àgbo ni wọn lọ lọ́kọ́ káwọn máa jọ ọmọ kásìkò ti tó ọba àti kò lu àgbo ọba ọ̀ ń gbowó oṣù àbọ̀ gbowó mọ̀ ń gbowó oṣù bọ́ọ̀bẹ̀ fọ́ra máa kọrin jésù dé jésù ń bọ̀ jésù dé jésù ń bọ̀ di ó ti dàkúdà kọ́ lọ nítorí pé tí àwọn èèyàn bá ronú dáadáa lẹ́rìí pé tí ọmọ mùsùlùmí ń ṣe lónìí tí ń fi hàn pé wọn ọ̀bẹ̀rù àti ti kèfèrí ọ̀pọ̀ bàjẹ́ ọ̀pọ̀ bàjẹ́ nísìnyí ẹwà nu mọ́tò ẹ̀yìn lọ sẹ́kù àwọn anìgbàjá ti túká gbàdúrà gbàdúrà báwọn omi tamán public bus làwà so kò sí sáyò sẹ́nìkan láti sọ di church èèyàn mélòó lóyún ní ọ̀sán ìyá ẹjọ́ ṣe wèrè rẹ̀ ókè kó ṣe wèrè rẹ̀ kó fi rẹ̀ yín la tó níbẹ̀ yẹn lẹ́bàá ti di pé ibi tẹ́sí lọ tẹ́sí lọ tẹ́sí lọ tírísà dóòbò tírísà dóòbò làwọn èèyàn ń lọ lórúkọ jésù tó nípa àmì ẹ bá ara wọn alájà àmì àá lé ẹ ń bẹ̀rù àtìdí kékeré nù ẹ bẹ̀rù àtìdí kékeré so torí de eléyìí ẹ kéè sára o ẹ bẹ̀rù àti di kèfèrí rárára ẹnìkan sọ̀rọ̀ ah, ẹbí tó ń tí kò mọ lọ sí àjò alájà ni mí o ṣùgbọ́n ilé wa àwa ni wọ́n ń pè lọ́mọ ológojò hmm, ọmọ ológojò eégún ológojò bàbá ńlá bàbá tó fi bàbá mi nù. <laughs> ìwọ sì lọ ń bẹ̀rù. àti ti kẹfẹ ìdílé yìí ń àti ti kẹfẹ wọn ipe kọjá ẹnìkan ti fi ń ọba jáde yín máa lọ ìlà ìlọwọ ó túmọ̀ sí pé àwọn èèyàn bẹ̀rù láti di kẹfẹ mi kí ló dé tó jẹ́ pé tó Islam ní Islam tó jẹ́ tọ́lọ̀ ti lè sọ̀rọ̀ láàbì inú rẹ̀ àwọn tí wọ́n sọ̀rọ̀ pé ẹni tí kẹfẹ́ rí ẹni tí kẹfẹ́ rí bẹ́ẹ̀ ìbọn náà lọ lẹ́sìn ọ̀rọ̀ tó bá wù ló fi jẹ́nẹ̀ ọ̀rọ̀ táwọn kan máa fọ́ máa lé koko fọ́ máa pé àfikásẹ̀ ìsìláàmù kú kátó wà lè jẹ́nẹ̀ àwọn ti lọ rí ni. wọn náà máa hmm, ń àkíkà ó sì ń gbé àwọn pọ́ǹtì yẹn mọ́ láti pọ́ǹtì òfin. ẹ̀rí pọ́pọ̀lọpọ̀ bẹ̀rù àti wọ́n kà ní pé Eh, december àti january ẹgbẹ̀jẹ̀ end end of the year bonus níbi sẹ́yìn wọ́n á ti líǹkì ẹ̀ mọ́ christmas and new year ẹ̀rù ọba yín láti di kẹfẹ́ lẹ́yìn ìgbà tẹ́ ti jẹ́ mọ́mì sẹ́yìn náà wọ́n á máa sáré sí àwọn ẹ̀bùn nígbà tí wọn bá ti gbà tí wọn ti di ráìsì wọn ti pa díẹ̀ wọn ti ṣe gbogbo ẹ pé jẹjẹ àbí bàbá yìí léèrè ọ̀rọ̀ ayé ẹ kí lẹ rí sí kájẹran sábà gbé fún wa nítorí Christmas ráìsì sábà wọn ti jẹ o kìí ṣe pé wọn fẹ́ẹ́ gbà pé ṣe ká gbà àbí ká mọ kí lẹ rí sí ká gbà kí lẹ rí sí ká jẹ subhanallah kí ló dé tí wọn fún yín tẹ́ bá fẹ́ẹ́ ṣe ọdún ìṣúná Ramadan wọn èyí tí ṣe fún yín tẹ́ ìbá fẹ́ẹ́ ṣe ọdún iléyà tó torí pé àwọn ń wọ́nà tẹ́sí di kèfèrí ẹ̀yin òsì fura kí ló dé tó fi jẹ́ pé lónìí ọ̀pọ̀lọpọ̀ nínú ọmọ mùsùlùmí ó ń tẹ̀mí láàrin àwọn èèyàn ó sì ń sọ pé ẹ má sọ fún ọ pé mùsùlùmí ni mí subhanallah wọ́n mọ̀ wá sí ọmú fún kèfèrí ìmúra rẹ ìsọ̀rọ̀sí rẹ ìhùwàsí rẹ àwọn tó ń bá rìn gbogbo wọn yóò máa fi hàn pé ìwọ ò kórìíra àti di kèfèrí lẹ́yìn tó ti jẹ́ mùmínì ọmọ àti wọn rán lọ skul dédé skul tó ẹgbẹ́ ìrégbé àti ránù ló ti síwájú ọfẹ máa gbé àwọn obìnrin lọ́tù kó gbé obìnrin lọ́sì tí wọ́n bá ti wá ọmọ mùsùlùmí gbogbo wọn máa gbọ́ pé ah, ọmọ mùsùlùmí kí ló fẹ́ sún ọmọ mùsùlùmí débi àmọ́ wá gbé obìnrin don't ever tell anybody I'm a Muslim la ilaha illallah ẹ̀yin bẹ̀rù àti di kèfèrí nù àwọn ọmọbìnrin mùsùlùmí tí wọ́n rán lọ sí sùkú táwọn òbí wọn náà bẹ̀rù tí wọn ò kórìíra kọ́mọ di kèfèrí lẹ́yìn táwọn ọmọ ti jẹ́ mùsùlùmí tọ́ẹ́ pé òbí gan-an ni ó sọ fọ́mọ pé mínísítẹ̀ ìnìkan ọmọ ọmọ àwọ̀ tòótọ́ ọmọ bá sì wọ nǹkan míì tó yàtọ̀ sí mínísítẹ̀ and trousers yọkàn àbùkù ọmọ náà wá jẹni tí ń wọ jìlbáàbù ọmọ tó gbé débi pé ń lo nìkọ́ọ̀bù àpọ̀lá mi sí wọ̀ọ̀sẹ̀ nítorí pé àwọn àyà yẹn wọ́n ṣe tán láti máa fi sísọ́ọ̀tù láti fi máa gbé jìlbáàbù ọmọ torí kíni nítorí pé ìgbàgbọ́ tí wọ́n ní pé tọ́mọ bá ti ń wọ jìlbáàbù yún ni yóò kù ní alùsùn náà ẹ̀jẹ̀ ọmọ wọ mínísítẹ̀ ká nítorí pé kí ló burú torí kò lè rí sẹ́ ọ̀fẹ́ rù táwọn ó di kèfèrí lẹ́yìn ìgbà tọ́lọ̀ ti là wọ́n nínú jíjẹ́ kèfèrí torí ẹ̀rọ lẹ́sẹ̀ rí i pé ó báyàn lọ́kàn jẹ́ kí láwùjọ tiwa lónìí torí oúnjẹ torí oúnjẹ ilé ayé yìí ọ̀pọ̀lọpọ̀ wọ́n sì ti gbé ọkà wọn bá jáde wọ́n máa tètè kèfèrí wọn ò ní tètè mùsùlùmí oníkálukú ọmọ hùwà bó ti ṣe fẹ́ ó ń gan fúnra ara rẹ̀ ní òtún máa gba islam jẹ yọ ọmọ sọ pé ẹni ṣe mí ṣe sampo ní ṣe fanatic ní ṣe fundamentalist gbogbo dáhùn iléyẹn ń sọ àwọn náà máa bí tí wọ́n ti rí ranù islam ní ranù yẹn o torí ẹ̀ ká kórìíra àti di kèfèrí lẹ́yìn ìgbà tó lọ́n ti ṣe wá mùsùlùmí gẹ́gẹ́ bá ti ṣe ń kórìíra tí wọ́n sọ wá sínú ná tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ òkè yá mi nílùú lẹ́fẹ́ kà nínú ojú ọ̀nà táwọn èèyàn fi ń ṣèṣe fáwọn ọ̀bẹ̀rù àti di kèfèrí lẹ́yìn táwọn ti jẹ́ mùsùlùmí ọlọ́run ẹlẹ́dàá kó ṣàánú wa. nínú ẹgbàá kan. النبي صلى الله عليه وسلم يقول لا يجد أحد حلاوة الإيمان حتى أن يكون يريد أن يقول títí tí ó fi ṣe àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn kọjá kọlọ àti ránṣẹ́ rẹ̀ lọ fẹ́ràn jù ẹlẹ́ẹ̀kejì kó fẹ́ràn ẹni tó fẹ́ràn nítorí ti Allah ẹlẹ́ẹ̀kẹta kó máa kórìíra àti padà sínú ṣe kèfèrí gẹ́gẹ́ bí títí ń kórìíra wọ́n sọ̀rọ̀ sínú ná wọ́n fi wọn kànàkànà kọ́ bọ́ọ̀nù ná tọ́ ẹgbẹ́ wa mi wá látọ̀dọ̀ gbogbo eléyìí fi hàn àpò ìfẹ́ ìfẹ́ yẹn ìfẹ́ yẹn pàtàkì lẹ́rìkẹ́ náà àdéhùn iná wọ́n sọ nípa káfíńrán ọlọ́run àtànábì sọ̀rọ̀ bá àtìlà ju gbogbo nǹkan lọ léè ṣe pàtàkì ó ṣe kókó láti fẹ́ràn gbogbo ẹni tá a bá fẹ́ràn torí ti Allah káfí tó jẹ́ ẹni tó ṣe pé à ń kórìíra àti padà sí kéfì wàláhì à ń kórìíra rẹ̀ wàláhì à ń kórìíra rẹ̀ orí ńlá lọ́nà ṣe fún wa ìgbà tó ṣe wá mùsùlùmí tẹ́bárí kékeré kan mú atórí rẹ̀ pé nípa tọ́lọ̀ ẹgbẹ́ bù gbogbo ẹni tí wọ́n ṣe kèfèrí àsìkò tí ń ṣe kèfèrí lọ́wọ́ ó wọn pé nítorí pé wọn à ní ríran gbogbo ọ̀ràn tọ́lọ̀ fẹ́yìn rí àwọn ò ní rí inú àánú làwọn wà wọ́n rò ọlọ́run tó wá ṣàánú wa tó sì kẹ́ wa tó gbé wa sójú ọ̀nà tó dáa tó ní ká máa jẹ́ mùsùlùmí yìí kí á la wọn fẹ́ fi gba pààrọ̀ sí ọlọ́run má ṣe tiwa láì dáa akramakumullah ẹja dúpẹ́ fọlọ́n lórí ìdẹ̀ra tọ́lọ̀ ṣe fún wa fọlọ́n ẹlẹ́dàá kọ́ má bàjẹ́. abdullahi bin abbas radiyallahu anhuma ọgbà ìgbà wá wá. oni oní sọ fún ara rẹ̀ oni man ahabba fillah wa abu abghada fillah wa wala fillah wa ada fillah fa innama tunalu wilayatu Allahi bidhalik ولن يجد عبدا طعم الإيمان وإن كثرت صلاته وصومه حتى يكون كذلك ابن عباس oníbàwá sọ̀rọ̀ yìí torí pé àwọn sọ̀hábà tẹ rí yẹn lẹ́yìn ìgbà tán gbẹ́kọ̀ọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam àwọn náà padà dẹni tó ṣe pé wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ tó ṣe pé ti sọ̀rọ̀ ẹ̀ tí ọ̀bá ti fà látara ẹ̀kọ́ tí wọ́n kọ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ó ní man ahabba ẹnikẹ́ni tó bá fẹ́ràn ẹnìkan nítorí tọ́lọ̀ ẹ fẹ́ràn àwọn kìí ṣe nítorí ìtẹ̀lé ayé tí wọ́n ní ká gbìyànjú ọba lówó ọba lọ́lọ́ ọba nípò ọba àjẹnìkan ẹ̀dákun ẹ̀dákun ẹgbàgbé lẹ́yìn torí gbogbo ntẹ̀lé ayé lásán ni o sì lè fẹ́rẹ̀ nìkan torí àwọn ntẹ̀lé ayé nǹkan mọ̀ mọ́ lẹ́rú yóò rẹ̀ kì rẹ̀ náà ni tó àmọ́ kọ fẹ́ràn tó bá fẹ́ràn torí tọ́lọ́ torí pé mọ́mìnì ni ẹ ní jà nítorí tí ò nídìí tó bá jẹ́ pé torí nǹkan ayé tó nílẹ̀ máa fi mú lọ́rẹ̀ ó rí pé tí ò tó wọ́n máa fẹ́ afẹ́ ajẹmọ́fẹ́ ayọ́ ni tó bá kọ́ fẹ́ràn olúwa rẹ̀ náà irúgbó wo ti ẹsẹ̀ pọ̀ tó yìí ọ̀nà tó gbà tó fi lówó tó kò ní fi hàn yá ni. ẹ dákun torí tọ́lọ́ ṣé eléyìí láyà bá ti torí rẹ̀ bára a sọ̀rọ̀ torí pé ìwọ náà tọ́lọ́ wọn bá sí náà fún ọ nídìí ẹ̀ tó bá tó ìwọ náà lọ wà ń po rẹ̀ bó náà bá ti máa bú ọ ni o torí ẹ̀kọ́ fẹ́ràn yẹn torí ti Allah fẹ́ràn rẹ̀ nítorí pé múmi ẹni tí ń tẹ̀lé tọlọ́run tí ń tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam wà á bọ̀ ọ̀bọ̀ fillah kó o sì jẹ́ni tó kórìíra ẹni tó kórìíra nítorí ti Allah gẹ́gẹ́ bá ti ń kórìíra kèfèrí wàlá kórìíra kèfèrí nítorí pé ń bá jẹ́ Timothy àbí ń jẹ́ Ògúndọ̀yà àbí nítorí ń jẹ́ Sàgódọ̀gbà wallahi kàlà akórìíra wọn ni nítorí pé wọ́n ṣe kèfèrí sí Allah wọ́n yìí sin Allah nǹkan mìíràn yàtọ̀ sí Allah ni wọ́n ń pè nǹkan mìíràn yàtọ̀ sí Allah ni wọ́n ń sìn kò jù bẹ́ẹ̀ lọ táwa ti torí rẹ̀ kórìíra kèfèrí nù kó o sì kórìíra àwọn mùnáfíkì nítorí pé sekúsẹ́ yà jàù làwọn òdekù kọ̀ jẹ́yẹ. sọ̀túnṣòsì má bàa bìkan jẹ́ méjèèjì náà ni wọ́n padà bàjẹ́ fún un kò kórìíra àwọn mùnáfíkì torí pé mùnáfíkì ausland àwọn máa ń dá àwùjọ rù ọ̀tọ̀ ni tí ń wí jáde ọ̀tọ̀ ni tó wà nù ẹ̀ bákan náà ká kórìíra àwọn ẹni tí ń sẹ́lọ̀ ó ń zina lélẹ́yìí á ó lè lélẹ́yìí á ó ṣẹbọ lélẹ́yìí torí ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ kìí ṣe nítorí pé ọmọ bàbá báyìí ọmọ ìyá báyìí ọmọ àdú báyìí èdè rẹ̀ báyìí nítorí ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ nítorí tọlọ́n kìí ṣe nítorí kẹ́nìkan lù ọ́ ẹnìkan bú ọ ẹnìkan fún ọ ní nǹkan lọ́mọ kórìíra rẹ̀ ọ ama da ọ̀rọ̀ rẹ láàrin àwọn yẹn ẹni bú lágbájá kí sẹ́ni ọlọ́ kí sì sẹ́ni ọlọ́ náà yẹ kẹ́ máa béèrè kí sì sẹ́ni lórí tó fún jẹ ní dẹni torí ṣé búrẹ́dì ò ṣe búrẹ́dì láwà fún ma àwọn ni àbí torí pé ọba iná ló fi máa ó nítorí ọlọ́run torí kéko kórìíra èèyàn tó sábò ti sọ ẹni tó jàǹbá rẹ̀ eléyàn àdámánì ò lè fẹ́ràn ẹni tó sábò ti sọ àmọ́ nìsín ìkórìíra tó jẹ́ sìn ọgbọ́dọ̀ jẹ́ ti rọ lọ. wàwá aláfilá kó o sì máa nífẹ̀ẹ́ sẹ́ni tó nífẹ̀ẹ́ sí kọ́ ọ máa jẹ́ alárànṣe alátìlẹ́yìn sẹ́ni tó o bá jẹ́ pé o nífẹ̀ẹ́ sí nítorí ti Allah wípé eléyìí. ẹni tọlọ́n lòun ma wá ràn án lọ́n torí ọlọ́n wa'ada fillah kó o sì jẹ́ni tó ṣe pé ó mú lọ́tà ẹni tó bá mú lọ́tà nítorí tọlọ́n gẹ́gẹ́ àwọn kèfèrí àwọn mùnáfìkì àwọn pòkì fa innama tunalu wilayatullahi ẹnìkan ò lè jẹ́ ní pẹ̀lú gbogbo ń ta kàálẹ̀ yìí o kọjá kọ fẹ́ràn tó fẹ́ràn tó rọ lọ okórìíra ẹni tó tó ó ṣe àtìlẹ́yìn àti àrànṣe fẹ́ni tó ṣàtìlẹ́yìn àti àrànṣe fún torí ti Ọlọ́run ó mú lọ́tà ẹni tó mú lọ́tà nítorí ti Ọlọ́run eléyìí ni máa sọ yàn di waliyullah. kìí ṣe sẹ́ o kìí ṣe sẹ́ sílẹ̀ ayé. kìí tó ṣe ni tó fi rí sẹ́ nítorí sẹ́ni tó fìdí wàlí ìtọ́lọ̀ Ibn Abbas ó ní mọ́mì nìkan ò sí tí ó rí adùngbàgbọ́ òdodo kọ́lá kọ́ máa ṣe sọ láti lọ́pọ̀lọpọ̀ kọ́ máa ṣe sùnyàmù lọ́pọ̀lọpọ̀ ṣáájú kó tó máa ṣe ń tàwé tuhibbu fillah wa tubghidu fi wa tuwali fi wa tu'adi fi nǹkan mẹ́rin ló máa ń sọ̀rọ̀ di waliyullah. Hmm. ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan ni Ibn Abbas ni wọ́n kọ́ni sọ́ọ́rọ́ عامة مؤاخاة الناس على أمر الدنيا ó ní èyí tó wọ́pọ̀ jù nínú múra ẹni lọ́mọ ẹ̀yà àwọn èèyàn lónìí ó ti di tí wọ́n mọ lórí nǹkan lé ayé ẹwà tìgbà tí Ibn Abbas ti sọ̀rọ̀ wa dhalika la yujzi ala ahlihi shay'a ká máa wá fẹ́ràn ara ẹni nítorí nǹkan lé ayé ká máa bá ara ẹni tó nítorí nǹkan lé ayé yẹn kò lè fa dáadáa kan wá bá àwọn ẹni tó jẹ́ pé bẹ́ẹ̀ làníyàn tí wọ́n rí. Al-Imam Ibn Jarir at òun ló gbà wá. Ibn Abbas ń kórìíra láyé ìgbà tiẹ̀ irú táwọn èèyàn padà wá dà lọ́dọ̀ pé wọ́n bára wọn ṣe wọ́n múra wọn lọ́tà àfi nítorí nǹkan lé ayé báwo wá lónìí òní tí gbogbo ẹ ti fọ́jú tó ti polúkúrú musu òní tó ṣe pé gbogbo ẹ ti dàrú èèyàn mélòó ló kù fi ń bẹ́ nìkan ṣe nítorí tọ́lọ́mọ ẹni tí a bá rí tí wọ́n fẹ́ràn rẹ torí nǹkan tó ní ni tí wọ́n bá ń kórìíra rẹ torí pé òní nǹkan tó lè tó lè fún wa ni tí wọ́n bá rí tí wọ́n láwọn fẹ́ràn ọ̀sẹ̀ torí tí wọ́n padà gbà ni tí wọ́n bá ń dìtẹ̀ mọ́ tí wọ́n mú ọ lọ́tà nítorí tí wọ́n ò lè rí gbà lọ́dọ̀ rẹ ni subhanallah ara àwọn wàhálà tó gbalẹ̀ ayé ká ní o òdodo ni Abdullah ibn Abbas ńlọsọ o ibn Abbas ni wataqatta'at bihim al-asbab gbogbo ọ̀nà gbogbo ọ̀nà já láàrin wọn ìyẹn ni pé al ìfẹ́ ìfẹ́ tán láàrin wọn kò sífẹ̀ẹ́ tí òdodo sí ìfẹ́ lé ayé lọ́wọ́ tó wò ó a rí i pé ẹ̀kọ́ ńlá lélẹ́yìn ó sì yẹ kí gbogbo mùsùlùmí ó gbéra rẹ̀ sórí òṣùwọ̀n nípa gbogbo nta ti sọ yìí léyìí ìdánwò ńlá ń bẹ́ńbẹ́ fún gbogbo ẹni tó bá ronú nípa tó kó sínú gbogbo ẹni tó bá ń janu tó ń fanu tó sọ pé mo gbọ́ lọ́wọ́ bá gbọ́ àbí tẹ ń janu bẹ́ẹ̀ pera rẹ̀ ní mùsùlùmí ó wò ó wò ìjà àwọn nǹkan tí wọ́n ní àfi ká wọ́n fi jẹ́ni tó nígbàgbọ́ òdodo ìwọ ti ṣe tiẹ̀ àpọ̀lọpọ̀ ọmọ sọ fún un ráyé sá alákàjẹ lòun ṣùgbọ́n òṣùwọ̀n tá a fi wọ́n wò gbóòótọ́ lọ sọ bí rọ́ọ̀lọ́ ń pa wọn náà lò sùn wọn báwo ni o ti ṣe jẹ́ ẹni tó ṣe pé ọ̀ ń fẹ́ gbogbo ẹni tó ń fẹ́ ń torọ́ lọ ò ń kórìíra ẹni tó ń kórìíra ń torí tọ́lọ́ọ̀ òun ṣe àrànṣe fẹ́ni tó ń ṣàrànṣe fún torí ti Allah ó sì jẹ́ni tó ṣe wípé ó mú lọ́tà àwọn ẹni tó mú lọ́tà nítorí ti Allah ní ọba ti jẹ́ bẹ́ẹ̀ àti pé ó nígbàgbọ́ tí ń pariwo sọ fún òní o ní ọba ti wá jẹ́ bẹ́ẹ̀ àti pé èèyàn ń tanra rẹ̀ jẹ ni eléyìí túmọ̀ sí wípé ìfẹ́ ọ̀kan ló nínú àwọn ìjọsìn eléyìí tó jẹ́ pé àgbọ̀dọ̀ gbé lọ bẹ́ẹ̀ lómi yàtọ̀ sí Allahu Rabbul Alamin ìfẹ́ ìwò la wá gbà lérò bẹ́ẹ̀ òun náà ni mahabbatu al-ubudiyya ìfẹ́ tó ti kó ní ṣe pẹ̀lú ìjọsìn fún Allahu Rabbul Alamin torí ẹja kí sára láti jẹ́ni tó ṣe é pé yọ́ọ́ máa ṣe ìtẹ̀sìn wa tó mú wa yóò máa jìnnà sí ìtẹ́sìn wa tọkọ̀ fún wa ọjọ́ ni tó so pé ìfẹ́ wa lọ́jọ́ ìfẹ́ òdodo wọ́n má jẹ́fẹ́ mùnáfìkì wọ́n má jẹ́fẹ́ àwọn kèfèrí ó túmọ̀ sí pé tẹ́ bá fẹ́ràn ẹni tẹ́ fẹ́ràn ẹ má fẹ́ràn rẹ̀ nítorí bẹ́yà ìbídà yín pọ̀ lásán ìlú pa yín pọ̀ èdè sọ yín dọ̀kan ẹjọ́ ríra yín ládùúgbò kan àbágbègbè kan ẹjọ́ jẹ́ tìlà ẹ fẹ́ràn ẹni tẹ́ fẹ́ràn torí ti Allah ẹ kórìíra ẹni tẹ́ kórìíra torí ti Allah ẹ sì jẹ́ ẹni tó ṣe é pé yóò máa ṣe àrànṣe tẹni tí ń ṣe àrànṣe fún torí ti Allah ẹ sì mú ẹni tẹ mú lọ́tà lọ́tà nítorí ti Allah abẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ lẹ́dàá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kọ́lá kò jọ̀wọ́ kó ṣàánú wa kó fi àlékún àgbọ́yé nínú ẹ̀sìn kó fi ṣèkẹ́ wa ó sì wá lọ́kàn nínú àwọn ẹni tí gbọ́rọ̀ tí ti tẹ̀lé tó sunwọ̀n tó sunwọ̀n jù nínú rẹ̀ kọ́lá ẹlẹ́dàá wa kọ́mẹ́sì wa lọ́nà kọ́mẹ́sì wa darí pèsè kó dára fún wa láyé kó dára fún wa lọ́nà kéèyàn kó forí jì àwọn òbí wa. kọ́ba wa sì kí àwọn ẹni tá a ti kú nínú wa kọ́lọ̀ yẹn wa ó forí di àwa náà kàtó kú ó sànù wa lẹ́yìn ikú wa ó sì wá lọ́mọ náà jẹ́ ọ̀gbìndì سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك nígbà wọn lè ta aṣọ ìjọba ní nípa táwọn nípa àwọn olówó aṣọ. wọ́n bèrè pé wọ́n ní àwọn ìṣe súnmọ̀ tẹ́lẹ̀ àwọn tí wá bẹ̀rẹ̀ fún súnmọ̀ báyìí pípín ìgbọ̀yàwó àwọn ó pọ̀ láti tẹ̀lé àwọn nípa pé kò ṣe súnmọ̀ ìṣe ó wà ní ibi táwọn wá tẹ̀lé wọ́n ní bàbá wọn máa ń sọ báwọn pé káwọn láwọn lọ sí hajj yorùbá àwọn dẹ̀ ní àwọn òsì lọ sí hajj pé pé àwọn lè sọ bàbá yẹn pé bàbá ìgbà àkọ́kọ́ lọ sí hajj lọ́dún ìdíje ìgbà yìí lọ wọ́n ní pàwọn lọ sí àwùjọ kan ní ìfẹ́sẹ̀ jùmọ̀ pàwọn pé bọ̀ ìmáàmù yẹn pàtó ń ṣe ọ̀rọ̀ tó sọ̀rọ̀

tó ti wọ́n sí ìgbẹ́ àti pé níwáyé kó náà lọ́wọ́ náà òkú fúnra rẹ̀ tó tó wà nílé lọ́pọ̀ wọ́n ní mú wọn ní pé ṣé táwọn mẹ́ta àkáàlù àárọ̀ àti ìrọ̀lẹ́ àárọ̀ àti ìrọ̀lẹ́ pé ó fúnra lábáwọn láti bo ara wọn ní láwọn jẹ́ òkú àbúkó ní ìkáwọn wọ́n ní pé ẹnìkan wà táwọn bá bẹ̀ ìtẹ́ tí ló bá dẹ̀ bá wọn jẹ àwọn ọmọ ní orí pé ṣé owó táwọn fún látọ̀rọ̀ fún àwọn iṣẹ́ ìlú kan ṣe ìgbà bí a kò ṣe pé bí a bí ọmọ bá tí wọn lọ́dọ̀ tó máa ti wá ara níṣẹ́ ọmọ fún mi wọ́n ní ìmọ̀ tó ń ṣe sọ́lá lẹ́ gbé bí àwọn ọ̀dọ́ bá ti rà bí a ṣe ìbọ̀ tó bá ti sọ́lá ẹnu rẹ̀ òkè nínú ìgbà rárá lẹ́yìn àbá bẹ́ẹ̀ torí wọ́n ní pé ṣé lóòótọ́ ni pé ní gbogbo ọjọ́ júmà lálẹ́ ọjọ́ júmà àwọn òkú èèyàn tó jẹ́ bàbá ibi àwọn máa wá bẹ̀yàn gbogbo alẹ́ ọjọ́ júmà wọ́n ní bàbá àwọn tó kú lẹ́yìn tí òfin ṣe túnà bóyá wọ́n wà láta àwọn àgbẹ̀ kan pí dáwọn lè máa ṣe ìlú àgbọn lẹ́yìn ìlú wọ́n ní àwọn ti gbọ́ pé àwọn ọ̀nà tí a máa ṣe pé àwọn ìlú ìgbà ọ̀nà wo làwọn lè pọ̀ fáwọn òbí àwọn láti sọ ìlú ẹgbẹ̀rún wọ́n ní pé àwọn ti sọ̀rọ̀ kan ní àwọn gbọ́ wọ́n ní àdìsí kan wá ṣẹlẹ̀ pé ọlọ́run ti sọ pé pé tí obìnrin bá wà tó bá jẹ́ ẹni tó ń bojú pé tó bá bí ọmọ pé tó bá fọwọ́ra ọmọ lórí látara tó ń bojú rẹ̀ pé gbogbo ẹ̀rọ orí ẹ̀ pé ó mọ̀ mọ́ wọ́n ní pé tí ò nẹ́sù. alhamdulilayi wọn máa bọ àwọn lásọ kan aṣọ yẹn wọn á dá sòkú aṣọ tán fẹẹ fi sòkú tí àwọn òṣìṣẹ́ wá sòkú dá àwọn aṣọ tán sòkú káwọn lè tà á fowó rẹ̀ sí nǹkan mìíràn àwọn kan ọlọ́run bò gbà pé ká máa má sọ torí pọ́ kùkù nítorí pẹ́sìn Islam fi hàn wá pé òkúkú fún yàn kan ìbànújẹ́ ni ẹni tó wá kú fún yàn tí ikú rẹ̀ jẹ́ nǹkan ìbànújẹ́ kí láfẹ́ máa má sọ fún nǹkan àdùnnú wò lọ ṣẹlẹ̀ máa sọ tá máa tàmì sí pé aṣọ tá a mú gbòkú bàbá nìyí aṣọ tá a mú fún ìyá nì so ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò gbà ká mú aṣọ fún kókùkù bóun ní ẹsẹ̀ wa gbà pé ká tà nítorí páwọ̀ fẹ́ wọ̀ kọ̀tọ́kọ̀tọ̀ nà lábẹ́ òfin ọlọ́run nígbàgbà tí ní gbà lólówó tálíkà láti kọ̀ má tẹ ara rẹ dànù ẹni tí wọ́n bùn lásò gbà tó dáa tó wọ̀ ọ́ ó ti gbá sóòkù ó ti dá sóòkù ẹni tí ò rówó rà fúnra ara rẹ̀ tí wọ́n bùn ó náà ti gbá sóòkù ẹni tí ò wá da kọ́ wọ̀ àmọ́ títà ló ń tà tó jẹ́wó rẹ̀ òun náà ti wọ́ sóòkù torí pé náà ti sàǹfààní lára sóòkù gbọ́ ọ̀nà kan nínú ọ̀nà téèyàn lè gbà sàǹfààní lára rẹ̀ Islam ò wọ́n ní àwọn kì í ṣe súnà tẹ́lẹ̀ àwọn tí wọ́n ṣe nì ṣùgbọ́n ìyàwó àwọn àwọn ń gbìyànjú pẹ̀lú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ láti fi kó náà máa ṣe súnà ṣùgbọ́n fàákì kọrí ó ní ní táwọn ṣe tẹ́lẹ̀ ló wọ́n máa ṣe wọ́n gbàgbé láti ṣàlàyé tí wọ́n ṣe tẹ́lẹ̀. ok wọn ládàáda alẹ táwọn lè ti torí rẹ̀ kọyàwó àwọn ẹ gbìyànjú pẹ̀lú rẹ̀ láti pè wá sídìí súnà gba gbogbo oríṣiríṣi ọ̀nà tí yàn fi gbìyànjú tó bá wọn pàṣẹ kọrí tó ní bídíà ló ń fẹ́ ṣe kú kò burú kẹ̀kọ́ lẹ̀ nítorí pé kò sí bá a ti lè ya islam àti sunna islam ni sunna sunna ni al-islam kẹ́sì máa wọ àwọn èèyàn máa ń ṣàbòsí sí al-islam àti sunna irú ètí wọn kì í ṣe sí al-kufru wa shirk nítìdóbìnrin kan tó bá jẹ́ pé ọmọ mùsùlùmí ni wọ́n lọ fẹ́ kèfèrí lọ́kọ tẹ bá bá kó náà ti ń ṣẹbọ sọlọ òun ti ń ṣe kèfèrí sọlọ òun náà ti ń lọ ṣọ́ọ̀ṣì òun náà ti ń bá wọn lọ síbi òòṣà sẹ́yìn bá wọn sọ pé níjọ́ lọ́wọ́ á ti dàkúdà báyìí níjọ́ lọ́wọ́ á ti kó fi Islam sílẹ̀ wọ́n sọ pé a má bínú wọ́n ti sọ kóbìnrin ọ̀lẹ́sìn ẹ̀sìn ọkọ náà ní ìyàwó sèé ó sì kí wọn ló dé ńgbà tọkọ tiẹ̀ bí ahlu sunna tí wọ́n wá sọ pé bídíà ló ṣe kú wọn máa ń jàǹbá islam àti sunna láwọn àjàǹbá tí wọ́n kì ṣe fún kófóró àti shirk kọ́nà ń sànù wa wọ́n ní bàbá àwọn wọ́n máa ń tọrọ lọ́dọ̀ àwọn pé káwọn ìgbà tó sì jẹ́ pé àwọn tí wọ́n ń tọrọ lọ́dọ̀ àwọn táwọn ará wọn lọ sí hajj àwọn gan ò tíì ṣe é kò sí tó so méjèèjì pọ̀ ìgbà tí èsì pé wọ́n fẹ́ lọ bá bàbá rẹ̀ ṣe hajj bàbá rẹ̀ náà ni ó dá lọ fúnra ara rẹ̀ kò síbi tó fi ọlọ́run ti sọ yìí pé o lè sanwó hajj fẹ́ni tó ṣe wípé yọ lọ ṣe hajj nígbà tí wọ́n ò tí jẹ́ni tó ṣe é ó lè sanwó rẹ̀ kó wọn lọ sí ó tilẹ̀ jẹ́ pé nítorí o ti ọ̀dà nítorí pé lábẹ́ òfin ọlọ́run ìgbà tó lọ́sọ̀ pé wàlẹ̀ lẹ́gàn àlẹ́ nẹ́sẹ̀ hijjal bayti man istata'a ilayhi sabila ọlọ́run ti hajj lọ́rùn yẹn lórí àwọn èèyàn ní àwọn mùsùlùmí ẹni tó bá ní ìkápá ojú ọ̀nà àti débẹ̀ ìwọ ní ìsìn oníkápá rẹ̀ fúnra rẹ̀ bàbá rẹ̀ ò lè dẹ́ni tí ó lè lọ àfi pẹ̀lú ìnáwó tiẹ̀ òfin ṣẹ̀rí àti sọ fún wa pé bíbádìí lọ́gọ́ yìí láàyè fún ọmọọmọ mùsùlùmíà tó bá pẹ́ lómi ní ọ̀bọ̀ náwó tó fi lè débi tó ti ṣe hajj wọn ò ní sọ pé wọ́n lọ lágbára rẹ̀ hajj wọn ò ní jọ́ràn yàn lórí rẹ̀ sọ ẹni tó lágbára rẹ̀ lọ́yẹ kọ́kọ́kọ́ lọ sí tiẹ̀ nítorí pé ìtọ́dọ́gbadù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ òun náà ní pé fardiyyatul hajj ala al-fawriyya. ṣíṣe hajj lọ́rùn ẹ̀yàn ní í ṣe pẹ̀lú kíákíá tọ́lọ́mù bá ti fún ọ lágbára rẹ̀ má lọ́la yọba nàbì sallallahu alaihi wasallam sọ pé ta'ajjalu bil hajj wal umrah fa na la yadri ma hajj àti yóò máa tọ́lọ́mù bá lè sí àmọ́ bá sanwó rẹ̀ fún bàbá rẹ̀ nígbà tó à ń bẹ lọ́nkọ́ má burú kó tilẹ̀ jẹ́ pọ̀ ọ̀sẹ̀ torí wọn lọ ẹ̀kọ́ kọ́kọ́ lọ náà màtí èsì pé olówó tí ẹ̀yin méjèèjì fi lè lọ lẹ́ẹ̀kan náà torí tí wọ́n bá lọ kú á sọ pé ọ lágbára láti ṣe hajj ṣùgbọ́n ọkọ̀ láti ṣe títí tó fi kú ilé ìjọba ohun tó wá ń fowó rẹ̀ ohun tó fi lọ rẹ́ lómi. wọ́n náà lọ ti sọ láti jùmọ̀ ní mọ́ṣáláṣí jùmọ̀ kan ìmáàmù wa ń sọ àwọn ọ̀rọ̀ kan tó pè fún béèrè. àwọn afẹ́ ṣèbéèrè làwọn anáwọ́ gbogbo yẹn wá tẹjú máwọn sẹ́ńtà náà ń ṣe ọ̀dà ọ̀dà nítorí tí wọ́n máa ń sọ kútùbà lọ ìyẹn sọ̀rọ̀ ìyẹn ṣèbéèrè ẹ jẹ́ kí wọ́n parí kútùbà fẹ́ parí sọ̀látù jùmọ̀ màtẹ́ bá parí sọ̀látù jùmọ̀ ẹ wá súnmọ́ ìmáàmù ẹ wá ṣèbéèrè nípa nǹkan tí ẹ fẹ́ béèrè tó bá sì jẹ́ pé ìsọkúsọ kábàkábà kóbókóbó ni ìmáàmù sọ táwọn èèyàn gbé àgbọ́yé kágbọ́yé lọ tó ń fẹ́ kí ìbéèrè rẹ̀ kọjá ìlanilọ́yẹ̀ fáwọn èèyàn tó ti gbọ́pọ̀ kúgbọ̀ kí wọ́n má bàa gbégbé kúgbé lọ wà á ṣe lọ́nà tí gbogbo èèyàn fi gbọ́ bàbá ẹ̀ máa mo ní ìbéèrè kan tí mo fẹ́ ṣe nínú tẹ́ ṣe ní kútúbà eré ìjẹ́bù sí àmọ́ gbà tá ń sọ kútúbà lọ́mọ ànáwọ́ kò sí tọ́jú bẹ́ẹ̀. wọ́n ní àwọn ó máa ń bùkátà láti lo oògùn lọ́pọ̀lọpọ̀ láti gbàdégbà látàrí àárẹ̀ tí ń ṣe é títí wá pé àwọn làwọn bá ń rógùn yìí fún yóò máa gbalá àwọn máa gbalá dógùn táwọn ń rà fún tó bá jẹ́ pé ìyàwó náà ní ra fún ara rẹ̀ tí yóò máa gbalá dó owó tí ń ná láti fi rògùn àkọ́kọ́ ọ̀rọ̀ pé ìyàwó ní náwó lórí ara rẹ̀ tí yóò gbalada tí ò ní gbalada ó ní ṣe pẹ̀lú àníyàn má dàníyàn kó wọ́n lọ wọ́n fọwọ́ yìí ra oògùn tí mò ń rà láti fi tọ́jú ara mi kí ara mi ó lè bá àmókun kó lágbára láti jọ́sìn fún ọlọ́run ọba bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ yọ̀gbà ládẹ̀. ṣùgbọ́n ìwọ ọdọ ọjọ́kọ tó bá ra oògùn fún ìyàwó rẹ lórí àárẹ̀ tí ń ṣe pẹ̀lú àníyàn pé ó ń ṣe bẹ́ẹ̀ láti fi tọ́jú ìyàwó rẹ ó lè bá lálàáfíà ó lè bá láǹfààní àti jọ́sìn fún ọlọ́run ọgbà ládàá tiẹ̀ náà wọn gbà ládàá alimami ibn Qudama rahimahullah nínú tí ra àwọn alimọ́gùnmí wọn láwọn olùmọ̀ ẹ̀sìn Islam ọ̀rọ̀ wọn pín sí méjì nípa pé yàtọ̀ sí kájẹ kámu ibùgbé àtàsọ̀táwọ̀ sọ̀rùn fóbìnrin ṣé ọ̀ràn yẹn náà lọ jẹ́ lórí ọkọ fífi kọ́kọ́ máa jẹ́ kó ní ọmọ gbé náwó tọ́jú obìnrin tí máa ń sàárẹ̀ so àwọn kan sọ pé kì í sọ̀rọ̀ àyàn lórí ẹ̀ ẹni kí tára ìyàwó ọba ti yá lọ́mọ́nà tí ó fi lọ wá oògùn sí ti máa ń ṣe ìgbà táwọn kan sì sọ pé ah bóun ló ti máa bá gbé ẹ ẹ ń jọ ń gbé ọ̀ ń gbádùn rẹ̀ ẹ ń jọ ń gbé ẹ ń pè ń yàwó rẹ̀ tí wọ́n bá ti wá sáré ọ wá lè ránṣẹ́ sílé bàbá rẹ̀ irú wa wọ́n ni ètò dáa jù ni pé inṣàlá inṣàlá wọn náà lọ tọ́jú rẹ̀ wọn náà lọ tọ́jú rẹ̀ ẹ bóun ni ọba ṣe rùn tó ní ìsìn ọmọ ti lọ lé ọkọ láti rí ọdún márùn wọn sì ṣe dáadáa tó wọn á sọ pé ibà kan yọ lẹ́nu àbí òye wa ọkọ wa wọn ọmọ tó lọba bàbá yẹ wọn bọ tọtọ bá ti gbádùn ọmọ padà bọ àá ní ṣáàlà tó tọtọ bá ti bẹ́ẹ̀ lọ́nkọ́ Islam ọ̀farama alọ́gọ́nmú bẹ́ẹ̀ wọ́n tó ń jẹ gbádùn ìyàwó rẹ̀ wọ́n náà ló gbé wàhálà rẹ̀ wọ́n náà ló gbé wàhálà rẹ̀ torí di eléyìí kí á ní wọ́n fẹ́ fi ìyàwó rẹ̀ tó ní tọ́jú rẹ̀ wọ́n tọ́jú rẹ̀ pápá jùlọ tó bá lágbára ọ̀nà tọ́gbà tó fi tọ́jú rẹ̀ tó bá sì ní wà ti jẹ́ pé ebi ń pa ìyàwó rẹ̀ oní sọ pé mo ń ìgbà tó tó ọkọ ọkọ ìyàwó ṣe kí lọ kí pé ìyàwó ṣe tó bàbá ọmọ ṣe so bẹ́ẹ̀ náà lọ́tọ́jú máa ń sáré ọlọ́run lọ. wọ́n ní táwọn máa ń ṣe àfikárù sọ́bà àti mẹ́sà àfikárù sàárọ̀ àti rọ̀lẹ́ ṣé àwọn àwọn ni àtẹ̀yìn ọ̀bọ̀ tẹ́lẹ̀ náà ní ṣe àfikárù sọ́bà bóyá ń sọ́gbà lérò ní pé sáwọn wọ jìlbáàb sáwọn wọ hijab ẹ bá ti rí pé ẹ bu ara yín ẹ má bọ̀ sí wòwò àmọ́ pé dandan dandan bẹ́ẹ̀ sì máa múra tẹ́ bá ti sọ láti láìsí àtúrà rárá eléyìí jẹba wọn lọ́ọ́ máa ti ń gbọ́dọ̀ àwọn tó wá jẹ́ pé gbogbo ìgbà táwọn bá ti rán ní nǹkan pé kọ́ lọ ra nǹkan wá kọ́ lọ gba nǹkan wá àwọn ó bùn lówó ṣé táwọn ṣe ń dá àbí ọ̀dà kò sí tó burú mẹ́ta kò sí tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tó bá ṣe pé ẹ̀kan bùn lówó lásán ẹ̀ ń ṣàkíyèsí bí ṣe ń ná nítorí pé àti bùn ni lówó kọ́ ló túmọ̀ sí kò ṣe dáadáa sí yàn àfi kó owó olùta ni mò ń bùn lówó irú owó wo mò ń ṣe ń bùn ṣé mò ń ṣe ń ṣàkíyèsí bí ṣe ń ná nítorí pé nísìnyí ọmọ kékeré ni ẹ̀ ń kówó fún ẹ̀ ń bùn lówó ribiribi níjọ́ tí ọba rí ẹ ti sánà kọ́ máa jalè nígbà tá a sì fún lówó ẹ gbọ́dọ̀ máa mọ́nítọ̀ kí ni fowó yìí ṣe nítorí pé àìjẹ́bẹ̀ ẹ mọ̀ kówó tọ́mọdé bá kọ́ bá tọ́mọdé bá kọ́ rí ìdí àkàrà ní òmù rẹ̀ tọ́mọ bá tún tí ọ̀dọ̀ ẹni tí ń tàkàrà ẹ rí i pé àkàrà ni wọ́n dín lákàrà ńláńlá bí àkàrà péńgbé yìí ọmọ òkú wọn ọ̀fẹ́ ìwọ wà lọ́n fẹ́ ẹ̀rún ẹ̀rún àkàrà lọ́mọ òkú ó lé ní ẹ ń tẹ ẹ̀rún àkàrà three hundred pé ó ní ra àkàrà gidi tọ́lá tó bá fi lè ṣe àkàrà one fifty ó ti yóńjọ́ yọ wà ní àrùn rún kọ́ ń tà wọ́n bá tẹ ẹ̀rún sínú pépà àbá yọmọ àdàtẹ nu pípẹ́ wípé ẹ̀yọ ọmọ ayé tá ń jẹ ayé náà nù. torí eléyìí kò ni mo bùn kí ni ń kó fowó ǹjẹ́ ń lé ìjẹba àwọn. wọ́n ní ìmáàmù àwọn àwọn kíyèsí o tí wọ́n ti sọ láti fún àwọn lọ́sùn ìgbéraká kẹta ìsẹkẹrin nínú àwọn sọlá láti tá à ń ti ń ké ó jákè ìmáàmù ọkùnrin ti Allahu Akbar bí Allahu Akbar ní ohun bí tó ti ẹkọ ká kí ó ahọ́n èémì ètè èémì sẹ́rù lè má mú lè má ṣe láti lẹ́yìn rẹ̀ bó lẹ́yìn ṣe mà pété rẹ̀ nìyí bó lẹsẹ mọ pa ẹyin rẹ lẹsẹ wà téèyàn máa ríran gbà pàkọ ni àbí èèyàn lè rí ìran èèyàn lè rí wájú èèyàn gba ìpàkọ díẹ̀ kọrọ sàmì tó báyìí pé ìmáàmù ti sọrí èmi máa dúró ní ẹmí ẹmí ahọ́n ẹmí ẹmí àdúgbò sọlọ àti èrè tuntun tí torí gbogbo ètò àwọn ọmọ bẹ́ẹ̀ ti lè tò lẹ́yìn ìmáàmù. lẹ́sìn tó mọ̀ pé kèmí ahán kèmí àfi tó bá yẹ pé ń bá sọ láti rẹ wá lọ dún wájú rẹ lẹ wá wò tó lọ darapọ̀ mẹ́jọ máa pé bàbá yóò ahán bàbá yóò o tó bá ti jefe bẹ́ẹ̀ ẹni tí o bá ti tí o mi ahán ó lóun ka kí ó nú ni eléyìí ò ka kí ó kan dànù eléyìí lè máa mú kò tí ì Islam ẹni tí sì ma Islam kò yẹ ní lè máa mú. wọ́n ní sòótọ́ ni nítorí wọ́n ti dòru jùmọ̀ àwọn fámìlì wa àwọn bàbá wa àwọn màmá wa tí wọ́n ti kú wọ́n á máa bẹ léèwò ẹnu ká ẹyin náà ti ẹkẹ sí wọn lálejò bí ẹ̀mí lò tó bá fi wọn máa bẹ léèwò ìjọ tẹ gbóyà ìjọ tẹ ro sẹmó ìjọ tẹ ro kà gbogbo eléyàn alọ lásán ni kò ní ìtumọ̀ kankan ẹjọ́ tikutikú bẹ léèwò báwo ṣé nǹkan ti ń báyìí níbi tó wà lọ ọgbà pípọ́ máa bẹ léwu ìkíni bẹ́ ń lé mọ́ kí ló fẹ́ fi lé sí. ẹ̀gbọ́n táwọn ibi sọ̀rọ̀ lọ́wọ́ àìsílẹ̀ sọ àná awùwọ́lù mẹ́ńtẹ̀ ṣọ́kù àǹhùl ọ̀rùn yóò mọ̀ lùkìyà. èmi là kókó ẹni tí lọ́wọ́ kọ́kọ́ lánàá fún tó bá di jọ́gbìn dàlùkìyà. àmà kọ́bìlà yóò mọ̀ lùkìyà má láti kótó di jọ́gbìn dàlùkìyà má ẹnì bẹ́ẹ̀ bá ti gbà pé wọ́n máa wálé àjẹpákúdá yá wà nù torí bí yorùbá ṣe é ṣe nù kéńgbà tí wọ́n tẹ́ bá ti gbà pé ẹ̀yin náà ni wọ́n máa wálé àríwá ẹ̀kọ́ nù àjẹpákúdá yá wà kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ wálé wá ṣe kí nù bó bàbá rẹ̀ ó ṣe wálé wọ́n tó sunkún sunkún pé bàbá kú tó ní jẹ́ kí bàbá ojókòó ń pàlọ́ fẹ́ discuss pé lẹ́yìn ìgbà tẹ lọ bó lọ rí tó ẹ rí i pé gbogbo ẹ náà irọ́ náà ni lásán ilé ìjẹ́bù wọ́n ní bàbá àwọn kú kò sì jẹ́ ẹni tó kú lórí súnà táà lè máa ṣàdúrà fún á gbé wọn lórí òṣùwọ̀n ni tábà rí wọn pé nítorí wọn ti kú kọ̀tọ̀ wọn di kèfèrí wọ́n lè jẹ́ pọ̀kì àpọ̀kì yìí bá kú pọ̀kì kò kú ká má ṣàdúrà fún mọ́tàbá ti rí tá a ti mọ̀ dájú pé bàbá yìí kú lẹ́ni tó jẹ́ kèfèrí ni pẹ̀lú níta ló ti kú yìí àlè ṣàdúrà fún kẹfìrí ṣe ìbẹ̀lẹ̀ ti wò wò tó bá jẹ́ pé nítorí ṣe kú kò kí ì lásán lọ sọ́dà kò pé ká má ṣàdúrà eléyìí jẹba. wọ́n láwọn àwọn àwọn àwọn ti kọ́ ẹgbẹ́ sí àwọn máa ń ṣẹgbẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n nù àwọn fámìlì àwọn á ò mú wọn lómi díẹ̀ pọ̀lọpọ̀ sàṣàlẹ́ tí ọ̀ máa tàtàlẹ́ tí ọ̀ máa ṣe ẹgbẹ́ tàtàlẹ́ tí ọ̀ máa ṣe ẹgbẹ́ bóòlù àwọn ti wá lè ṣe táwọn lè pè wọn ẹbẹ lọ kọlọ wọn bọ fọnà mà wọn ẹ tún wá pè wọn lọ síbi pé ẹsìn lọlọrun fi rán nàbì Muhammad sallallahu alaihi wasallam tọlọrun fẹ ká máa ṣe èyí ṣẹgbẹ èyí ṣẹgbẹ àdánù ẹgbẹ ìranu ẹgbẹ òfò kan tẹ ń ṣe ká tó yẹ pé ẹ wàá gbé kárí yóò wá jẹ fún un ló ti dínkù ẹ̀sìn lọ́dọ̀ tí yín tuwaluna alayhi wa tuaduna alayhi. ìbéèrè rẹ̀ ṣe déédéé ẹ̀kọ́ tá a kọ́ lónìí yìí báyìí ẹ̀rí pé nínú ẹ̀kọ́ tá a kọ́ ni kíkọ́ fẹ́ràn ẹni tó fẹ́ràn torí ti Allah kó kórìíra ẹni tó kórìíra torí ti Allah kó máa sàrànsí fẹ́ni tó ń sàrànsí fún torí ti Allah kó o sì mú ẹni tó mú lọ́tà lọ́tà nítorí ti Allah. àwọn ẹni tó ń sẹgbẹ́ yẹn àwọn kì í gbogbo ẹni ti Allah o wàá fẹ́ràn ẹni tó fẹ́ràn torí pé ọmọ ẹgbẹ́ yìí wàá kórìíra ẹni tó kórìíra torí pé ọkọ̀ di mẹ́mbà wàá máa rán ṣe torí pé ara yín ni wàá mú gbogbo ẹni tí ò sẹgbẹ́ lọ́tà ẹ̀fẹ́ máa ń tẹ̀mí lé ayé gbogbo nǹkan náà ni wọ́n kò sì ní fẹ́ gbọ́n kankan lẹ́nu ẹni bọ́dì ju wípé tí wọn náà wá darapọ̀ mẹ́gbẹ́ lọ. wọ́n máa dẹ́jẹ́ rẹ gẹ́gẹ́ bá ń ṣe ń dẹ́jẹ́ káfíìrì pé kó di mùsùlùmí bẹ́ẹ̀ ni wọ́n máa dẹ́jẹ́ tiẹ̀ náà ká pé ah ó ti ẹ́ kí wọ́n lọ di mẹ́mbà náà gbogbo àdúgbò yìí ní alẹ́ everybody àbẹ́rẹ́ rí nǹkan mọ́ yálé everybody both male and females gbogbo wọn ní sẹ́gbẹ́ wa yìí. ẹ ẹ ẹ ẹ fẹ́ sọ pé táà ti ọ̀dà àbálùsúnà lẹ́yìn náà yẹn ká àlùsúnà àlùsúnà òní tẹgbẹ ẹ wọ àlùsúnà ní tẹgbẹ tẹgbẹ ẹ̀yìn náà tí bá àlùsúnà làánà àbẹ ẹ̀gbọ́n kẹfẹ tí bá àlùsúnà làánà kó lẹ́yìn tó ajá àlùsúnà tẹtù tẹgbẹ òfò tẹtẹ bá dé àlùsúnà áùsùlán ẹ ní rí tẹgbẹ òfò rò kò sí tẹfẹ fi ṣe wọn máa dẹdẹ kálukú ká gẹ́gẹ́ bá à ń ṣe sọdẹ kẹfẹ rí pé mùsùlùmí àtìlẹ́m tẹfìlà làwọn náà sọ pé wẹgbẹ́ kò lè bá àrọ́nà lọ so ẹlẹ́kejì ẹ̀rí fáwọn ti ń sẹgbẹ́ yẹn gbogbo ẹjọ́ ọba ti sẹgbẹ́ wọ́n mú lọ́tà rẹ̀ àjàgà kò tiẹ̀ ti máa sẹgbẹ́ ntẹ́lẹ̀ kọ́ ọmọ ti máa ọ̀họ́ ọgbà kátó wọn bọ́ báyìí wọn náà bọ́ báyìí ẹ wá jọ pàdé lọ́nà yóò wú ọtí kàtẹ́gbin ni kékin ni olórí bú kó kú kọ́ wọ́jà hànà ah, kí ni wàá tóbi dára hànà torí kó ọ̀sẹ̀ gbẹ́ subhanallah tí ọba jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n ń rò nínú ẹ̀mí rẹ̀ tó o sì ń sẹgbẹ́ adẹ́pọ̀ sẹ̀sẹ̀fẹ́ gba tíkẹ́ẹ̀tì àti wọ ẹgbẹ́ ni ò ti wọ̀ gbogbo ẹni tó bá ti wà nínú ẹgbẹ́ bá ń fi máa ń rònú wọ́n máa wò ó pé ńgbà tí ìwọ tó màmá tó fẹgbẹ́ lẹ̀ àbí wọ ọkọ̀ láti wẹgbẹ́ lẹ́yìn gbogbo òpolongo táwọn ti ṣe adẹ́pẹ́ kò palẹ̀ mọ́ torí pé orí ibú rẹ ti ó ti hàn tí ọba jẹ́bẹ̀ kí ló dé tẹ̀ lé wọn ká tó wọn gbọ́dọ̀ wá sẹgbẹ́ sí i tí ọba jẹ́ pé ti gbàgbọ́ pé ibẹ̀ nìkan lóríire wà bákan náà ẹ̀rí kí wọ́n máa rọra wọn ṣe ètí máa ń ṣiṣẹ́ nínú wọn yọ tó máa ń wáyà tí wọ́n kún tí iṣẹ́ yìí ó fi lọ síwájú wọ́n nìkan máa wọ́ọ̀rì nínú àsomọ́ tó wá all the same wọ́n kó àwọn èèyàn wá fún tí wọ́n wà á ràn lọ. tó bá sì jẹ́ pé ń wá sẹ́ni à nínú ẹgbẹ́ ibẹ̀ ló sì rí sẹ́n ẹ kó sí ẹ kó síbi yín wá ṣé iṣẹ́ ti federal ẹ̀ṣẹ̀ ni àbí state àbí state àbí sàwọn aládàáni sẹ́ńbọ́lá alùsùn náà ti lè wá ìfọ̀n wọ́n tún máa fa alùsùn náà ṣe yẹ̀yẹ́ láti aṣọ tẹ́lẹ̀ ẹlẹ́fẹ̀ẹ́ sẹ́gbẹ́ àwọn ará wọn benefit wà bẹ́ẹ̀ nìyẹn ó kẹ́ ẹ̀ sọ nípa disadvantages so ẹ rí i pé ẹni tí ò bá ti sí ọ̀tá wọn ni ẹni tí ò bá ti sẹ́gbẹ́ yẹn ọ̀tá wọn ni tí ọba wa tó ìwọ sọ pé ọ̀sẹ̀gbẹ́ mọ́ gbogbo sẹ́tàn bọ̀ wà wọ́n blọ̀kì ẹ̀ tó bá jẹ́ pé àwọn ni wọ́n pèrò wá síbi ọjà tó ń tà wọ́n tún búlọ́ọ̀kì wọn pé ẹ má ra àjà lọ́dọ̀ rẹ̀ máa ilé ẹ̀ ti fi rí dá o. Ah, ó fi Islam lẹ tó ara ti máa ṣẹlẹ̀ nínú àwọn ẹgbẹ́ jáde wọ́n ti gbé sí ipò fóun gangan ní Islam. síbẹ̀ yìí náà rí ẹgbẹ́ làwọn kan ṣe ní ìsù wọ́n á sọ pé gbogbo obìnrin tó bá ti wà nínú ẹgbẹ́ kò gbọ́dọ̀ lọ́kọ lódì ẹgbẹ́ gbogbo wọn sì gbọ́dọ̀ mú profile wọn wá fún fi lé ẹgbẹ́ lọ́wọ́ àti àwọn contact number so o sì gbọ́dọ̀ wá brother kan nínú ẹgbẹ́ a gbọ́dọ̀ wá látòdì ẹgbẹ́ so nítorí délé wọ́n ti kó wọn sínú cage dáadáa ọ gbọ́dọ̀ jẹ́ pé bí ẹ brothers náà nínú àwọn sisters lẹ gbọ́dọ̀ ti máa nìkan so ẹgbẹ́ tún máa débi pé àmírù ẹgbẹ́ wọ́n kà fún àmírù mọ̀mìnì lẹ́sẹ̀ àṣẹ tó bá pa náà wọ́n tẹ̀lé ẹnìkan gbọ́dọ̀ takò àmírù ẹgbẹ́ ó tún máa fọ ọmọ ọlọ́mọ lọ́kọ̀ kọ́dọ̀ ọmọbìnrin ó tún máa sọ fún yín pé ẹ tẹ́gbá ní sábà lọ bá bàbá rẹ̀ bóyá bàbá rẹ̀ lè gbọ́ ní àpò gbígbà tí bàbá mi just primary level ah, ewu àti final level pé kí àmírù wá gbà ah, ah, kí ló dé ó ní àyè sí àmírù wa ó kọjá ti dáàbì mi abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ lánìí káha ilá bí wàlíì yẹ ilá bí ìmárà níbí àmírù. <laughs> àdáwò ńlá wọ́n wá ní ẹgbẹ́ tẹ̀sí ọ̀dá ẹgbẹ́ tẹ̀sí ìranù ẹ wá ń bínú ẹ wá kọ́ akíkọ́rí ṣé ọjọ́ ń pàdánù lọ da alẹ̀ abẹ́ẹ̀kọ́ tí ọba dáná mi lọ da alẹ̀ kí lẹ́ ń bínú sí kí wọ́n á bẹnu àtẹ́lu ẹgbẹ́ yín wọ́n sọ gbẹgbẹ́ yín ọ̀dà ayàwó lọ́wọ́ atọ́ta pẹgbẹ́ tí wọ́n ti ta wíìlì rẹ̀ àdìsí wo lọ́wọ́ atọ́ta pẹgbẹ́ tí wọ́n ti ta wíìlì rẹ̀ tó ń torí kékeré gbé ọ́ sá sẹ́kù ibẹ̀ ni àǹfààní tí wọ́n wà kí ló dé tó fi jẹ́ pé gbogbo ìyànjú tá à ń gbà ọ́ gbogbo ṣùṣubú títí dé tá à ń ṣe lórí kẹgbẹ́ ọmọ fọ̀ à ń ṣe lórí sunna nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ẹnì pé nísìnyí báyìí wọ́n máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórúkọ ẹgbẹ́ wọ́n máa wojú àwọn tó wà nílẹ̀ àárín brọ́dá lágbájá àárín sista lágbájá àárín bẹ́ẹ̀ kọ́ni tí stranger kan bá wá tó bá di pé ẹ fẹ́ jáde ẹ rí i pé wọ́n introduce ẹ pé ah, ah, masha allah la kọtẹ ìlàbí látàkì ẹ̀rẹ́ yìí náà inú wa dùn eh, broda kínní ẹ wá fún wa ní àbíòye <laughs> àwọn profile àwọn form tí wọ́n tí wọ́n lò tí wọ́n tí wọ́n táwọn náà fill afẹ́kẹ́ ti full member. a'udhu billahi minash shaitani rajim. táwọn ọmọ tí wọ́n bá lọ kẹ́kọ̀ọ́ nbìkan tí wọ́n bùkátà láti gba hostel àwọn ẹgbẹ́ ò tún try láti rí i pé àwọn mẹ́ńbẹ̀gbẹ̀ tàwọn àwọn gba special hotel fún wa àwọn òkẹ́kẹ́ lómi ọwọ́ àná wa wọ́n tún máa dictate fún wa pé ẹ máa rú ìdánilẹ́kọ̀ọ́ tẹ́ máa lọ ẹ̀jẹ̀ ò bá jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ tá wa organize fún yín àbáwọn àfa àfa ìfa ìfa ìtọ́jẹ́ mẹ́mbà wa ẹ gbọ́dọ̀ lọ gbọ́ o wọ́n á sì yín lọ́nà ni o kọ́lọ̀ lọ́ kọ́lọ̀ rọ̀súlù ṣé máa sì yàn lọ́nà ah, wọ́lá àdánwò wà nílé ayé wa á ní kẹ́ ẹ má ṣẹgbẹ́ máa ẹ máa tẹ̀lé tọ́lọ́ ẹ tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam ẹ wá ń bínú ẹ wá ń bínú pé ẹgbẹ́ tó rè wá ẹgbẹ́ tó yẹ pé láti mànà àárọ̀ náà tẹ̀ mànà torí ọ̀nà tó ọmọ tó mú ọmọ fẹ́ gbà pé tànàbì sallallahu alaihi wasallam lọ́yẹ̀ kọ́ gbárùkù ọ̀nà ó wà tó wá fọwọ́ pa irun ọmọdé kékeré tó fi kírímù pa orí rẹ̀. lórí irun kọ̀ọ̀kan wọ́n ní tí wọ́n á fi ìparí tí ń fi ń pa orí ọmọ róńdò bí tí ń fi ń pa lórí òun ọlá tó gojú obìnrin ọmọ gba aládá kọ̀ọ̀kan lórí irun kọ̀ọ̀kan ní orí ọmọ ah! Ah! <laughs> fabrication line <laughs> so fabrication line so nítorí de eléyìí ẹni tí ń bójú kọ́ máa bójú ẹ̀sìn ni àmọ́ kò nídìí pé ká máa parọ́ ká fi máa wá aládá túláàsì lórí nǹkan tá à ń ṣe nítorí pé àwa àwa ń tẹ̀lé kìtàbù ọ̀ṣun náà lórí àgbọ́yé àwọn sọ̀hábà ṣùgbọ́n súnà tá à ń tẹ̀lé náà gbọ́dọ̀ fẹsẹ̀ rinlẹ̀ kéésì kéésì gbogbo tó láti pè ládìs iná lápá àdìs torí pé àdìs wà tọ́jọ́ kọ́ńdẹ̀ àdìs wà tọ́jọ́ pé àfọkọ́lọ́ gbé kalẹ̀ torí ẹ̀ à ń tẹ̀lé kìtàbù ọ̀sùnà á rí i pé súnà yẹn fẹsẹ̀ rinlẹ̀ àwọn wa ní ti àgbọ́yé tiwa tó rágbọ́yé torí pé ntí

wọ́n fi lè pé ṣé ó yẹ sọ́jà láti lè náà lọ sí ní báyìí sọ pé aláàbọ̀tà wọn ni náà ní sáramà àtàwọn tó pẹ̀lẹ́ ìdíje àwọn òkèèjì tó lè fẹ́ ọ̀nà òkè wọn. òun sálámà lẹ́yìn mẹ́ta yẹn. ẹ̀ pàṣẹ àwọn kókí oṣù ìgbà alákàmẹ́ta yìí. wọ́n á so. wọ́n á so yẹn wá sálámà lórí sálámà tó wá jáde wá lọ sí ọ̀dọ́ wa wọlé ọ̀sẹ̀ yẹn. ìyẹn wọ́n á ní pé tó tọ́ ló ń jẹ pé nọ́mbà kì í pé ọlọ́run tó gbà tó ń jẹ sí ẹlọ́ kan tó tún máa sọ̀tò pé pé ẹ̀lọ́ kí ni ètò ilé ẹ̀rì láti jẹ sí. oúnjẹ ìwé rẹ̀ pé nígbà tí wọ́n fẹ́ gba ìgbà gẹ́gẹ́ bí ẹni kí ẹ wọ ẹ̀ báyìí kó lè bẹ̀rẹ̀ ìtàjú rẹ̀ ẹlẹ́yìn ìgbìmọ̀ pé wọ́n bẹ̀rẹ̀ pé wọ́n fún ní ìjọba fẹ́ pé gọ́ọ̀mẹ̀ntì máa yá wọn ṣíṣẹ́ Some students also enjoy. wọ́n ní pé àwọn ní oko fámàlà pé àwọn máa ti ẹran tó kù rárá pé kí kan náà àwọn ẹran àwọn lè ṣí awọ ẹran yẹn lóhun rẹ̀ káwọn fi ṣàǹfààní àti pé àwọn ní oko ẹja táwọn lè fi ẹran yẹn sínú odò ẹja àwọn láti jẹ́ kó má wo sí. Uh, ìbéèrè tí wọ́n ṣe nípa pé ẹni tí ń ṣe sọ́yà ńraka mẹ́rin tó aṣọ ńraka ẹlẹ́kẹta ó wá ló ń sálámà ẹ̀yìn ìgbà náà lòun á lọ tún àlọ́ aláṣẹ lọ́wọ́ fi rákà kan kùn wọ́n á takò wọ́n á ní tó jẹ́ náà lòun ti ṣe oníbèrè wọn sọ pé ń lòun ti lè rẹ́ẹ̀rí nǹkan ṣe yìí àwọn á sọ pé ẹni tó ṣe lọ́yẹ̀ fún wọn bì kìí sẹlòmíì lọ́yẹ̀ fún wọn bì nítorí pé ẹni tó ṣe tó sì ní tọ́ yẹ lòún ti ṣe yun wọ́n mọ̀ ju ẹlòmíì tẹ́fẹ́ bì lọ nípa ẹ̀rí wo lòún rí nínú orí lọ́bẹ̀ tó ń fi wá ru ọwọ́ sòṣùgbọ́n lẹ́yìn àlàyé rẹ̀ ti wá nu tíra wa Bughatul Falah bi idahi ahkam masail as-salat so àgbọ́yé yẹn ò ṣe déédéé àgbọ́yé tó ṣe déédéé òun náà ni pé tẹ́ǹbà ń bá sọ láti lọ tẹ́ ẹ bá ti sọ sọ láti yẹn ti bàjẹ́ ó ti bàjẹ́ pátápátá tọ́ ọ bá wá lọ tún àlùwà láti wàá tún sọ láti yẹn bẹ̀rẹ̀ ni eléyìí ni ń tọ́ dọ́gba nítorí ṣe yẹn kò sẹ́rì kan fún kò sẹ́rì kan fún tó náà bá sì ronú jinlẹ̀ tí ọba tiẹ̀ mà nípa ẹ̀rí ọ̀nà ọmọ yìí kò ṣe déédéé oníraka mẹ́ta tó ṣe nígbà tó sọ sálámà ṣé sálámà ló síwájú sóni àbí ló síwájú sálámà tó ń bo lọ́lọ́run tí wàá sọ wípé kó o ṣe rákà mẹ́rin fún kó o ṣe mẹ́ta lọ́tọ̀ kó sálámà fún kó wàá tún tẹ̀sẹ̀ sí kan fún kó tún sálámà ìwọ́n wàá dàpọ̀ yóò di mẹ́rin ọ̀dà nǹkan kan mọ́ nítorí pé sọ láti rákà mẹ́rin wàá ṣe tẹ̀léra wọn ni títí tó fi parí ntí ò sì ntí ó bá jọun là á fi wé òun ntí ò jọun ni wọ́n fi wé òun tẹ́ni tó sọ bá ń fi sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ṣe déédé nítorí pé tó wà nù sẹ̀ríà ni ọ̀rọ̀ àmúhun àmúhun tí máa ń sẹ́ni mú ó wá nínú ẹgbà wá pé ọ̀kan nínú àwọn sọ̀hábà wọ́n jẹ́ ni tó ṣe pé wọ́n lánàá fi sọ̀rọ̀ lọ́wọ́ àbísọ́là ó ní tí àmúhun bá sẹ́ mú wípé ká jáde ká lọ fọ ẹ̀jẹ̀ yẹn ká wá tún àlùwàlá ṣe ká wá padà wá máa sọ láti tó kù lórí ètò tìsíwájú àmúrin ṣe sọ tẹ bá wá gbé lórí pé ẹ̀jẹ̀ yẹn gbà tó ti pọ̀ ó ti ba sọ láti jẹ́ eléyìí nǹkan ìyapọ̀ ẹnu ni kódà bíi ti sọ torí Umar radiyallahu anhu nígbà tá ń sa lọ́gbẹ́ tọ́ba bẹ́ẹ̀ kù Umar ò ti torí rẹ̀ já sọ̀lá wọ́n bá sọ̀lá ti lọ wọ́n sì ní jáyàn lọ́gbẹ́ kọjá wípé nùnù ni wọ́n máa jáde lára ẹ̀jẹ̀ náà ni wọ́n máa jáde lára gbẹ́jẹ̀ títí ń jáde tó Umar ò ti torí rẹ̀ kọjá sọ̀lá ti rẹ̀ dúró torí ọ̀rọ̀ pẹ́jẹ̀ jáde ẹ̀jẹ̀ pọ̀ ńlọba sọláàtì jẹ gẹ́gẹ́ bí iṣó gẹ́gẹ́ bí ìgbẹ́ kọjọra wọn eléyìí túmọ̀ sí wípé ẹnikẹ́ni tó bá ti sọ sọláàtì rẹ̀ ti bàjẹ́ nínú àdìsá nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam òní inna Allaha la yaqbalu salata ahadikum idha ahdatha hatta yatawadda ọlọ́run ní gba sọlá àti ẹnìkan yín tó bá so àyàfi tó bá tuntun àlùwàlá ṣe ní tuntun sọlá ti yẹn bẹ̀rẹ̀ sọ eléyìí ni nǹkan tó dọ́gba nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ sọ eléyìí jẹ́ pé ẹnikẹ́ni tó bá ti dánrú ẹ̀wọ̀ bá sọlá ti eléyìí nù ẹni táwọn wa mú pẹ̀lú májẹ̀mú méjì kò gbọ́dọ̀ kọ̀yìn sálùkìlà tí ó fi lè tí ó fi lè máa sọ láti tó kù lórí ètò ti síwájú kò gbọ́dọ̀ kọ̀yìn sálùkìlà títí tí ó fi lọ fún àlọ́ àláṣẹ tí ó fi padà táwọn kí wọ́n máa fẹ̀yìn lọ ni tó bá débi tó ti ẹ̀kọ́ kọ́nà yóò tún kọ́nà lẹ́ni tí ń wo àlùkìlà kò sì gbọ́dọ̀ sọ̀rọ̀ torí ẹni máa Malik tún sọ nípa eléyìí pé ó tún dákun kọ́ sọ̀rọ̀ sísọ láti wọn bàjẹ́ pátákórogodo kó lè bá a tún omi bẹ̀rẹ̀ torí wàhálà tí ó ṣe kó tó padà ó ju sọláàtì tó fẹ́ mẹ̀ntẹ́nì pé òun tó fẹ́ mọ́lé lórí lọ kátó wá pẹ́ ní tó bá so ẹ ẹ máa nú tí máa bá sọláàtì jẹ ni iṣu iṣu nù nù àwọn ọ̀gá nù tó bá ti so sọláàtì bàjẹ́ pátákórogodo. tó bá sẹ́nìkan nínú àwọn èèyàn ní sọ̀rọ̀ eléyìí fún wa kọ́ parẹ́ o ẹ̀rù ń bà wá bí kọjá tó wà ló ti sábà fi tẹ́sí àwọn èèyàn fi bàjẹ́ lágbọ́n bì kan sòtọ́ àdéjọ́ gbẹ̀ndà òkè yá táwọn èèyàn kan ti gbọ́rú rẹ̀ tí wọ́n ń lò ó tó ní wí kan wí fún Allah tó bá mọ lórí ẹsẹ̀ nìkan jẹ́ pàṣẹ kan lọ́nà wá kó tiwọn wọ́n àkọlọ̀ dákun kọ́ sànù wa. tọ́ wọ́n ní mùsùlùmí tuntun tí ọ̀ràn yẹn ni kọ́ wẹ̀ tí wọ́n á jẹ́ ọ̀ràn yẹn ta ni ọ̀ma wẹ̀ ọ̀ràn yẹn ni kọ́ wẹ̀. nítorí pé anábẹ́ Muhammad sallallahu alaihi wasallam ó wá nù àwọn àdéhìí tó fẹsẹ̀ rìn lẹ̀ wípé àwọn ẹni tó gba Islam anábì pa wọn láṣẹ fún ọ lọ wẹ̀ ọ̀pọ̀ àwọn aláṣẹ fún ọ lọ́wọ́ eléyìí à ń pè ní ìwé àti di mùsùlùmí ìwé àti di mùsùlùmí ọ̀ràn yẹn ni wọ́n á ní ta ní ọ̀wẹ́ òun náà ní ọ̀wẹ́ ra rẹ̀ á wà kékin nù àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ tó o pé nígbà táwọn èèyàn gbẹ́sìn Islam yé ni wọ́n máa ń ṣe irú rẹ̀ tẹ́nìkan bá wá tó náà fẹ́ gba Islam ó ní bàbá làdáni ẹ lọ yí wọn ká fún tó wọ́n á gbé wọlé wẹ̀ wọ́n á bọ ẹni ẹlẹ́ni wò wọ́n máa yí omi dà sí lórí kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run torí pé kọ̀tọ́ kẹ́ máa wo ìhòhò oníhòhò nǹkan tẹ́yìn ọkàn sí ni pálá yìí àwọn àlàyé ẹ̀fọ́ sí wẹ́wẹ́ yẹn ó lè má wúlò fún un lónìí sọ ẹ̀yìn sọ fún pé kọ́dà ní ẹ̀kún fẹ́ wẹ́wẹ́ àti ti mùsùlùmí ó wá da mi sí gbogbo ara rẹ̀ lọ́nà tó mi ò ní sáláì dé gbogbo pàlàpàlà ara rẹ̀ tó bá ti ṣe báyẹn ó ti wẹ̀wẹ́ àti di mùsùlùmí nù. wọ́n ní orílẹ̀-èdè kan wà tó yẹ kí sẹ́yìn bá lọ kẹ́kọ̀ọ́ mbẹ́ wọ́n máa ń yá àyàn lówó gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ èlé tó wá yẹ kó gùn torí pé àwọn òyìnbó kò sí tọ́ka wọn gbogbo owó tí wọ́n bá yá yàn náà èlé ni ẹsùn rí kí wọ́n ti pín káàkiri gbogbo ilé ayé náà ní. tó wọ́n á ní èléyìn ẹni tí wọ́n yá lówó kò ní san ìjọba ní ọ̀bà san ṣùgbọ́n wọ́n ya tẹ̀lé-tẹ̀lé ni ìdí tó fi ya tẹ̀lé-tẹ̀lé wọn náà ni pé one thousand naira tó fẹ́ yá yìí one thousand fifty naira láti san gbogbo bí processing àti yáwó yẹn ti ṣe lọ kò ní pamọ́ sí wọn náà ìwọ ló sì mọ kọ́bọ̀ wí kọ́ ya pẹ̀lú interest tí ó gorí ẹ̀ bọ́ tó ti mà tẹ́lẹ̀ náà pé ní ọ̀bọ̀ san ajẹ́kọ̀wó ńtọ́ ọba ya rìbá lọ ya tó ń ti pé wò ní san ju ńtọ́ ya lọ àmọ́ ti mà pẹ́lú mi ọ̀bọ̀ san èlé orí ẹ̀ wọn náà ti san rìbá láyè rẹ̀ nù anábì sallallahu alaihi wasallam sọ pé la'ana Allahu akila riba wa mukilahu وكاتبه وشاهديه وقال هم سواء ọlọ́run lánà tí ń jẹ́wọ́ rìbá àtẹni tó fún wa jẹ àtẹni tó pa kọ́lẹ̀ rẹ̀ àtàwọn ẹlẹ́rìí méjèèjì anábì wa sọ pé gbogbo àwọn mara àrùn jọgbà ọlọ́run lánà gbogbo wọn. ọjọ́ bó ti ṣe pé ká ní owó ya owó ya ọ̀ràn. wọ́n láwọn jẹ́ àgbẹ̀ oní nǹkan ọ̀sìn létí nǹkan ọ̀sìn àwọn tó bá kú ṣé àwọn lè àwọn lè mú awọ ara rẹ̀ kó káwọn fa irun kó lára wọn káwọn ó sì fa awọ yẹn ṣàǹfààní mi yàtọ̀ sí jíjẹ àti pé òkú ń bẹ ti ẹran sáwọn lè sọ sínú ibi táwọn ti ń sin àwọn ẹja àbáwọn ò lè sọ sínú àyè táwọn ti ń sin ẹja káwọn ẹja jẹ àkọ́kọ́ àwọn kan tọ́ nínú àwọn nǹkan tí a béèrè àwọn kan ọ̀tọ̀ nínú ìtọ́tọ́ oní ànírun irun ẹranko tọ́jú kùnbété irun yẹn ikú ẹranko kọ̀sọ́dẹ̀gbìn kíkú rẹ̀ fúnra rẹ̀ kọ̀sọ́dẹ̀gbìn tẹ̀wọ̀n kí tábà ti tóńbù rẹ̀ kọ̀sọ́rọ̀ kíkú rẹ̀ fúnra rẹ̀ kọ̀sọ́dẹ̀gbìn àwọn olùmọ̀sọ yìí pé èyí yòówù irun tí máa ń bẹ lára ẹranko bá ti jẹ́ orúkọ yóò wù wọn bá máa pè é tí ẹranko bá ti ka ara rẹ̀ kú tí èsì pàwọn aládùnbù rẹ̀ irun rẹ̀ ò lè dẹ̀gbin nítorí wọ́n sọ pé irun kò sí nínú nǹkan tí ẹ̀mí máa ṣiṣẹ́ lára rẹ̀ nínú èdè àwọn kòkò ha ló nìyẹn wọ́n ní kò sí nínú tẹ́mi máa ṣiṣẹ́ lára rẹ̀ nítorí àdéhùn ni pé nígbà tí ẹranko yẹn wà láyé tá a bá mú kílípà àbábẹ tẹ́lẹ̀ àbí sísọ tá a fẹ́ gbẹrun yẹn kúrò lára rẹ̀ kò ní ké torí àwọn sọ pé kódà bí káfẹ́ yọ̀wò rẹ̀ kódà bí káfẹ́ yọ eyín rẹ̀ kódà bí káfẹ́ yọ egun rẹ̀ nígbà tó wà láàyè torí rẹ̀ wọ́n sọ pé lẹ́yìn ẹranko kú kò kú ẹ̀tọ́ ni irun yẹn kò lè dẹ̀gbin ẹlẹ́kejì awọ rẹ̀ tó ń ti pẹ́ràn yẹn jókòó ń nǹkan tó mọ làwọ rẹ̀ tẹ́ ẹ bá ti lè sàyàn rẹ̀ ìgbà tí Madina tí wọn ń wọ Maimuna tí wọn ń wọ wọ́n ń wọ ká àgùntàn yẹn ti kú anabi sallallahu alaihi wasallam wa kọjá gbẹgbẹ wọn anabi ni halla intafa'tum bi ihabiha kí ló dé ní lára awọ ẹran yìí ó ti kú òkú nbẹ́tẹ́ ni ànábì ní síbẹ̀síbẹ̀ torí pé ayyuma ihaban dubagha faqad tahur kò sí awọ náà tá a sáàyàn àyàfi kò tí ń tọ́ ma ó túmọ̀ sí pé tẹ́ bá ti sáàyàn òkú nbẹ́tẹ́ ara ó di ń tọ́ ma torí àti ti dẹ́gbẹ́ àwọn bàtà tẹ́ ń wọ̀ awọ bẹ́líìtì tẹ́ ń dè awọ ago tẹ́ ń dè máa wọ àwọn wọ́lẹ́tì àwọn pọ́ọ̀tì àwọn báàgì tí wọ́n ń fawọ́ ṣe àníjì láti máa wádìí pé ayọ awọ kíni eléyìí báyìí sí wọ́n sáyà rẹ̀ sí wọ́n sáyà rẹ̀ wọ́n ti wọ́n ti ń báàgì fún un so nǹkan tó máa nì ṣùgbọ́n ẹran yẹn tọ́jú kù ń bete kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run kẹ́ ẹ fún ẹja jẹ nítorí pé níta àbá ti ní jẹ tí ọ̀tọ́ kéèyàn jẹ nítorí ìròyìn kan ti ń bẹ lára rẹ̀ ẹ gbọ́dọ̀ fi bọ́ǹdẹ̀ jẹ òkú ń bẹsẹ ẹran ẹ gbọ́dọ̀ fi gbẹjà ẹ̀jẹ̀ ẹ gbọ́dọ̀ lọ gbẹjẹ níbi tí wọn ti ń pa màálù wọn lọ gbẹjẹ sínú báàbù wọn adẹjẹ sínú pọ́ǹdì ẹja ọtọ lábẹ òfin wọn eléyìí jẹ òfin ṣojú سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله